والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كنت في براس ونكبر لون ونسي pẹ̀lú ìgbésí ayé ọ̀kọ̀ọ̀kan nínú wa pàápàá jùlọ oníkálukú ti ń gbèrò láti di ẹni tí ó fẹ́ yàwó abẹ́ni tó ti ẹ̀sì níyàwó ẹni tí ń gbèrò láti lọ sílé ọkọ abẹ́ni tó ti ẹ̀sì lọ́kọ tẹ́lẹ̀ báwo láti ṣe ṣe tí ó fi rọrùn fún wa. láti máa bẹ pẹ̀lú ọkọ níbi bẹ eléyìí tó ṣe pé ọkàlẹ̀ báwo làwọn náà ṣe jókòó pẹ̀lú àwọn ìyàwó wa ní ìjókòó tó ṣe pé ọkùnrin kan ò ní dé bá láàrin ọ̀nà kò sí tàbí ṣùgbọ́n wípé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó kọ́ wa ikú kóníkàlùkù wa kó ṣe ìgbìyànjú láti dẹni sí òun náà ó dẹni tó níyàwó tí ó dẹni tó náà lọ́kọ ìsìláàmù ọgbà pé kóbìnrin ó ti wá dé ipò ẹni tó tó lọlé ọkọ kó máa dá dúró kó máa dá kọbi ara sí àlọkọ àlọkọ eléyìí tí máa sábà sọ̀rọ̀ wọn di àwọn obìnrin tí máa padà gbégbá aṣẹ́wó ìsìláàmù sì kórìíra kọkùnrin ọkàn mọ́bìnrin kan mọ́dọ̀ láì jẹ́ ìyàwó tó fẹ́ ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run tí wọ́n máa wá bí àwọn máàlì kalẹ̀ ìsìláàmù kórìíra gbogbo eléyìí ìsìláàmù ń fẹ́ kápẹ́ ọkùnrin òun náà ti di ẹni tó nílé tí ń tètò rẹ̀ mo nílé mo ń tètò rẹ̀ kò túmọ̀ sí pé mo kọ́lé ṣùgbọ́n mo ti gbálé mo wà nílé kan tèmi àtìyàwó gbé bẹ́ẹ̀ tá à ń sìn gbé bẹ́ẹ̀ nígbé bẹ́ẹ̀ pé à ń tẹ̀lé tọ́lọ́n à ń dènà sí gbogbo nǹkan tí ọba takò tọ́lọ́n Islam ń fẹ́ báwọn islam ọ̀fẹ́ kéèyàn kan wà kọ́ máa dàgbà dànù kọ́ máa jẹ́ kó níyàwó kọ́ máa dàgbà dànù kọ́ máa jẹ́ kó lọ́kọ eléyìí ó mú a bó ti ṣe pàtàkì tó pé kéèyàn fẹ́yàwó nínú òfin ẹ̀sìn islam àwọn ọ̀kan nínú àwọn sahaba anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tí èèbá ṣe wípé islam ó ṣe wá lójú kòkòrò pé ká fẹ́yàwó ká bímọ ni gbogbo àwọn pátá làwọn ọba tẹra àwọn lọ́dà gbogbo àwọn pátá làwọn ọba tẹra àwọn lọ́dà fún olè bá rojú ráyè sílọ torí ẹ ó pàtàkì pé kéèyàn fẹ́yàwó ó pàtàkì pé kéèyàn lọ́kọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan táwọn ti mọ̀ láwùjọ tiwa yìí àwùjọ yorùbá òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọbìnrin tí ń lọ sílé ọkọ wọn yẹn ìgbà tí wọ́n bá ń lọ sílé ọkọ yorùbá máa ń fẹ́ lójú pípọ̀ wọ́n máa jẹ́ kọ́lá dùn kọ́lá rinrin débi pé wọ́n máa da lásàpá wọn fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ àwọn lọ́nà tó ṣe pé ayé ọgbọ́ ọ̀ràn ọmọ wọ́n máa da lásà wípé àwọn ọ̀fẹ́ ṣègbéyàwó bí ẹni ń sòkò àwọn obìnrin a sì máa dáníwákà ní ìdáníwákà àtẹni tí ń bẹ lọ́n pé màá jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ mi wórówóró màá jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ mi wórówóró. ìmọ̀ awi yóò bá gbẹ́njọ́ tó máa bá ń lọ sílé ọkọ kí gbogbo ẹni tí ọmọ ọmọ kí orí ẹlẹ́gàn ọ̀fọ́ dànù nítorí pé nǹkan àdùnnú ló dé wọ́n tún máa da aláṣà wọn máa da wọn pé níjọ́ ẹ̀yẹ má jẹun kó o lé nítorí pé níjọ́ táwọn máa ń ṣẹ̀yẹ fọ́mọ àwọn táwọn ń gbé ọmọ àwọn lọ sílé ọkọ àwọn ọ̀fẹ́ jẹ́ ẹni tó so pé wọ́n fẹ́ lòmí ìsà wọn àwọn ọ̀fẹ́ jẹ́ àwátì ní ọjọ́ ńlá ru ọjọ́ báyìí ó máa mú kí ọ̀bọ ti máa ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ lẹ̀dí ọjọ́ yìí ọ̀pọ̀ ẹ̀ máa yọ ọdún ńlọbí mi máa ń ṣe tí ó ti máa ṣe ìpalẹ̀ mọ́kàlẹ̀ di ọjọ́ tí ọmọ rẹ̀ ọ lọ sílé ọkọ pàápàá jùlọ àwọn ẹni tó ṣe wípé àwọn máa pàtàkì ká sì máa lọ lé ọkọ lẹ́ni tó ṣe kó sí ọmọ lọ́ṣọ̀ọ́ ó sí ọmọ lọ́ṣọ̀ọ́ ó sì sí ọmọ ní pàtàkì nípa pé ẹrù wo láti fún ọmọ wa níjọ́ tí máa ń lọ sílé ọkọ wọn mú ní kókó ọ̀pọ̀ ẹ̀mọ́ yóò bí ìlọ́jọ́ yìí pé nígbà tí ọmọ wọn máa ń lọ sílé ọkọ wọn a máa ra aṣọ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìgbọ̀n aṣọ máa rélu ìgbọ̀n aṣọ ni títà nkárá ni ká sọ ni àbí ti léèsì àbí ti jàkáàdì àbí ti gínídàmọ́ọ̀dì wọn máa ra àwọn aṣọ yìí lóríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lọ́nà tó ṣe pé ńgbà tí ọmọ bá délé ọkọ lọ́hùn yọ́ọ́ máa ró ń lò bọ́kọ̀ tiẹ̀ máa ra aṣọ fún un yọọ máa ra kún aṣọ fún ni kò ní í jẹ́ pé ọwọ́ tiẹ̀ náà laṣọ tí ó nì ọpọlọpọ òbí wọn tún máa ń gbìyànjú nígbà tó máa lọ sílé ọkọ wọn tún ra irinṣẹ́ fún bí ọmọ tọkọ lọ, wọn ra mẹṣíìnì ránṣọ fọmọ wọn Kọdà gan wọn ò ní lórí mẹṣíìnì tí máa bá ní gan aṣọ wọn tún ra mẹṣíìnì tí wọ́n tún ra fún lóríṣiríṣi nítorí kọ́ má bàa dánwò kọjá yìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa retí pé kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀lé owó jọ láti ra machine fún lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àìmáyé iná ìná tó máa ń kan bẹ́ẹ̀dì fún ọmọ àwọn gan tó máa ń lọ ilé ọkọ wọ́n tún kọ́ kọ́bọ̀dù fún wa àmọ́ o nígbà táwa délẹ̀ Yorùbá ń bì abá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan táwọn ọ̀pọ̀lọpọ̀ kan máa ń sin máa lọlé ọkọ lọ́wọ́ gbàǹdùkú ni ọwọ́ fìfò ni ọkàn gbé báàgì kọ́rùn bí ìgbà tí ń lọ ọjà lọ ra nǹkan ọbẹ̀ ni ń lọlé ọkọ náà nù kọ́ dáàtú kọ́ dáàtú gbogbo owó tẹ̀ ń fi ń ṣe ìnáwó tẹ̀ ń fi ń ṣe gbogbo rádaràda nígbà tẹ̀ ẹlẹ́sìn máa lọlé ọkọ ẹ fi ra nǹkan lọ fọ́mọ yín ẹ fi ra nǹkan fọ́mọ yín tí wọ́n máa lò ń gbọ̀ bá délé ọkọ eléyìí pàtàkì àṣà pé kọ́ kìí jẹ́ káwọn ọmọ níyì ńgbà wọn bá délé ọkọ lójú ọkọ wọn kìí jẹ́ kí kan lójú ọkọ pé kí ló gbé wá bí gánà rí ọ yẹrù rẹ wò èwo ni wọ́n jẹ sáǹpù mápẹ́lẹ́ bàbá ẹ̀ ló ti gbé wá bí tó torí káyé eléyìí wọn má bàa sílẹ̀ ẹ gbìyànjú láti jẹ́ni tó pèsè fọ́mọ yín ní ìgbà tó ọmọ yín ń bọ̀ wá sílé ọkọ tó bẹ́ẹ̀ làwọn amọ̀ táwọn amọ̀ ń ṣe nílẹ̀ haúsá kó tó di pa yorùbá yìí ọmọbìnrin wo ní sanpa lọ sílé ọkọ báyìí ọlọ́mọdé pékin tani wọn mọ apè ló lóṣù tani wọn mọ apè lọ máa kùsẹ nígbà tó bá délé ọkọ lọ́ǹtàn torí délé àwọn òbí gbàgbára kálukú bá ti má gbàgbára kálukú bá ti má ẹ̀rí kí wọ́n ra àwọn nǹkan oríṣiríṣi fọ́ọ̀mù àwọn tí ó gbé lọ́lé ọkọ ẹ̀mẹ́sẹ̀ títí sọ̀rọ̀ abọ́ ẹ̀mẹ́tì sọ̀rọ̀ gbogbo oríṣiríṣi àwo jẹun eléyìí tó ṣe pé wọ́n tún rà fọ́ọ̀mù àwọn lóríṣiríṣi gbogbo ẹ̀sẹ̀ bí palẹ̀ máa pé ọmọ ń lọ sáyè tiẹ̀ náà nílẹ̀ yorùbá ń bì àwọn máa mójútó pé ká pelére ká polórin ká yọ gbọ́kọ̀ràn ọmọ kó wá roka kó ro sẹmovita kó wọ́n tún ṣe ọbẹ̀ lóríṣiríṣi kínú gbogbo èèyàn máa dùn kó àwọn ń ṣàjọyọ̀ wọ́n máa mú aṣọ nítorí rẹ̀ wọ́n máa sọ pé aṣọ gbéyàwó lágbájá ni aṣọ tá a mú gbàtú lágbájá ń lọ ilé ọkọ ni aṣọ tá a ṣe eléyìí wà nílẹ̀ yorùbá yìí alhamdulillah sọ ọmọ tí wọ́n á lọ ilé ọkọ tá a sìn lọ sí dùnú tẹ̀yẹ yìí kínú kálukú ń dùn kí ló dé tó fi jẹ́ pé kìí pẹ́ kìí jìnnà kìí pẹ́ kìí jìnnà tó fi dùkọ́ àmọ́ àmọ́ sunkún wálé bàbá rẹ̀ yóò àmọ́ sunkún wálé bàbá rẹ̀ ó ti ẹ̀ ti sú òun ó ti sú òun ibẹ̀ ti sú òun gbé òun ọ̀fẹ́ sílé ọkọ ma àwọn bàbá àti màmá rẹ̀ ọmọ àsọ̀kọ́ ká má gbọ́ àgbọ̀dọ̀ rí náà ń kàga níjẹ́ ò lọ lọ gan rí tó fi wá sọ pọ́ǹ padà bọ̀ ọlọ́mọdé ìyá rẹ̀ láti gbà táwọn ti fẹ́ kò fijọ́ kan kó lọ́ọ́lì bàbá rẹ̀ rí ó sì ti lé ní ọgọ́ta ọdún bẹ́ẹ̀ ni àwọn màmá màmá yẹn nígbà táwọn wà nílé ọkọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọkọ wọn kú ilé ọkọ náà mama tún wá dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá màmá tẹ rí yẹn wọ́n ní àfaradà wọ́n ní àmúmára wọn ò sì torí pé bọ́yọ̀ àbókù díẹ̀ ọkọ ọ̀sẹ̀ lẹ́rí ẹ rí i ni wọ́n jẹ́ ọmọ ilé bàbá wọn àmọ́ ní kíá tí wọ́n lọ́kọ báyìí orúkọ ilé wọn yí padà ni gbogbo màmá màmá tẹ bá mà ẹ̀yin ẹ máa béèrè pé ìyá ilé bo tí wọ́n bá pè wọ́n ẹ̀rí pé ilé ọkọ wọn ni wọ́n ń pè wọ́n mà tó eléyìí túmọ̀ sí pé wọ́n lọ wọ́n lè bá a lọ gbé bẹ̀ ni kí ló ti àwọn ọmọdé ìwòyí tó fi jẹ́ pé ńgbà táwọn bá délé ọkọ tán wọ́n yìí sábà pẹ́ ń bẹ̀ lọ títí ọ̀pọ̀ àìmọye wọn ni ló jẹ́ pé èyí tó bá pẹ́ nu wọn náà lẹ́rìí kó sọ ọdún mẹ́ta omi nu wọn ọdún márùn ọlọ́dún méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ kó ti fi ilé ọkọ lẹ̀ ó lè sọ pé ilé ọkọ kejì ló ń ti wà báyìí ilé ọkọ kẹta ló ń ti wà báyìí ilé ọkọ kẹrin ló ń ti wà báyìí àwọn èèyàn wà máa fi wọ́n gba experiment nílùú gbọ́dọ̀ nìkan bá rí ọ pé sọ́ọ́ ma pọ́ ma pé ah bóun ni wọ́n mọ̀ sí àti ah, bí tó ń fẹ́ rí ni ah òun náà mọ̀ ti fẹ́ òun ti kọ́ ọ́ lẹ̀ rí a'udhu billahi minash shaitanir rajim kí ló dé tí gbogbo orú eléyìí ṣẹlẹ̀ láwùjọ wa kí ló dé tó fi jẹ́ pé ńgbà tóbìnrin bá délé ọkọ wọ́n lọ síbẹ̀ lálàáfíà ṣùgbọ́n ńgbà tó bá yá kèé pẹ́ kèé jìnnà àwọn obìnrin yìí wọ́n padà di ọ̀tá fún ní kálukú nílé ọkọ wọn ìyá ọkọ ọ̀fẹ́ rí wọn bàbá ọkọ ọ̀fẹ́ gbò wọn gbogbo ará ilé ọkọ wọ́n dẹyẹ sọmọ yìí báyìí kí ló dé tó fi jẹ́ pé ńgbà tóbìnrin bá délé ọkọ ọkọ rẹ̀ tó ti fẹ́ máa rí gbogbo gbà tó ṣe pé yóò máa fún láwọn oríṣiríṣi oríkì yóò máa fún láwọn oríṣiríṣi oríkì ó lè máa sọ pé kí ni ẹ ayọ̀ bí ọjọ́ amá bí ọjọ́ àbí òye wa aha ọ̀kan ṣoṣo ayé ti ń bẹ nínú kọ́bọ́ọ̀dù mi so bẹ́ẹ̀ ni ohun rẹ̀ a ó dùn ọta yọ kẹni ọta yọ yin masha allah la wata illa billah wọlọ rẹwà báyìí kpọlọ lọsẹ dáyà ti rẹwà tó báyìí kò ní pẹ́ kò ní jìnnà yóò pé yàwó fẹ́ bá sọrọ yóò máa gbé musa yìí kí ló ẹnu rẹ̀ rùn subhanallah kí ló ewé gbogbo abiyá ló ń rùn yóò di pé ìyàwó ò si jókòó síbi kan kọ́ fẹ́ jókòó yọ máa yẹra fún kò ní pẹ́ kò ní jìnnà ìyàwó ṣeṣeṣe ẹ wá wọlé kẹ jí lọ sùn nulẹ̀ ìsùn ìsùn wọn ni lọ sùn bu. yóò ti máa bú bí ṣe ń bú bàbá rẹ̀ ni wọ́n máa bú ìyá rẹ̀ bí ṣe ń bú àwọn fámìlì rẹ̀ ni wọ́n máa bú àwọn aráàlú rẹ̀ àjàjà tí wọn bá jẹ́ nǹkan kan náà so yóò máa ran alẹ́ ní gbogbo gbà ìṣe ń ṣe ìṣe ń ṣe hmm, ẹ̀yin náà ti máa jumla tí ó tẹ̀lé so gbogbo oríṣiríṣi eléyìí ni wọ́n máa ṣẹlẹ̀ gbọ́ bá yá lọ́ba di pé ìyàwó tó wá fẹjọ́ sùn. ó ti tójọ́ méjì mẹ́ta báyìí o ó ti tójọ́ méjì mẹ́ta báyìí tá a ti rí wọn lékan o wọn ò gbélé mọ́ ẹ wá bá ní ránṣẹ́ pé lágbájá nígbà bá pè é ẹ dákun afẹ́ rí yín níta sì fẹ́ rí yín fún náà lọ́rọ̀ ìyàwó yín ẹ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ìyàwó ṣé ti dọ́dọ̀ sí yín náà ó ti tọrọ ẹ fún ọwọ́ sí sẹ̀ríà gbogbo àwọn ará sẹ̀ríà àwọn bá ránṣẹ́ sí ṣé lágbájá là ń pè ó ní bẹ́ẹ̀ ni ẹ dákun sọ ẹ lè yọjú sí wa ń sẹ̀ríà ó ní kí ló dé sẹ̀ríà báwo táwọn pé òbí ìfẹ́ gbọ́ sẹ̀ríà ọkọ máa ṣe kó wọn wà lọ bí olú ẹ lọ́wọ́ àbí kíní kan wọn ọjà lè kí wọn ní bọ lẹrú oníṣẹrí àwo à ṣẹrí àti ń bẹ ní ọjà gbóná ni kọ́ wá sí sẹ̀ríà ó ní òun ọ̀sẹ̀ òun ò sì jalè òun ò sì sẹ́ni kankan kí ló ń fẹ́ wá sí sẹ̀ríà ìyàwó yín ló gbé yín wá ó sì ní òun gbé yín wá kì í ṣe pé òun afẹjọ́ yín sùn òun gbé yín wá sí kábò ń bẹ̀ yín ni ó lóun ò ní wá tó ti wà lọ́dọ̀ yín ó ti wà lọ́dọ̀ wa gbogbo ń tọ́ba tọrọ ẹ fún òun ò ní wá subhanallah ẹ̀hún kó sunu ó ti sunu sẹ́wọ̀n kéńjọ́ kàn ń gán ma ni. àfi bí agbérin kọlu agbérin ṣùgbọ́n lónìí ńkọ́ àfi bí ìgbẹ́ ó ní gbogbo ńtọ́ bá tọrọ ẹ fún òun ni wá ọ̀kan náà ìyàwó wa fẹjọ́ sùn ìyàwó wa ni ẹ dákun ẹ bá ń pè ẹ bá ń bẹ ẹ bá ń pè ẹ bá ń bẹ ó ní ń gbọ́dọ̀ wọlé mánì níjọ́ tí mo bá fi lè wọlé òkú ó sùn tẹ́sí mọ̀ pé òkú kèé jí tẹ́lẹ̀ oorun náà ní máa sùn <laughs> ọwọ́ aníjọ́ tí obìnrin bá fi lè wọlé òkú òsùn làbá máa ń pè bí eré bí àwàdì làbá ń pè ṣé bàbá alágbájá nu ọ̀nà bẹ́ẹ̀ ni jẹ́ ẹ lè yọjú sí wa ń ṣẹ̀rí à bàbá ní kí ló dé ìyàwó yín ni olóògbẹ́jọ́ wa ọlọ́lọ́ mọ́jẹ wọn ò ní débẹ̀ ẹ wá dákun ẹ yọjú àwọn ìgbẹ́jọ ẹnu ẹnìkan dájọ́ ni ó ní ah, bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ gbọ́ yín lẹ́ẹ̀mọ̀ <laughs> ọ̀rọ̀ ti dojú àmì akramakumullah kí ló dé kí ló máa ń tètè ń sọ àwọn obìnrin di ẹni tí ò níyì mà kí ni máa tètè dà yí wọn nù tí wọn fi wá máa dẹni tí wọn ò jọkọ lójúmọ́ háwù ṣé ìwà wọn náà ni ọ̀dà tó bẹ́ẹ̀ ni ṣé àwọn náà lẹnu wọn dọ̀tí débẹ̀ ni tó fi wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin kèé tọ́jọ́ kèé tó sùn wọn èé rí àwọn ìyàwó wọn pẹ̀lú àpọ́nlé má wọ́n mọ̀ wò wọn ń ẹni rádaràda ni wọn mọ̀ wò wọn ń ẹni tó ṣe kọ́kọ́ láti wọn wọ́n ẹ ọkọ̀ láti wọn wọ́n lomi rẹ. ó sì dáa Islam wa yìí ọlọ́run ọba ti máa ń tí ọlọ́run sì máa bọ̀ wa. ọlọ́run mọ̀ pé ń dá wa lólójú kòkòrò tẹ rójú kòkòrò láàrin ọkùnrin àti obìnrin tọkùnrin lọ́pọ̀ jù ọkùnrin òun lo lójú kòkòrò olójú wòyíwòyí nípa àlọ́kọ̀ àlàyà ọkùnrin òun lọ́ba lùmàdíẹ̀ ẹ̀rí pé àwọn obìnrin wọn yẹn ọlọ́run ẹlẹ́dàá wọn ti sẹ́ wọn ma lórí ọkùnrin kan ọ̀pọ̀lọpọ̀ obìnrin sì gbà fọlọ́ọ̀ tó ń ti kó àwọn ọ̀daràn wà o nínú àwọn obìnrin tó ti pọ́ kọ̀ọ̀kan kọ́bọ́ọ̀dù làwọn o tó ṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin gbà fọlọ̀ ẹ̀wọ́n àwọn òǹgbà tó lọ́n mọ bóun ti ṣe dá wa pé ọ̀kan tí wa ọkùnrin pọ̀ ọlọ́run á ní wọ ọkùnrin lè fẹ́ ìyàwó méjì tí ó bá tuntun ọkọ ìyàwó mẹ́ta tí ó bá tuntun ọkọ ìyàwó mẹ́rin síbẹ̀síbẹ̀ ọkùnrin tún lè wo sunsun kọ́mọ òkú àwọn mẹ́rẹ̀ẹ̀rin gánà gánà alára ò rí bí ìgbà tó lọ ẹ̀fẹ́ wọn mọ̀ sòyọ́ kan máa tú wọn lẹ̀ lọ́kọ̀ọ̀kan pé wọ òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ ilé tí wàá gbófo yóò tún wàá fẹ́ mẹ́rin míì kò sí tàbí ṣùgbọ́n pé ojú ọkùnrin ti pọ̀ jù nípa ọ̀rọ̀ obìnrin ojú kòkòrò yìí lẹ́yìn ìwádìí ó hàn pé òun ló máa ń ṣe sábàbí táwọn obìnrin fi máa tètè tí lójú àwọn ọkọ wọn ojú kòkòrò ojú ògbébì kan ẹ rí i pé ẹni tí ò lówó tó fi lè fẹ́ mi ọ fẹ́ kan kò tí ì sọ́jọ́ kò tí ì sóṣù yóò tún ti máa wọ àwọn míì ṣe ìwọ́n ti ẹ̀ bóò ni tó ti lọ́kọ ni a a ṣègbéyàwó fún ọ ní ìsìnkú tí ìtọ́sẹ̀ méjì òun tí wọ́n á ń béèrè pé wọ́n ti ẹ̀ báwo ni tó ti lọ́kọ ni ó túmọ̀ sí pé ojú kòkòrò yẹn ti pọ̀ jù àkọ́kọ́ gbé sẹ́nu nínú tí wọ́n yanjú wàhálà àwọn obìnrin lé ọkọ káwọn ọkùnrin ó dín ojú kòkòrò wa kù mo rí eléyìí mo wò ó mo rí eléyìí mo wò ó mo rí eléyìí mo wò ó a gbọ́dọ̀ dínkù ká rẹ ojú wa lẹ̀ kulli al-mu'minina yaghuddu min absarihim wa yahfadhu furujahum ọlọ́ni rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam sọ fáwọn amúmìnì fún ọrẹ ju wọn lẹ̀ fún sì sọ wọn wàláhì tá a bá tẹ̀ láṣẹ yìí kọ́dà bọ́ fẹ́ ìyàwó mi àwọn ìyàwó rẹ̀ ò ní yé níyì lójú rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ bá ti tú ìjánu kúrò lára ojú yín tó ẹ pé gbogbo ohun tó wù yín lẹ́ẹ̀ máa wò kò sí tàbí ṣùgbọ́n pé àwọn ìyàwó yín ò ní níyì lójú yín o gbogbo ọ̀nà tẹ́ ẹ sì fi mú wọn sì ṣe tí wọ́n fi padà dẹni tẹ́ lé dànù lẹ́ẹ̀mọ́ wa nítorí pé àwọn ṣètọ́nàt obìnrin kúnta tó ṣe pé àwọn ń wá ọ̀nà láti fi tiwọn gba ìyá àwọn ìyàwó yín lọ́dọ̀ yín ìwà tí èsè tiwọn ni wọ́n máa hù ọ̀rọ̀ tí èsè tiwọn ni wọ́n máa sọ nítorí kí wọ́n lè bá gba làákà yín máa lérò pé tí mo bá sì rélé ìfẹ́ kò bá dáa jù kò bá dáa jù èyí burúkú tí mo gbé sílé lọ. ìyànní pé ètò o nílé ó ti di burúkú nítorí màláìka tó rí lóde tọ́pẹ́ ńgbà tí màláìkà náà tó bá wá gbé ìwà yọ ìyàlẹ́nu ni wọ́n padà máa jẹ́ fún nínú tó lè mú kí ìgbésí ayé obìnrin dáa lọ́ọ̀dì ọkọ rẹ̀ tí wàhálà fi dínkù nínú ìgbésí ayé rẹ̀ òun náà ni. ẹni tí máa rẹ̀ ju rẹ̀ lẹ̀ torí pé tá a bá ti lè rẹ̀ ju wa lẹ̀ kò sí náà ní abẹ́ wò ní jẹ́ abẹ́ oníṣekúṣe a lè sọ abẹ́ wa torí ẹ̀ òwe ọ̀rọ̀ kan lọ báyìí láyé ìsìn wọn ní gbogbo létí bá rí tó tòrò tí ìyàwó bẹ̀ ń gbádùn tí ń fi ìdùnnú sùn tí ń bá ìdùnnú jí ọkọ rẹ kò ní access sí íńtánẹ́ẹ̀tì ni bẹ́ẹ̀ lòwe ayé ìsìn sọ nítorí pé gbogbo gbogbo gbogbo orí ibú ayé yìí wọ́n ń gbé wá báwọn èèyàn nínú ilé wọn gbogbo òwòkúwò gbogbo orí ibú ayé yìí wọ́n ń gbé wá báwọn èèyàn lọ́ọ̀dẹ wọn ọkùnrin ó jókòó sínú ilé láì jáde lọ sí títì. Si yóò sì máa rí gbogbo ìwòkúwò ní iwájú rẹ̀ lórí owó díẹ̀ tí ó san wọn á ní tẹ ẹ bá rí ilé kan tó tòrò tóbìnrin bá fi ìdùnnú sùn tó sì tún fi ìdùnnú jí kẹ ẹ mọ̀ ipe ọkọ yẹn kọ́ kò ní access sí íńtánẹ́ẹ̀tì akramakumullah gbogbo èèyàn ló ń lo íńtánẹ́ẹ̀tì lónìí gbogbo baálé ilé kọ́dà tó fi dórí àwọn ìyàwó ilé gbogbo ọ̀dọ́ gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ ni wọ́n ń lo íńtánẹ́ẹ̀tì lónìí ìwádìí ti fi hàn pé aburú ti ń bẹ lára íńtánẹ́ẹ̀tì ó ju dáadáa rẹ̀ lọ nítorí tó oore kan bá wà ń bẹ ẹgbẹ̀rún aburú sì wà ń bẹ tẹ́bárí tí èèyàn mẹ́wàá bá gbá ansẹ̀ tí wọ́n mú tí wọ́n láwọn ń browse ntọ́ dájú ni pé èèyàn mẹ́sàn-án àbọ̀ nínú wọn ìwòkuwò ni wọ́n ń wò ìwákuwà ni wọ́n ń wá èèyàn tí ń wádìí mà tí ń wádìí àti mà nǹkan tí ó mà wọn ò títí ṣùgbọ́n ẹni tó fẹ́ wò wòkuwò ẹni tó fẹ́ wò ṣekúṣe àwọn ni wọ́n pọ̀ ń bẹ jù bí wọ́n ṣe wá ń wò ó tó ń sunmáyà tó ń sunmáyà bẹ́ẹ̀ níyàwó rẹ lọ́ọ́ máa gbé jìnnà ni wọ́n jìnnà sí ọ lóòní fẹ́ rí lóòní fẹ́ gbọ́rọ̀ rẹ̀ àsìkò ti tó jàmá tó yẹ ká gbára wa lágbàtàn lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì wàhálà yìí àsìkò ti tó tó yẹ kó ní wa kó fi hàn dájú pé bóun ṣe dàgbà lọ́jọ́ orí. òun sì jiná lérò rí nítorí pé tó o bá jiná lérò rí gbogbo ẹ tó ń wò tó ń wo fọ́tò rẹ̀ ò lè débẹ̀ wọn kàn fi ń dẹ́ṣẹ̀ ẹjọ́ ni eléyìí tó jó gidi tó jẹ́ pàápàá ń bẹ nu ilé rẹ̀ kí ló dé tó fi jẹ́ pé tó jó gidi tó jẹ́ pàápàá ọjọ́ lójú àyàfi fọ́tò rádaràda kí ló sọ tó fi jẹ́ pé ìwòkúwò ńlò ń wò pé ó tú ọ eléyìí tó pàápàá kò tú ọ àmì orí ibú nìyẹn o kọ́nà wọn bọ́ ọmọ sì wá lọ lórí ibú ìwòkúwò pọ̀ láyé nìsín débi pé àwọn obìnrin tó wà nílé ọkọ wọn wá sì àwọn obìnrin tó wà nílé ọkọ sì tè wo dúdú la fẹ́ òjijì ní bá ń di pupa torí pé obìnrin ọmọ sọ pé àkókò mẹ́rin tí wọ́n ń fẹ́ nìsín asoge títí títí wọn ò rí wa apara títí títí wọ́n tún ní táǹfin para ń rùn afẹnu títí títí wọ́n lẹ́nu ń rùn àmì tí wọ́n ń fẹ́ nìsín bóyá dúdú tí mo dúdú ni òde ó wò mí má láì gbà màràn pẹ̀lú ọkọ ní ọba ti pé ní ọba ti pé ìyàwó rẹ̀ ń bójú ìtọ́sọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ́ntì ń bójú nù. No tonti kó àwọn náà ní rọ́nà gbígbà bó bá ti jọ gbẹ̀ndà kìyàmá torí tí wọ́n ń ṣe wọ́n yẹ̀dọ̀ ọlọ́wọ́n bá padà ní. yóò di pé ẹsẹ̀ Coca-Cola ojú Fanta wọ́n ló mú ṣiṣẹ́ o wọ́n náà ló tún máa bu bẹ́ẹ̀ èwo ni gbogbo sàpàtì sàpàtì tó wá rí ojú Fanta ẹsẹ̀ Coca-Cola kódà gan bó tiẹ̀ wá ṣe rí nkò tiẹ̀ níjẹ́ ńdọ́dọ̀ rẹ̀ máa. Ah, kọ́dà inú ilé yìí ti ma wá wọn níwálé ní a, ah, ó tún wá ṣe yí padà bẹ́ẹ̀ lójijì kí ló ṣe ọ́ tó fi ra rẹ̀ lẹ̀ bó ti ṣe wà tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ní pé irun tọ́lọ̀ wọn bá fún wa yìí bó ti ṣe dáa tó yìí tó ti pẹ́ lè rí irun tẹ́ lè fi wé nínú gbogbo oríṣiríṣi irun tọ́lọ̀ wọn bá dá gbogbo irun lọ́dà o a ah, South Africa yìí wá dáàbò àyà wàláì ọ̀ dáàbò àyà látàrí pé obìnrin ọkọ mu ṣiṣẹ́ nígbà tí olóhùn rí má ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò sì lọ máa sọrun rẹ̀ di tàwọn oríṣi èèyàn míì ó lè lọ sọrun rẹ̀ dirú tàwọn India yóò lọ pàmì rẹ̀ yóò jẹ́rìí rẹ̀ àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni kìnnì kan rìláxà kìnnì kan kìnnì gbogbo ẹ̀ lóbìnrin náà máa kówó rà ẹ̀ mọ̀ pé torí ọkọ nìyàwó ṣe ń dirí ni. kìí ṣe torí ara rẹ̀ bọ́ba yẹ kó torí ara rẹ̀ ó lè má wẹ̀ fọ́dún kan àmọ́ torí ọkọ nìyàwó ṣe ń wẹ̀ tóbìnrin mi ọ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ torí tiẹ̀ náà ni ìwọ sì lè má wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ àmọ́ òun ò rí fóun wẹ̀ fún ọ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ torí pé kọ̀fẹ́ tẹ́ kọ̀fẹ́ lùzì rẹ̀ nítorí ọkọ lọ́pọ̀lọpọ̀ obìnrin ti lọ sọrun wọn di bẹ́ẹ̀ ṣe rí yẹn ńgbà tó bá tún yàtọ̀ kọ́ rí pé tá ń bẹ̀ ọ́ káńbì ọkọ lọ pámì fún pámì tó ṣe òun ǹjẹ́ ẹ̀fẹ́ wojú ẹ̀ mọ́ ibi tó ń rò pọ̀ mọ́ ti gba máàkì ni wọ́n ti ń fẹ́ẹ̀lì tonti pé tàǹbẹ̀ wọ́n náà pámì lóòótọ́ tàǹbẹ̀ ọ̀ tó ń yí ẹ̀dọ̀ ọlọ́run padà ìwọ pàtì kò rí bí kórì rí ó ṣe rí gbogbo orun orí rẹ ni ó rè dànù torí rẹ ó wà rí kólófó bí orí bọ̀m̀bọ̀ì obìnrin míì akramakumullah wọn náà má dání tí ń wo blue film àní wọn tún jà láàrin ara wọn ń sọ fọkùnrin ọlọkùnrin pé gbogbo fíìmù tẹ bá ń gbé sórí sẹẹtì ni ẹ bá ń gbé blue film sí ẹ la hawla wala quwwata illa kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní à ń táwọn ọkùnrin fẹ́ kóun náà lè bá a rí kóun lè mọ bóun ṣe máa ṣe pẹ̀lú ọkọ á. inna lillahi wa inna ilayhi raji'un tẹ̀lé bí ẹ̀yin ọkùnrin ṣe yà alákòóbá báyìí alákòóbá tè sálámà bẹ́ẹ̀ sì ni ojú ògbébì kan bàbá aládánwò iná ló sún àwọn obìnrin débi gbogbo orí ibú yìí nítorí pé oníkálukú ń wá ọ̀nà kí la lè ṣe tá a fi lè rojú ọkọ láyé ẹjọ́ nítawọn màmá màmá máa ṣe òun náà ni pé kí wọ́n dirí kọ́dá kí wọ́n sì máa kọ́bọ̀ láti ṣe ọbẹ̀ lóríṣiríṣi léyìí tó ṣe pé tọkọ wa bá jẹ yóò ṣèṣì gé ra rẹ̀ jẹ táwọn màmá màmá máa ṣe láyé dọ́nù látọ̀kan lẹ́tì máa gbọ́ tí ọbẹ̀ yẹn ó ti máa já fíkánfíkán pé ọ ọkọ ru eléyìí kú oríire. láyé sìn àwọn ọkùnrin ti mú àwọn obìnrin sì ṣe kọjá sísọ wọ́n ti mú àwọn obìnrin sì ṣe kọjá sísọ obìnrin ọ̀wá fẹ́ máa ṣe má ọ̀pọ̀lọpọ̀ nínú wọn làdánwò ti bá báyìí látàrí àfẹ́ pàdánù ọkọ wa àfẹ́ pàdánù ọkọ wa ẹlòmíì ọ̀sánra ó ń tún wó oògùn tí ó fi jora rẹ̀ báyìí torí pọkàn ń sọ pé sísanra tó tiẹ̀ sọ tọ́ sanra ìfẹ́ mọ́ ah, ah ebe ẹni mo sanra tẹ́lẹ̀ lẹ́fi fẹ́ mi ìfẹ́ mọ́ báyìí pé nígbà tí èdè bọ́ọ̀lù sanfi atẹ́gùn sínú téèyàn wà ní ẹ̀dá pẹ̀jẹ́ àjò díẹ̀ kẹ́ ẹ máa wo àdánwò táwọn ọkùnrin kó àwọn obìnrin sí. Si obìnrin mi ń tiẹ̀ ó wọ̀n sanra ọlọ́run rọra da tó rọra àbí òye wa lọ́kọ́ bá ní àìsanra rẹ̀ nǹkan kò tiẹ̀ jẹ́ òwú mi má èwo ni kéèyàn wá gbẹ báyìí ìyàwó bá tó máa kó gbogbo oúnjẹ jẹ lábàájì yọba lọ máa lo oògùn oríṣiríṣi irú ètò sáwọn obìnrin ní Niger Republic wọn làwọn sọ́ọ̀dì àwọn ọkọ nílùú àwọn gbogbo ọkùnrin nílùú àwọn pé obìnrin tó bá sanra ni wọ́n máa fẹ́ oníkálukú wọn máa wá jẹ ajẹranjú wọ́n tún wá bá dórí wípé wọ́n tún tírìtì ara wọn mẹ́díkálì lórí ẹ̀ wọ́n tún mọ àwọn oògùn kan tí wọ́n lò tí ìjẹ́ kárọ̀ sanra sanra burúkú sẹ́mi pé irú sanra ìsanra àárẹ̀ ni irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ ní Mauritania àwọn sọ pé tóbìnrin bá ti lè tínrín kò lè rọ́kọ gidi obìnrin tí ọ̀rọ̀ ọkọ gidi gbọdọ sanra dáadáa torí rẹ̀ lójoojúmọ́ ó níye lítà milk tí wọ́n ti máa fáwọn ọmọbìnrin wọn mu láti kékeré wọ́n sì tún máa só mọ́lẹ̀ kó gbọ́dọ̀ máa lọ kó máa bọ̀ nítorí kí ọmọ máa àbí òye wa kó má bàa tètè yọ dànù. máa wá wọn ẹran àwọn oúnjẹ kan sanra ọgbádùn náà téèyàn bá sanra natural kò burú o àmọ́ ní o tún máa ṣe exercise o mo rò pé gẹ́tì ẹ o àmọ́ rò àwọn àǹtí oúnjẹ sí rẹ ní fún un pé máa jẹ ẹran pọ̀ máa jẹ oúnjẹ pọ̀ máa kì sẹ́nu tó jiná tó kú mi sí i gbogbo orí eléyìí fìtínà ni máa dá lé ńgbọ̀ báyà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n kó àwọn ìyàwó wọn sí wàhálà. ọ̀bẹ ni kankan ṣe ọ̀rọ̀ rẹ ti sú mi. kò burú wọ́n tún sí wàhálà yọba àmọ́ ọwọ́ rẹ̀ ká sẹmọkùn ló ní ọbẹ nìkan kan ṣe ọ̀rọ̀ rẹ̀ ti sú mi ìyàwó ọmọ wa wọ rẹ̀ ká ibi títí ń wọ rẹ̀ ni ó ti wá tàdán wò àwọn ọba kọńkọ púpọ̀ lónà ọba rí i pé ìyàwó yí padà ẹni ń bẹ nìkan ṣe mo tún bẹ nìkan ṣe mo tún ṣe ẹlòmíì ó sì pé nù ọ̀rẹ́ rẹ̀ ti pọ̀ ju wọn fẹ́ kọ lọrẹ ìṣe ẹfẹ ọfọ rẹ̀ kankan ìyàwó tún dá gbé ó tún ní isolation yìí ti pọ̀ jù ní ìfẹ́ kórì rẹ̀ kó lu aago ọgbọ́dọ̀ tún lọ́rẹ̀ kí ló dé tọkùnrin ọ̀ma tó ń fẹ́ ganan rí ojú kòkòrò yẹn náà ni ojú kòkòrò ní ń da ọkùnrin láàmú ojú kòkòrò ní ń ba tọkùnrin jẹ́ ojú kòkòrò lọ sọkùnrin dídákúdà tó fi di kó ṣe àkóbá fáwọn ìyàwó rẹ̀ ẹ rí i pé àwọn obìnrin náà onílé ní lọ́wọ́ àlejò dì mẹ́rù ni wàhálà àwọn obìnrin náà pọ̀ wàhálà àwọn pọ̀ lásán kọ́ ni wọ́n erílé ọkọ gbé o ẹ̀yin ẹ̀ wòwò níjọ́ tẹ̀yìn bá ti kọnu sóbìn pẹ́ fẹ́fẹ́ tẹ wá bọ́rọ̀ yín débi pẹ́ dọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ wá sọ yìí pé àwọn òbínú sí pé kọ́ fẹ́ ọmọ àwọn àmọ́ jẹ́ káwọn bàbá rẹ̀ yọjú sáwọn àwọn bàbá rẹ̀ náà bá tún yọjú ní yorùbá lẹ́vù wọ́n bá ní àbínú sí i wọ́n lá ọmọ wa ló rọ́ọ̀mọ yín ló lòún fẹ́ẹ́ fẹ́ oródòdó kanú lé yín wọ́n fẹ́ mú lọ àwọn bá láwọn ò bínú sí i ẹ lọ mọ́jọ́ àbínú sí i ọmọ ẹni ọ̀sá lè dá káfí sáyà yọ lọkọ náà ni níjọ́ tí ọmọbìnrin bá ti fura mà wípé ọkùnrin yìí báyìí yọ padà fẹ́hùn bàbá òun ò ní takò wọ́n máa ń ṣe total submission fún àwọn ọkùnrin yẹn ni yóò ti surrender fún hundred percent ibi tí wàhálà obìnrin ti bẹ̀rẹ̀ nu ẹni tí ò tí ì jọkọ rẹ tán lọ bá fọsọ́lé ẹni tí ò tí ì rẹ tán lọ bá dáná ẹni rọmọdánà ló dé. ẹyẹ káwọn bá dáná sàárì ẹni tí o sì ìjọkọ rẹ tó ń lọ sùn lé rẹ àwọn màmá màmá náà tí ò gbádùn kọlọ mẹjẹrù wọn pọ̀ láwùjọ àwọn náà máa sọ pé ah kudi ọlọlẹ ọkọ rẹ ni ọkọ wo ọkọ wo lẹ ọkọ rẹ ni ọkọ rẹ tó ọkọ tó ẹdí ó yọọ máa lọ bá fọṣọ yọọ máa lọ bá lọṣọ ọkùnrin náà tún máa bínú yóò tún máa bínú kó o ti wá sójú o láti bí ti wá kẹ́yìn kí ló dé tó ń bọ́ lónìí jáde ha allah ibi tí wàhálà obìnrin ti bẹ̀rẹ̀ nu ẹ ṣe báwọn ọkùnrin tán láyé ni yóò tún máa rán àwọn ẹlẹ́bẹ̀ ẹ bá ń bẹ̀ ẹ bá ń bẹ̀ ó ń bínú sí mi nì ti wá bò ń ti pẹ́ àwọn ọlọ́mọ bá a fọ́ náà nì bá a ti ṣe nù ilé ayé ń tọ́gbà nù ní àbí òye wa ọ̀nà ọmọ lọ. ṣé ẹ̀yin ti yín ṣé ẹ màláìkà débi pé kóbìnrin ọmọ wa dọ̀ yín bá wọn kẹ́ ẹ sì máa wòran ẹ dáhùn náà ṣé ẹ màláìkà débẹ̀ ẹ màláìkà débẹ̀ kí wọn lóde tẹ̀ ń gbà àwọn láyè kí wọn fọṣọ fún yín náà. kí ló dé tẹ̀ ń gbà wọ́n láàyè kí wọ́n máa wálé yín sẹ́mi pé ibi tí àdánwò ti bẹ̀rẹ̀ gangan lọ́pọ̀lọpọ̀ wọn yìí sábà kẹsẹ̀ já níjọ́ ṣẹlẹ̀ náà ni pé yóò doyún tí ó bá doyún yóò sì di rẹ̀ wò yóò bá ṣe zina tí ó bá wá bá ṣe zina yóò sì di rẹ̀ gbogbo di rẹ̀ ni ó ti rí kó tó di wọ́n lẹ́tọ̀ọ́ sí. sẹ́mi pé nǹkan kan ò níyì bí n ta gbé pamọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n gbé wá báyìí ṣé ìkókò lọ́yẹ ká bú ni abẹ́nitọ́ fẹ́ ràn ha lẹ́nu ta lọ́yẹ ká bú ẹni fẹ́ ràn ha lẹ́nu ni ìwọ ti gbé gbogbo ara rẹ gbé lọ́ba òun náà wá fẹ́ púrúfù fún ọ pé àgùntàn ògbóúnjẹ òun gbádùn yóò sì wá di pé tọ́ọ̀bá máa gbéra rẹ wá kó wọn máa bọ̀ sí ranù òun rò pé àwọn padà fẹ́ra àwọn má mo rò pé ẹtikẹ́ẹ̀tì kí ni tún wá má ní ti ń wá náà nù torí rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọye wọn ní ń wọlé ọkọ toyúntoyún ọ̀pọ̀lọpọ̀ wọn ni ló jẹ́ pé kọ̀ọ̀kan doyún ni ọkùnrin yẹn ti bá sùn bá sùn bá sùn bá sùn kó tó di pọ́ wá fẹ́ ah, ìdájọ́ ń bẹ lọ́la gbẹ̀ndàlùkìyàmù sóòrò kó lè ní ìka má ni ọwọ́ adébẹ̀ tán ọwọ́ á lò rùn sí ó ti rùn sí kó tó délé rẹ̀ ó ti rùn sí kó tó di pé ọjẹ́ ìyàwó rẹ̀ nítorí pé gbogbo àwọn àṣebàjẹ́ àwọn oníranù àwọn ń zìnà wọn àwọn obìnrin táwọn náà bá ti bá ṣe zìnà rí wọn èé wù wọn má pé káwọn fẹ́ wọn yàwó obìnrin tuntun ni ọmọ wa àwọn obìnrin ìbá gbọ́n ayé ìbá dà àmọ́ ńgbà tẹ́yìn ti sọ̀rọ̀ ayín tẹ sọ̀rọ̀ anyin dọ̀pọ̀ tẹ sọ̀rọ̀ anyin di mẹ́ẹ̀ẹ́dógún epínì fáwọn ọkùnrin tẹ ń jọ ń kóra anyin ká lẹ́yìn àbùkù kọsápẹlẹ mà àbùkù ti bọ nípa pé ọkùnrin yìí báyìí gbogbo kùnkùndùn rẹ̀ náà ló ti rí kí ni tó tún kù tó fẹ́ fi sógeti ó sì rí lọ́nà àìtọ́ sẹ́ńgbà tó bá wá dẹ̀ tó fún lọ́wọ́ àjọ lójú ó lè jọ lójú láéláé ẹnìkan ń ṣèbéèrè kan ó ní ẹ dákun kí ni ìdájọ́ Ọlọ́run nípa ọkùnrin tó sí obìnrin sí òhò tó wo gbogbo òhò rẹ̀ tí èsì ṣe ìyàwó rẹ̀ tí ò bá ṣe zina mo ní ọ̀daràn gidi ni ọ̀daràn burúkú ọ̀daràn rádaràda mọ̀ sáà fi ń kún ọ̀daràn kó lè bá a mọ̀ torí ó súnmọ́ pò náà ni so kí oríire ó lè bá a fẹ́ yá dànù. oníṣe kọ̀sánì jìyà zìnà àánú ọ̀daràn paraku ni. torí a gbọ́dọ̀ wọ́nà tí bàjẹ́ ó fi tán láyé wa yìí. bíkọ́sì ẹlòmíín hùwà bàjẹ́ yóò tún máa fi ṣe fáàrí. ọ̀gbọ́n ọmọ ọlọ́mọ sí hòhò owó gbogbo òdì rẹ̀ àmọ́ ọba ṣe zìnà pé kí wọ́n á nìdájọ́ ẹ gbọ́rọ̀ a ah! tíṣẹ̀rí abalọ̀ wà ó kéré ju akànlé ní kí wọ́n máa nà lẹ́gba mẹ́wàá mẹ́wàá lójúmọ́ kọ́sẹ̀ méjì láàárọ̀ kùtùkùtù wọ́n láì bàjẹ́ ọ̀dà ìbàjẹ́ ọ̀dà sẹ́rítẹ́ máa ń wo bàjẹ́ ẹran bí ó ṣe sàn délé kálukú náà nù tò agbogbo agbọ́dọ̀ já lógun ni torí di eléyìí báyìí ẹ pé àwọn obìnrin o tóbi obìnrin ìbá lọ gbọ́n ayé ìbá dáa ayé ìbàdà ẹ̀yin àwo gbogbo ẹni tó níyàwó lónìí tó wá ń padà di pé ọlẹ́tọ̀ síyàwó rẹ̀ ó rí i pé tí ì bá sì ranù lẹ́ fi bẹ̀rẹ̀ kò síbíyàwó yẹn ó ṣe ṣe ọ́ tó láyè kò sírò aburú tí ó ṣe ó rí i pé ọmọ wo tí bó ṣe fẹ́ máa la pé obìnrin yìí mọ fẹ́ ní sùlọ́kà obìnrin yìí kò jóńsì náà mọ bá ń lé. obìnrin gidi lobìnrin yìí wàlẹ́ ọ̀ma wò ma láéláéláé náà yàtọ̀ sóbìnrin tó jẹ́ pé ìranù lẹ́ fi bẹ̀rẹ̀ ó rí fún àmọ́ sọ pé after all ebó ń ranù náà ní tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ ńkọ́ ó ń zì náà ní panṣágàbìnrin wò tí wàá gbàgbé òrítẹ́ni màá wí tí fàpáàdì fagadafagada bó tiẹ̀ mọ́lẹ̀ bọ́bá jọ ń ranù nínú àwọn kọ́sọ́mà rẹ̀ ni wọ́n náà wà. tọ́ba jọ rẹ̀ gbé àwọn tani àti tani wọ́n jọ ń ṣe ebi wọn náà wọn náà ń bẹ́ ń bẹ́ tọ́ba sì jẹ́ panṣágà ìwọ ńkọ́ panṣágì ẹ bá jọ ṣe pẹ̀kípẹ̀kí ara yín olórí ibùjọ kóra wọn papọ̀ torí di eléyìí tọ́ba jẹ́ pé àwọn obìnrin bá lọ gbọ́n ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn obìnrin kó sí nìsín lọ́ọ̀dẹ̀ ọkọ wọn wàláì ń nù ọ̀nà wo lónà bá délé ọkọ̀ obìnrin kan ní wàhálà pẹ̀lú ọkọ rẹ̀ ńgbà tí wọ́n ń ròyìn ètùtù ṣẹlẹ̀ láàrin wọn ó wá ní àìmọye ìgbà làwọn ti lọ sí tọlọ́pàá tó ń fọlọ́pàá mú àìmọye ìgbà wọn bò ń tì málé táwọn èèyàn rẹ̀ wá ń béèlì rẹ̀ ṣùgbọ́n wọ́n á wá sí ṣẹ̀ríà nísì òun fẹ́ kẹ́ tú àwọn ká torí pé after all òun padà rántí pé bí mùsùlùmí làwọn àbúrò máa lọ sí police station so òun fẹ́ kọ̀ nàbà ni ǹjẹ́ èèyàn máa kọ̀ èèyàn ti jẹ́ pé èèyàn ti ní tẹ́lẹ̀ náà ntọ́ ọba ní ó lè kọ́ ó ní kí la gbà lérò ṣé ẹ so yìgì wọ́n sì ti bímọ tó ti lé fifteen years wọ́n ti láwọn ọmọ ńlẹ̀ ọmọ ti lé ní fifteen years nígbà tẹ́ fi wá kọ́kọ́ máa bí mà yìí tẹ́ ẹ pàdé tẹ́ ẹ tẹ́ ẹ fi ń jọkọ àtìyàwó tó ọlọ́ọ̀fẹ́ mánì tẹ́ ẹ so igi abẹ́ ẹ so igi ó ní ní ní tilẹ̀ tọ́lọ́n sẹ́mi bí yorùbá ṣe máa sọ yorùbá wọn ní tilẹ̀ tọ́lọ́n <laughs> ó láwọn ò so igi Ah, kéèsì ti tàn ẹ máa lọlé <laughs> nítorí pé ẹni tó lò ó lè kọ̀ yóò jẹ́ pé kí ni wà láàrin yín yìgì kò sí yìgì láti more than seventeen years ago kò sí yìgì kí wọn lọ kọ̀ ó ti kọra rẹ̀ so ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá kẹjọ́ wá bá pé òun bá ìṣòro pàdé lọ́ọ̀dì ọkọ ọkọ yìí ní gbogbo ìgbà fìtínà ni ẹ̀yin ẹwádìí náà ṣé igi ti wà láàrin detect pé kò sí tónírègbè bá wà pàdé ń ranù bàbá wo wá ni onírègbè ọmọ ro tó ń ranù má tí ó fi máa ṣe dáadáa sí i kò ní bàbá kan tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ̀lẹ́nì kan tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n kàn ṣe pẹ̀kípẹ̀kí ara wọn lójú ọ̀nà náà ni náà bá dọkọ̀ ìyàwó ara wọn torí di eléyìí bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó máa rí fún ọnu nígbà tó kóra rẹ lọ bọ́kùnrin láì jẹ́ pé igi ń bẹ láàrin yín wàá jẹ bàbá wàá jẹ ju yá lọ ẹ̀yẹn wọ àwọn tẹ̀ ń fẹ́ lọ́dọ̀ àwọn bàbá wọn tẹ̀yìn fẹ́ dáadáa o síbẹ̀ máa ti ń ṣẹlẹ̀ síbẹ̀ máa kóbìnrin mi ń jẹ bàbá láyà tonti kpọ́dọ̀ bàbá rẹ̀ lẹ́ti fẹ́ tonti kí bàbá ọmọbìnrin mi kì í ṣẹran rírọ̀ bàbá ọmọbìnrin mi kò ṣe kọlù níbi tó burú dé àmọ́ síbẹ̀síbẹ̀ tọ́mọ bá bọ́ sọ́wọ́ ọkọ tó ná burú bàjẹ́ abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ wàlẹ́ ọmọbìnrin wọn gbà fọlọ́ nkọ́lọ́ndé káwọn ọmọ owó rí léèrè wọ̀ tẹ́ pé tí bàbá náà gbọ́ tó náà wá da lérú tọmọkùnrin náà sọ pé ah máa ṣe fún ọ bàbá yìí tó náà tó máa ṣe fún ẹ. <laughs> ẹni tá a fẹ́ dáadáa nù o kátó wá pé ẹni tá a hẹ́ntì sí ta ni ọba jẹ́ lọ́ọ̀yà tiẹ̀ ta ni ọba gbà á lẹ̀ eléyìí túmọ̀ sí pé àkọ́kọ́ tó bí wàá lọ obìnrin lé ọkọ ni ti kọ́kọ́ tara wọn lọ́pọ̀ fọkùnrin sẹ́sì máa ń pé ẹni tí ẹ bá ti bá ṣe zìnà rí tẹ wá padà fẹ́ ọ wá sọ pé mọ̀jà arántí ẹ̀yìn torí tí èèyàn bá rántí tó ti kọjá ó ń túmọ̀ sí pọ́pọ́lọ èèyàn kúrú ni yóò ní jọ́pọ́lọ mi ó kúrú ń mọ arántí ní tó ti kọjá tọ ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbìyànjú fáwọn ọmọ wa nínú páǹsì palẹ̀ máa fún wọn kó lè bá àrílé aláyọ̀dé sí. Si àwọn ọmọ wa gbọ́dọ̀ ṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin a gbọ́dọ̀ rí ọkùnrin ọlọ́kùnrin kan pẹ̀lú ọmọ wa obìnrin káláyé ń serú ẹ̀ ìwà títa lẹ dúró yẹn bá mi nulẹ̀ ìwà ń tiẹ̀ kí ni ọwá wá bì ọ̀dájú kó rí ẹ pé tọ́ba jẹ́ yájú pé tọ́ba títí tí mo bá yájú pé ee abẹ́lé ilé pẹ̀lú báwọn ẹ̀ ń ra iyì fọ́ọ̀mù ẹ̀yìn nìyí kódà kápò náà ni wọ́n padà fẹ wàhálà yọ ọmọ iye ọmọ yọ ọmọ iye ọmọ pé ẹ́ bí bàbá eléyìí ṣe rí dájú pé ọmọ irú àwọn ọmọ rẹ̀ ò lè ṣe pàtàkì ẹra yìí fáwọn ọmọ yín ọmọ yín bìnrin tẹ lọ kò sínú pélé sú ọmọ yín wà lágbájá dà dà ibi wọn bá rí wọn sùn ẹni wọn bá rí wọn bá lọ wọn bá gbóyún wálé ńkọ́ wọn ò bímọ fún yín ni o tìbẹ́yìn náà ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bímọ fún bàbá rẹ̀ nísì ìgbà tí ọba mọ́kọ wá ó lóyún alákọ̀ọ́kọ́ ẹ̀yin lẹ kó ó tún lóyún ẹ̀kejì bàbá ló kó ó tún lóyún ẹ̀kẹta bàbá ló kó ẹlẹ́kẹrin náà ń bọ̀ bàbá yẹn ọmọ wa sọ pé àkúkú mọ àwọn ẹni tó ń bí fún òun náà mọ sọ pé bẹ́yìn náà ni ẹ̀yin náà là ń bí fún yín sọ pé ẹ̀yin lẹ bó ń sun o àmọ́ o ẹ̀yin náà là ń bí fún ọlọ́run máa bá wa wò torí pé tẹ́ ẹ̀ bá ti kọ́ ọmọ yín ẹ̀ rí kẹ́ ẹ tó kú tẹ́ ẹ bá sì kọ́ ọmọ yín ẹ̀ rí kẹ́ ẹ tó kú torí àwùjọ dọ̀tí bàjẹ́ àwọn ọ̀ka zinakùn kankan nírú àwọn àwùjọ wa wọ̀nyí báyìí wọ́n kà á kún pé bọ́mọ ẹni bá ti tó ṣe zina ẹjọ́ ṣe zina ni. kò sí ní tó burú mbẹ ayé ń ẹ àwọn náà <laughs> àyìnbáyé táwọn náà ti ṣe àwọn ti pati fọmọ ni. a'udhu billah ọ̀dọ̀ wa wa jama ká ronú dáadáa nípa àtúbọ̀tán àwọn ọmọ wa. ọmọ wa tẹ́ẹ̀fì máa dunnú pọ̀ máa ń lọ ọkọ ẹ gbọ́dọ̀ rí i pé lódodo ọmọ yìí ẹ sọ níwọ̀n bá bẹ́ẹ̀ lágbára sọ ọmọ tó yóò tiẹ̀ fẹ́yìn náà lẹ́nu ọ̀rọ̀ bọ́rọ̀ ẹ lè sọ fún ọkọ rẹ pé kí ló kí ló ń pera rẹ ganan rí lọ́mọ tó ṣe pé lọ́mọ tó ṣe pé lọ́mọ tó ṣe pé ẹ rí i pé ọ̀nà ojú ó ti kò ní mọ̀gbà tí ọmọ abẹ́yìn àmọ́ tó bá kọ́ ọmọ tó ṣe pé nídàkejì ni lòun ní ọmọ sọ fún yín pé kí ni bàbá yìí ti ń sọ náà rí lọ́mọ tó ṣe pé lọ́mọ tó ṣe pé <laughs> èdè kan náà ni o àmọ́ tí kálukú bá pè ó ti nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣebí tó torí di eléyìí irú ọmọ tó ṣe pé wò lẹ́nu fẹ́ kọ́ sọ́ńpọ̀ ọmọ yín ẹ gbọ́dọ̀ kíyèsí ilé yín kẹ́ kíyèsí àwọn ọmọ yín ẹnìkan fẹ́ fi ọmọ kò túmọ̀ sí pé kọ́ ọmọ yín ọmọ lọ bá kò túmọ̀ sí kọ́ ọmọ yín ọmọ lọ bá tó bá sì fẹ́ rọ́ ọmọ yín tó fẹ́ bá sọ̀rọ̀ kọ́ wọnú lé yín onídìí pa àmọ́ dúró sí etí títì onídìí pa àmọ́ wá kọ̀rọ̀ kan àmọ́ wá lẹ̀ mọ́ra ẹni àní ìbá gbọ́n ayé ìbá dáa ẹ wo bí lórí ìtàkàn bẹ̀rù kí n fọ́ kọ́ bó lásìrí lálẹ́ ẹjọ́ kan a ti wà ní nǹkan bíi after nine dẹ́wọ̀n pé lè gbé esu àti oṣù kan múná lọ tọ́ mọ́tò wa ń gbé mi bọ̀ mọ́tò wa fẹ́ kọ́nà báyìí mọ́tò wa tanná sọ̀kan dẹ́wọ̀n pé kò sí ń tọ́kan mọ́tò òun tanná sọ̀kan pé ká ẹ lè ríran ká ẹ má gbóhùn ọkùtù so bó ti wá taná sọ̀kan la bá rí ọmọbìnrin kan ó jókòó lórí itan ọmọkùnrin kan ọmọkùnrin wa ń fọwọ́ tẹ̀ lọ́yàn mo ní la hawla wala quwwata illa billah ẹ wo bí ṣe ń tara rẹ̀ lọ́pọ̀ ẹ wo bí ṣe ń jóra rẹ̀ nábì káàdì tá a fi sínú sẹ́ẹ̀tì tẹ́kítọ́ bá ti jóná tán wọ́n máa padà sọ fún ọ pé ẹ nọ́mbà rẹ̀ ò lè lọ sí destination tó fẹ́ ràn lọ yìí o torí pé fídà rẹ̀ ti ṣe kéne ó ti jò tán obìnrin ìbá lọ gbọ́n ayé ìbá dáa púpọ̀ ọkùnrin náà ìbá ṣọ́ra rẹ̀ àwọn obìnrin ìbá gbádùn púpọ̀ tọkùnrin náà bá lọ ṣọ́ra àwọn obìnrin náà gbádùn púpọ̀ tó bá ṣe pé ọwọ́ wa àfun láǹfààní rí kọ́kan ara obìnrin sí àlẹ́tọ̀ọ́sí rí tó bá pé gbogbo wa bá sọ ọwọ́ wa báwọn ọwọ́ wa kọ̀kanrò obìnrin tí ọ̀tá àlẹ́tọ̀ sí rí níjọ́kíjọ́ tá a bá fi lè fẹ́yàwó láyé tọwọ́ wa bá fi lè kanrò obìnrin obìnrin yẹn gbádùn láyé yìí wàláhi tàláhi torí pé ẹ mọ iyì fún ẹ kà kún ẹ bàbàrà rẹ̀ àmọ́ yàtọ̀ sí àwọn ọlọ́wọ́ mímọ yìí máa fọwọ́ kàn mímọ yìí máa fọwọ́ gbáǹdì mímọ yìí máa fọwọ́ tọ́ létè mímọ ẹ̀ẹ́ kò sírò obìnrin tẹ́lẹ̀ fún wèrè tí ọjọ́ lójú torí pé gbogbo wọn ní ti ń fọwọ́ kàn yìí torí rà gbọ́dọ̀ kíyèsí ọkùnrin náà ìbá dúró déédéé àwọn obìnrin ìbá gbádùn lé ọkọ láyé yìí torí ẹ̀ka kíyèsí bákan náà nínú nǹkan tí ó tún dá wàhálà alẹ́ fáwọn obìnrin nílé ọkọ làwọn bàbá tí ọ̀gbẹ́sìn yìí àwọn bàbá tí ọ̀gbẹ́sìn yìí bàbá tó ṣe ń pé wọn wá yọjú sí nípa àwọn fẹ́ fẹ́ ọmọ rẹ̀ bàbá yìí wá sọ pé sọ fẹ́ fẹ́ oníbẹ̀ ni sọ onífẹ́ onífẹ́ òkè kò burú ẹ máa lọ ńgbà tẹ́ bá lóyún kẹ́ wá ah hasbunallahu wa ni'mal wakil òní tó fẹ́ fẹ́ tó bá fẹ́ fẹ́ lódodo ó fi dá mi lójú tó sì fi dá mi lójú náà ní kó lóyún ah ọlọ́run mẹ́jọ ro àwọn bàbá òfò yọ pọ̀ láwùjọ wọ́n wá fẹ́ legalize zina ṣebí wọ́n lọ lọ́mọ rẹ wọ́n náà ló sì ní kí wọ́n lọ́ máa ṣe zina ókè wọ́n lọ́ dá wọn tó fi fẹ́ sọ ńtọ́lọ́ ń ṣe léèwọ̀dẹ̀ tọ́ bákan náà irú yìgì rọ́tẹ̀ máa so òun náà máa dá wàhálà alẹ́ fáwọn obìnrin lé o yìgì rọ́ tẹ̀ máa so síbẹ̀ náà máa yìgì rọ́ tẹ̀ máa so láwùjọ Yorùbá tó ti pé ní ìsinyìí báyìí wọ́n sọ pé àwọn ń so igi ẹ ní gbọ́gbó lòun ti so igi gan lẹ́nu wọn wọ́n kàn lè sọ pé bàbá akínlẹ̀ wá sí ńlẹ̀ yìí ẹ àwa mọ ọmọ tí wọ́n máa bá wa ro ká ni <laughs> ọmọ tí wọ́n máa bá yín ro ká ẹ̀yin ọmọ kàárọ̀ ń lù yín pípé ẹ ẹ̀ẹ́dà ẹ̀yin náà bàbá akínlẹ̀ wá sí ń bì afẹ́ fún wọn tí wọ́n máa bá wọn ro ká ni àà tẹ́ẹ̀mù kẹ́ ti dáràn bọ́ ọmọ lọ́rùn báyìí ẹrú lẹ̀ ń fún wa yẹn o ẹrú wọn wá tọrọ ẹrú lẹ̀ ń fún wa wọn lọmọ tí wọn mọ bá àwọn roka ìdí àrò ni ó kù sí gbogbo dírámù òfun ẹmu kú òkú sínú ẹsì torí tẹ bá ti fẹnu pè ẹ ti kó bọ ọmọ yín sẹ́ni tó ọmọ bá délé ọkọ àwọn òfìfẹ́ pa lórí aa èwo yẹn eléyìí ti pọ̀jù eléyìí ti sẹ́kìnnì pé ọ̀gbọ́njọ́ tó à ń fẹ́ ọ kí ni a sọ pé a lọ mú ọmọ tí wọn máa bá wa roka kí ni bàbá yẹ sọ pé òun fi ń fún wa ọmọ tí wọn máa ṣe kí ni tí wọn máa bá wa roka eléyìí túmọ̀ sí pé gbogbo àṣàrà dáradá àwọn a gbọ́dọ̀ mú kú o eléyìí ò sínú yìgì rárá àbí kó sọ pé ọmọ tó fẹ́ fẹ́ yàwó ni orúkọ rẹ̀ ń jẹ́ kí ni a pè ń jẹ́ Abdullahi Abdullahi ló fẹ́ fẹ́ yàwó wọn ni a pè bàbá Abdullahi kọ́ bọ́ta baba abdullahi báwo ṣé baba abdullahi lọ fẹ́ fẹ́ yàwó yìí àbí bò lẹ́yìn ṣe ńlẹ̀ yìí ṣébínú kàtàkàtà táyì máa ṣe náà nù wọ́n ní kó wọlé bá a pọ̀ ah rubbish nonsense baba abdullahi kọ́ bọ́ta lónà ọba kọ́ agbádá rí ẹ rí ẹ lọ́ba máa bọ́ta ẹsẹ̀ lọ́nà ẹsẹ̀ lọ́nà baba náà ti bọ́ta wọ́n á ní ọmọ tó fẹ́ lọ́ọ́lé ọkọ òun sì ń jẹ́ mariam baba mariam wọ́n náà bọ́ta ẹsẹ̀ fún wọn pàṣẹ sọ́jà ni lónà ọba bọ́ta lónà ọba kágbádá ọba àwọn bọ̀ ok wọn á pè tọ ọmọ tó fẹ́ fẹ́ yàwó wọn náà bọ́ta lọ mú yàwó rẹ wá àà gbogbo dírámà nọ́ọ̀sẹ̀ dírámà rádaràda tí ò lórí lọ wọn mọ̀ wá sí ń jọ wọn wá kó sáàrin àwọn obìnrin olóbìnrin àwọn náà ò ní dín fọtí pé wọn fẹ́ kó sáàrin àwọn obìnrin sọ gbádùn òkúkú gbádùn abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n yọ àlọ́ ọmọbìnrin jáde wọn wá nìtọ́ ọ̀yà sílẹ̀ mẹ́wọ́n baba ẹ̀yin ẹ mú ọmọ yín kẹ́ ẹ fi fún baba Abdullahi ẹ dákun ẹ ẹ má bi tá à ń lọ à ń lọ sí Takí ni sọ̀rọ̀ kẹ́ńbì Takí tààrà ni abẹ́rẹ́ kẹ́tì ẹ̀ ẹ wá ní ọkẹ́ ẹ já gbàsàlẹ̀ general tabadésàlẹ̀ general kátó ànágbọ́rọ̀ ọ̀dàrújẹ tabadàrújẹ kásẹ̀sẹ̀ nágbọ́rọ̀ káwá gba taki tabatúfẹ̀ dé taki tán kátó yà lápàkè sínú kásẹ̀sẹ̀ wàá mórí létí sí ìgbọ́ ọ̀rọ̀ tá a ti fi lẹ̀ yìí la ilaha illallah irú rẹ̀ ní dírámà tí Yorùbá máa ṣe o wọn á ní bàbá àyàwó àbàbà ọkọ àbàbà àyàwó kò fi ọmọ rẹ̀ lé bàbá ọkọ lọ́wọ́ ní bàbá bá wá gbà wọn ànitọ kó fi fọmọ rẹ a igi yẹn ò so eré ni igi yẹn ò so eré ni àkọ́kọ́ àbùkátà kíyàwó wà níbi tẹ́ ti fẹ́ fọmọ lọ́kọ ebi wà dá ọmọ tó fẹ́ fẹ́ mà ẹlẹ́kejì àbùkátà bàbá ọkọ kí ni a fẹ́ fi ṣe ọlọ́run fà lùbáríkà sí lásán làwọn ẹjọ́ kò níbi tẹ́ bá wà àbùkátà rẹ̀ fẹ́sọ̀ ni wàlíì tíṣẹ̀rí à ń sọ wàlíì tíṣẹ̀rí à ń sọ ni bàbá tó bí lọ́fẹ́ mú ọmọ rẹ̀ fífẹ́ lomi àti bùkátà kí bàbá nǹkan fọmọ lọ ẹran ni nígbà tí èsì wúrẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ la fẹ́ lò òun fi ọmọ òun lágbájá òun fi fún lágbájá kọ́ máa jẹ́ yàwó ẹ gbọ́dọ̀ sọ bá àwọn kí ẹ ṣe pé mo yọ̀ǹda o mo yọ̀ǹda kọ́ mo sọmọ ọ̀dọ̀ mo yọ̀ǹda kọ́ mo bọ́ gbálẹ̀ mo yọ̀ǹda kó lè gbọ́dọ̀ rẹ fúngbà díẹ̀ mo yọ̀ǹda sọ pé yọ̀ǹda yọ̀ǹda yóò bá fẹ́ kọjá fi kí àmọ́ mo fi fún ọkọ máa jẹ́ ọ̀fọ̀n sẹ́ba ti gbéde larubá ẹ gbọ́dọ̀ sọ yorùbá ń bá àwọn ajẹ́ bẹ́ẹ̀ ń sanra ń jẹ ni. mo fi ọmọ yìí fún ọkọ máa jẹ́ ọ̀fọ̀n ìwọ náà wàá sọ pé mo gbà á níyàwó mo gbà á níyàwó àwọn èèyàn méjì ọjà rì àwọn èèyàn méjì tó dúró déédéé dábàá rí èèyàn méjì tó dúró déédéé inṣàlá àwọn èèyàn pọ̀ tá a bá mú dàjì inú ilé tá a mú dàtà tá a mú láàrin inú ilé tá a mú yóò pé méjì àbí òní pé méjì inṣàlọ inṣàlọ inṣàlọ igi sọnù igi dírámà tí wọn máa ń sọ yìí máa ń kó bá àwọn ọmọbìnrin wàláhì yìí máa kó bá àwọn bàjẹ́ àìmọye kéṣìṣì lọ́wọ́ àńlẹ̀ báyìí tàwọn ẹni tó ṣe wípé àwọn rò pé wọ́n ti so igi ni àti wọn ò so igi wọn á kan lóra wọn gẹ́gẹ́ bí ọmọkùnrin kan nìyẹn ó nígbà táwọn adọ́dọ̀ bàbá ìyàwó èdè tí bàbá ìyàwó yẹn pè òun gbọ́ yípo títí ọmọ fóun àwọn ọ̀rẹ́ táwọn jọ lọ ọlọ́run ló ní kọ́ má dàá lọ majority wọn pa àwọn ọ̀gbọ́ yìí bẹ́ẹ̀ gbàtàn wá jáde ó wá ló ń bi ẹnìkan nú àwọn ọ̀rẹ́ òun ọ̀rẹ́ yẹn wá sọ pé ó dàbí ìgbà tó ṣe pé bàbá yẹn ti fi fún ọ ẹgbọ́ pẹ́ntì ọ̀wọ́ aṣọ abẹ́ obìnrin dẹ̀ tọ́nu ọ́ dàbí ẹgbọ́ ọ́ dàbí ọ́ dàbí pé bàbá yẹn ti fi fún ọ ó lò náà rò something like that gbogbo àwọn yòókù ni no bàbá yóò fi fún ọ ọwọ́ á lò nǹkan tí kún sí tí wọ́n sọ ọ̀sán àmúyàwó délé ní bá ń tẹ́ náà fún ìyàwó bá lóyún tó bá di bá kété ìgbà tó wá di bá kété ni wọ́n ń béèrè. kẹ daran daràn lẹ́lòmíì náà ẹ wo ibi tí wàhálà ó ti ṣẹlẹ̀ sóbìn ọwọ́ àpè ọwọ́ àsọ̀bọ̀rọ̀ sì ṣẹlẹ̀ ńjọ́ náà mo ní ọ̀daràn ni ọ ọ̀daràn gidi níjọ́ nǹkankan fóònù ò sí láyé má níjọ́ tẹ jáde lọ́dọ̀ bàbá àwọn fóònù ti tán láyé ó lè pè ńjọ́ náà kó ní ẹ dákun o ntọ́sẹlẹ̀ tọ́sẹlẹ̀ ni o kó tó di pé ń daràn o ẹ wá wá dúró oṣù fífi ń dáràn tó ọwọ́ adoyún tó wọ́n á ru ẹni tó pọ jù ẹni tó lọ ọwọ́ á ṣẹ̀ṣẹ̀ gbé sórí àtẹ pé ọmọ lè pé bàbá yìí fi fún yàn lóòótọ́ náà torí bàbá náà ti bẹ̀rẹ̀ sí ní rézì aláàmù pé kí lọ́mọ òun ṣe lọ́dọ̀ rẹ̀ sẹ́mi pé yóò bá lẹ́vù àwọn èèyàn máa lérò torí pé náà ní ìsìn mo tún wá ń wá ní níbi mo sì ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ọ gbọ́dọ̀ kú ònú lé rẹ̀ ibi tí wàhálà ti dé bóbìnrin obìnrin bá bú sẹ́kù ṣépè gbogbo òjókòó táwọn jókòó zina ni ṣépè gbogbo bíbẹ táwọn jọ ń bẹ kódà ṣépè gbogbo ọmọ yìí náà ọmọ zina ni ọ̀jẹ̀ tó ń bá bí bẹ́ẹ̀ wàhálà wa dé bóbìnrin sẹ́yìn mọ́ kọ́pọ̀lọpọ̀ ọrù rẹ̀ gẹ́gẹ́ bí n ta fi bẹ̀rẹ̀ tí ọmọbìnrin bá padà wá wà ń pò kó lè fẹ́ ó lè padà sọ pé kò wù ọ́ mọ́ tí máa ṣẹlẹ̀ nù ibi tí wàhálà ti dé bóbìnrin ẹ jẹ́ kó dájú bí ọ̀nà tó máa ń gbà lọ lé ọkọ ńkọ́ ọba ṣẹ̀rí àmọ́ nínú ọ̀nà tí wàhálà tún máa dé bóbìnrin òun náà làwọn èdè ìgbàlódé àti ń gbọ́ kí ó yé tọ́pọ̀lọpọ̀ máa ń sọ tí ò yé àwọn bàbá bàbá dì sí èdè àwa ti ń gbọ́ kí ó yé eléyìí tí ò yé àwọn bàbá bàbá dì sí òun náà ni pé à ń lọ ṣe akudu à ń lọ ṣe akudu kò yí ọ̀pọ̀lọpọ̀ bàbá o ẹ ṣàlàyé fáwọn bàbá bàbá o ẹ mọ́kàn mọ́ ọmọ lọ́kẹ́ lọ́mọ bá ṣe zina o nísìn ìwọ ti rọ́mọ tó fẹ́fẹ́ ọwọ́ ń yọjú sí bàbá rẹ̀ nígbà àkọ́kọ́ ọwọ́ kó àwọn èèyàn lẹ́yìn ara tiẹ̀ sì ti wà lọ́nà ọ wàá sọ fún bàbá yẹn pé tọ ẹ ti mọ̀ wá nánu èyí mọ̀ yẹn ju báyìí lọ àmọ́ bàbá lè ṣe ákùdù lónìí ah ákùdù báwo tẹ mọ̀ pé kìí ṣe gbogbo èèyàn ni ó jẹ́ pé í máa ń ṣe béèrè nípa tí ọba mọ̀ àwọn bàbá mi ò ní béèrè pé kí ni ń jẹ́ ákùdù pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ tó <laughs> bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ̀yin ọkàn sọ pé ẹ fọmọ yín fún wa ni bàbá ọba sọ pé òun fọmọ òun fún yín tẹ̀sí sí ma ẹ̀yin tẹ̀ ń wá nǹkan ẹ̀yin ò ní máa ń sàtì àgbà mọ gbà níyàwó bàbá ni wọn bá wojú àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ ti witness abẹ́ witness làwọn bá láwọn witness wọn bá rọ ọmọ dàámẹ́tò òdìlé. bàbá ọba máa retí gbọ́ngbọ́n kúdí lọ àárí kúdí mà àṣẹ kí ni. <laughs> bàbá ọmọ pé ti akudu láìsí ẹ̀ kí wọ́n ní jẹ́ akudu bàbá ọmọ torí bàbá ń wò pé tọ́ pé òun dínà kọ́ nítorí wọn làwọn sọ dùn àníjà <laughs> gbà tí bàbá ọba wa rọ màmá bàbá wa pé kí ló dé mo kúdí lọ àárí kúdí máa ṣe à ṣẹfẹ ẹ ti fi fọkọ ìfọkọ báwo ọlọ́run fẹ́ ṣàdúrà mo sì ni wọ́n ṣàdúrà <laughs> ní ọba di wàhálà eléyìí nǹkan tó dàgbé sí ayé obìnrin rú wàláhì sàláhì tí gbogbo àlámọ̀rí rẹ̀ ọ́ dàrú pátápátá torí rẹ̀ ní tí ọba yí àwọn èèyàn a nídìí láti ṣàlàyé fún wa Baba, ó wù wá láti ṣe àkùdù nítorí sì ní àkùdù òun náà ni pé ẹ fi fún ọmọkùnrin yìí pé kó di ìyàwó rẹ̀ òun náà sì tẹ́wọ́ gbà ló bá di ìyàwó rẹ̀ lábàá máa mú lọ lé látòmí lọ yẹn pé ní yorùbá lẹ́wù gbogbo bàbá tó bá gbọ́ bẹ̀ kò rí yín rí pé ah, ọdún mẹ́jẹ̀ bàbá mi ò ṣerú ẹ̀ wọn ò mọ̀ yín rí wọn ò mẹ́yẹ tó fi yín wọn ah, mm, mm, mm, ẹ ṣe sùúrù fún mi. tó o túmọ̀ sí pé ẹ ṣàlàyé fún ẹjọ́ ó yé wọn torí future ìgbéyàwó yín kó lè bàa dáa délẹ̀ lẹ́yìn náà sọ abala ká ẹ̀mú náà ni ọ̀n kàn ń yọjú sẹ́yìn lónìí for the first time ó sì máa fọ́ọ́mà rẹ̀ fún ọ pé kí ni ọlọ́mọdé ṣé anabi sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n tó sọ ni idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwiju ẹni tẹ́ yọ́nú síwà àtẹ̀sìn rẹ̀ ṣé mo kàn rí ọ lónìí náà mo ti wá yọ́nú síwà rẹ̀ mo rí ọ lónìí náà mo ti yọnu sẹ́sìn rẹ ọlọ́run má jẹ́ camouflagration ńkọ́ tí ọkàn gbé àwọ̀ aláwọ̀ wọ̀ nítorí kó lè bá àtàyìn jẹ tí tọmọ bá ti bọ́ sí lọ́wọ́ ṣe bí tọmọ bá nu ẹ̀hẹ́n ẹ ṣe sùúrù fún wa ẹ ṣe sùúrù fún wa ń bọ́ lọ ẹlẹ́ǹgbé ibi báyìí ok tani àti sọ ọmọ lágbájá ó lọ mọ àkọ́ burú máa lọ ẹ̀yin ó sì pé lágbájá ń gbọ́ ọmọ kan ládùúgbò yín tó ga báyìí bóòlù ẹ̀ máa sí ọmọ asani o ọ̀dà kò má sọ jù báyìí ó tó sọ̀rọ̀ pé fáìlì tiẹ̀ ti rí bọ́sọ̀ mi nù ọmọ dáadáa ni o kódà gan ká àìsàn ẹkú mọ́sálásí kódà gan gbogbo gbà bí ká máa fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ bí ká. ọ̀dà kò bó tó bá àwọn tó bá àwọn tó bá. tí kìí ṣe pé ká ẹ lọ ṣèwádìí nílé ológun o ní yorùbá lẹ́bù o so ẹ wo kí làwọn èèyàn ń sọ ń pa rẹ̀ ẹ tún bí ẹlòmíì títí tẹ́ fi rí i pé ẹni tí èèyàn lè bá da nǹkan pọ̀ ni nítorí tọ́mọ bá ti bọ́ sọ́wọ́ rẹ̀ àbámọ̀ ló kù o àbámọ̀ ló kù wọ́n ní ta ni eégún magadínù olóògùn ọlọ́mọdé ọlọ́mọdé sọ pé tí bá padà wá àbùkù wọn ń bọ̀ wá kàn àbùkù ni wọ́n ń bọ̀ wá kàn ìwọ rádaràda ológun játijàti kí ló ń pera rẹ náà àfihàn gbọlọgba wọlé ọba sọ̀rọ̀ ojú fèrèsé lọbàrà rẹ lẹ so tẹ ẹ bá wádìí lọ́dọ̀ àwọn èèyàn tó mà tẹ fi mọ̀ pé ẹni tẹ lè bá da nǹkan pọ̀ ni àìmọye tó ṣe pé bí wọn ti ṣe fẹ́ ọmọ lọ́nu ní pàjáwìrì ọ̀padà di àbámọ̀ láéláé tọ nínú nǹkan tí máa ń dá wàhálà sí sílẹ̀ fáwọn obìnrin nílé ọkọ òun náà ni pé bàbá kan sọ pé òun fẹ́ fi ọ ìwọ wá ń wowó ọwọ́ rẹ̀ ọ̀fẹ́ nítorí tọ́lọ̀ abẹ́gẹ́ tiẹ̀ ọ̀fẹ́ nítorí tọ́lọ̀ gbogbo ẹni tó bá fẹ́ nítorí owó ẹni ọkọ̀ lẹ́tà sí yà DHL ní ọ̀bàdì yọ yára dé bàjẹ́ báwọn ọkùnrin ṣe rí nù sẹ́ni tọkùnrin bá sọ́ di obìnrin dáadáa tọmọ pé kò fẹ́ òun torí ọlọ́run torí ń tọ́wà lọ́wọ́ òun ló ṣe fẹ́ òun nǹkan náà ni ó fi fìyà jẹ torí ẹ ẹ rí i pé irú obìnrin náà kọ̀ǹpléìn rẹ̀ lójoojúmọ́ ni pé kì í fún wa lówó tí ó tó wa kì í fún wa lówó tí ó tó wa kì í fún wa torí torí kí lóun náà fi fẹ́ nítorí owó náà torí ẹ ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ ọkọ nítorí owó rẹ̀ o. ẹ gbọdọ fi ọkọ nítorí owó rẹ kí ló fà á tẹ́ fi máa wò pé obìnrin kan wò pé òun wà lọ́kì obìnrin kan máa ọkọ náà ti máa tọ́fà torí náà ni obìnrin tó bá olówó yóò máa wò pé òun wà lọ́kì kódà kó ti yóò kú kan sì owó lè ti obìnrin ò gbọ́dọ̀ ti torí nǹkan tọkùnrin nífẹ̀ẹ́ torí gbogbo obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ tó fẹ́ ọkọ nítorí ntọ́kọ ní nǹkan náà lọ́kọ́ fìfì yà jẹ bẹ́ẹ̀ ni gbèsè ayé fi hàn wá gbogbo obìnrin tó bá fẹ́ ọkùnrin nítorí ntó ní obìnrin yẹn kú palẹ̀ má yà torí ẹ eléyìí ò túmọ̀ sí pé náà jówó rẹ̀ ná o nítorí kóbìnrin ọmọ bàá mọ̀ pé olówó tó bá lówó kò fi sàánú rẹ̀ náà ni àmọ́ obìnrin ò gbọ́dọ̀ fẹ́ ọ nítorí owó rẹ̀ sẹ́mi kó gbogbo obìnrin tó bá fẹ́ wa nítorí owó wa kódà káwa náà tiẹ̀ má ya hun níjọ́ tí owó bá ti tán kọ́ obìnrin ọmọ wọ́nà láti lọ ni àìmọye irú rẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé nì by the time tíyàwó padà rí i pé n ti ń bẹ lọ́wọ́ ọkùnrin yìí lówó ti tán àbó ti fẹ́ fìdí jálẹ̀ wàhálà gbogbo wọn ti mọ mọ́nà wọn pa torí ẹ̀ làwọn bàbá wa ti sọ yìí pé kí ni owó lobìnrin mà owó lobìnrin mà kìí ṣe gbogbo obìnrin o wọ́n ń sọ jẹ́nẹ́rálì ni èyí tó pọ̀jù nínú àwọn obìnrin owó ni wọ́n mà ọwọ́ afẹ́ nítorí owó ni wọ́n ń fowó fífi àjọ yọ pariwo àbí òní pariwo yọ pariwo tó ìdínú tọpọlọpọ ó fi máa pariwo wọ́n sì ní idha urifa sababu batala al-ajab tá a bá ti máa ń tọ́fà á jẹ́ pé ṣíṣe ìmà ti bàjẹ́ nù àbúrò máa ṣe ìmà nígbà tá a ti máa ń tọ́fà tí fi ń pariwo ókè owó tán lọ́wọ́ rẹ̀ lẹ́ ń pariwo ẹ kàńgára ara yín jáde. bẹ́ẹ̀ náà ni nínú títún máa fa wàhálà fóbìnrin lé ọkọ òun náà ni kí wọn náà rí pọ̀ rẹwà tọ́ba rẹwà ọkùnrin ọba àfẹ́ nítorí ẹwà rẹ̀ ọba àmàjẹ́ nítorí ẹwà rẹ̀ ló fi fẹ́ irun wọn máa sábà ní wàhálà lé ọkọ nítorí tóbìnrin bá ti rẹwà jù tọkọ bá fi lè fẹ́ nítorí ẹwà rẹ̀ ọkọ yóò ní gbè fún wàhálà nítorí pé bó ti ṣe rí kó tó fẹ́ bílẹ̀ ti ṣe ń sùn mọ́ ní ọmọ yí padà torí pé àwa náà ń yí padà ẹ̀rí pé ńgbà kan gbogbo ẹ̀kẹ́ gbogbo wa náà fa bàámu ẹ̀kẹ́ wa ti ń fa bàámu tú láti báyìí kò sọ́gbọ́n tá a lè dá sí bẹ́ẹ̀ náà làwọn obìnrin ẹ̀kẹ́ wọn náà máa fa bàámu díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọkùnrin ọmọ wò pé kí ló ń ṣẹlẹ̀ o ò rí báyìí tẹ́lẹ̀ a ah, kí ni ọ̀sẹ̀lẹ̀ mo ti dàgbà tẹ́lẹ̀ lọ pé no mi ń fẹ́ obìnrin tí gbogbo ojú rẹ̀ ọmọ yọ tajaid tajaid mo rò pé ẹ ń jẹ́ báyìí nìsín kí gbogbo orí kí gbogbo awọ máa fa ń pè ní gbogbo ojú rẹ̀ ti ń yọ lónà máa wá máa pa tajaid rẹ fìtínà bá dé tọ́ba fi ọ́n torí ẹwà nítorí ń jọ tí ẹ wà bá ti lè ń wọ mí wàláì tàláì ọ̀rọ̀ ní ti tọrọ yóò ti kó fún ọ. <laughs> yàtọ̀ sáwọn kan wọ́n dún owó ńgbà kan ti dìdàkudà àbí òye wa <laughs> obìnrin obìnrin bá tiẹ̀ ń bẹ̀ nù. tọ bí ọba wa fi ọ nítorí ẹwà rẹ tí wọn náà rẹwà ó tún dáràn. torí pé obìnrin náà mọ òkú tí ọba sàdánwò irúgbó lu ẹ ṣe kó wá jẹ pé irú dọ̀gọ́rọ̀ ọ̀rọ̀ yìí ló lé lọ. <laughs> ìtún ma fa wàhálà fóbìnrin náà torí ẹ kí ni ká wò ẹ̀sìn tá a bá fẹ́ obìnrin nítorí ẹ̀sìn wàá lọ wá o yóò ti gbogbo àwọn tá a wí hùn kò ti wọn torí pé àti dóun padà sọ́nà yóò rọrùn àti dá padà sọ́nà yóò rọrùn tẹ́ẹ̀mọ́ kóbìnrin kò bá torí ẹ̀sìn lẹ́sìn fẹ́ kò bá torí owó rẹ lẹ́sìn fẹ́ kò bá torí ẹwà rẹ lẹ́sìn fẹ́ kò bá jẹ́ torí ilé ńlá tó ti wá lẹ́sìn fẹ́ kò sí obìnrin kan tí ọkọ rẹ̀ tì lẹ́nu láti bú tọ́ ọ bá sì jẹ́ pé ìwọ ti ìyàwó rẹ̀ lẹ́nu láti bú dákun náwọ́ gbogbo wa ni àti dáràn lọ́wọ́ àwọn obìnrin gbàtẹ́ yóò ti fẹ́ yàwó ẹ̀ lè máa ẹ̀yin dáńfó wọn yẹn jẹ́ bó ṣe jẹ́ kò sí kọ́dà kọ́ bá jọba kọ́ president kò sí obìnrin kò sí obìnrin kan tọkọ rẹ̀ tì lẹ́nu láti bú yóò bu ọ tí ó fi ọwọ́ egi tí ó gbé ọ sókè tí ó nà ọ mọ́lẹ̀ pé wọ wo sí ọ̀rẹ́ láì àwa wí tán àbí òye wa fi mọ fọn sáǹpù sẹ́ẹ̀rí obìnrin tó bá bẹ̀rẹ̀ sí ní bú ọkọ rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní bú ọkọ rẹ̀ ọlọ́ọ̀lọ́ mọ ṣètọ́nì tí máa ń lò wọ́n gbà sẹ́wọ̀n kí tẹ́yìn bá lẹ́sìn ẹ lè ṣe sùúrù fún un wàláì tẹ́ ẹ bá lẹ́sìn ẹ̀kan náà lẹ́jà gbogbo òwe kíkọ lẹ̀ àmọ́ ní ìsìtẹ́ bá ní sùúrù ẹ̀ lè ṣe sùúrù tẹ́ ẹ bá lẹ́sìn ẹ̀ lè ṣe sùúrù kó tó bí ti máa sàwọn obìnrin tẹ́yìn bá wá ṣe sùúrù la ilaha illallah yóò padà wá máa ṣe pẹ́pẹ́ fúrú fún yín ju tàtẹ̀yìn wá lọ. tẹ̀mọ̀ kóun lára rẹ̀ ń gbóná jaja ní ìsìn ẹ jẹ́ kí tiyín ó tutù díẹ̀ nígbà tútù ẹ̀ wàá gbóná díẹ̀ oná ọmọ wa kò tó mo ti wá tẹkùn báyìí nkúkú máa ń tó solúwa rẹ̀ téèyàn ń bú ọkọ rẹ̀ irú ṣètò àti burúkú tí wàá máa dáyàn láàmú yìí òun ọmọ ibi tó ń gbà wá o ẹ dákun ẹ má bínú ẹ ẹ yáfẹ́ mi ẹ ẹ má bínú ẹ ẹ yáfẹ́ mi ìwọ náà bá ara rí ẹ ẹ má bínú gbé rẹ kó wájú mi so ní ọba máa bẹ bẹ́ẹ̀ tọ́lá pé wọ́n náà ṣe wèrè ńgbà tí ń ṣe wèrè ni o tọ́ bá ṣe wèrè ńgbà tí ń ṣe wèrè ọ́ ò sí lè rẹ bàjẹ́. sòtẹ́ wá rí gbogbo obìnrin kò sí ètò tìlẹ́nu láti bú ọkọ rẹ̀ àmẹ́ńtọ́ lẹ́sìn kò ní bú ọ tó ẹni tí ò lẹ́sìn torí wọn máa bú ọ yọ máa sọ àsọsẹ́nu kù èyí tí ò lẹ́sìn àsọ̀nsọ́tání. So pé kó wọn sọ̀rọ̀ fún lórí ibú rẹ kárọ̀ pọ̀pọ̀ so òun <laughs> nígbà tí ọ̀ lẹ́sìn máa fẹ́ wọ ọwọ́ òun tí ẹ̀ rí ọ òun wọlé òun ò rí ọ àwọn tání so <laughs> àmì ìtọ́ lẹ́sìn máa sàánù rẹ pé tọ́ mẹ́jẹ̀ ń kò ní tó nǹkan lé ọkọ wàláhì wàhálà àwọn obìnrin tó lẹ́sìn kò ní tó nǹkan lé ọkọ nítorí pé àwọn náà ò ní dáràn jù àti dáràn àwọn ò ní pẹ́ ọkọ wọn náà ò sì ní ya wèrè gẹ́gẹ́ bí àwọn ọkọ àwọn tí ò lẹ́sìn ṣe máa ya wèrè fún wọn torí ẹ̀ nínú tí máa fa wàhálà fóbìnrin ọkùnrin ló ń fẹ́ fi ọ ṣùgbọ́n ìyàwó karùn-ún lọ́jẹ́ o wọ́n lọ jẹ́ ẹ̀kẹjọ tọ́ farama mọ́ farama mùsùlùmí nu sẹ́mi kó lọ tẹ́rì gbà ọkọ̀ olórí ibú ìyàwó náà tiẹ̀ ti sá dànù ọlọ sí ìyàwó karùn ọlọ sí ìyàwó kẹjọ sẹ́mi pé ó forí gbé ni ó gbé wọlé ọkọ ni irú rẹ̀ irú rẹ̀ ìyà ni ó o yóò jẹ lójú ayé ọkùnrin yóò tún jẹ lẹ́yìn ikú rẹ̀ yọọ jẹ lójú ayé rẹ yọọ jẹ lẹ́yìn ikú rẹ tẹmẹtì máa ṣẹlẹ̀ fúnru wọn ọkùnrin yun ó lè jẹ pé ẹ̀kan tó bá ti súnmọ́ báyìí ó tún dẹ̀yìn bí oṣù mẹ́ta kó tó dọ́dọ̀ rẹ̀ òun náà mọ wá lọ gbóyún wá ń ta tẹmọ kó rí ibú nìyẹn náà lọ mọ gbóyún wá ń ta ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn àwọn tí wọ́n máa bá wọn sùn wọ́n ti ní wọn kọ́ sọ́mà. So yọ ọmọ wa bímọ ọmọ àlè fọkùnrin nígbà tó ti pé ibu tiẹ̀ náà ríran rí lẹ̀ yóò tún máa kó ma yóò tún máa kó ma jáde kó n ti bímọ tó ń fẹ́ sí kẹjọ ọmọ ti kẹta kó o ló ti wá ń ma bá <laughs> ẹ wá rí àlè yóò sì tún máa wá kọlà sáwọn ọmọ lẹ́ẹ̀kẹ́ lọ́ọ̀dẹ bàbá dada bàbá bàbá tí ọmọ etí kàn yìí àlè yóò tún máa bá àwọn ọmọ obìnrin wọn yóò máa fàlà sí wọn lẹ́ẹ̀kẹ́ láti sàmì sáwọn tiẹ̀ wọn wá dẹran kú pátá porongodo pátápátá sẹ́wọ̀n pé wúrẹ́ àwọn ò lá identity èwo ni ó gùn èwo ni ò ní gùn kò sá identity the door is always open irú bẹ́ẹ̀ làwọn náà wàá dà irú eléyìí wàá pọ̀ láwùjọ Yorùbá ọ̀pọ̀ bàjẹ́ wàá kọ́ àwọn bàbá olówó àwọn bàbá olówó bàbá olówó wọ̀nyẹn àwọn bàbá olóyè bàbá olóyè bàbá olóyè àwọn bàbá pàtàkì pàtàkì pàtàkì láwùjọ Yorùbá àwọn fọ̀dì bàbá kẹ̀ tí ń fẹ́ fọ̀dì fọ̀dì màmá kẹ̀ irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ Yorùbá yọ wà lọ́ọ̀dì ọkọ̀ kan ó lè jẹ́ ìyàwó kẹta gan ó lè jẹ́ kejì ó lè jẹ́ kẹrin ó lè jẹ́ karùn ó lè jẹ́ kẹfà torí àwọn òkúkú wọn gbẹ̀sìn wọn ògbófin rẹ̀ máa ní àwọn àmòfin ọlọ́nkan tó ní má fẹ́ ju iye báyìí lọ àwọn ìyàwó yan àlọ́ máa lóyún wá ń tà wọ́n máa bá wọn ṣe zìnnà máa la kọ́dà ẹlòmíì inú ilé rẹ̀ náà wọ́n ti wọ́n máa bá wọn sùn kò ríran rí wọn gbogbo wàhálà yìí ọmọ wa so gbogbo wàhálà ọmọ so yóò máa wá bímọ yóò máa bímọ níjọ́ tọ́lọ̀ ń bá ní kí ọkùnrin yọ tají ló náà bá wò pé àwọn ọmọ yìí ọ̀jọ́ òun ó gbé díngí lọ́wọ́ tó ń wojú àwọn ọmọ wọn á wò wọn síra wọn pé ah tèè àbí bàbá ń lò wọn jọ ni òun rí fọ́tò bàbá náà rí wọn ò jọra wọn wọ́n ìwọ obìnrin wa ń bì bó làwọn ọmọ ẹ jẹ́ wọ́n sẹ́mi jẹ́jẹ́ o sẹ́mi jẹ́jẹ́ o ẹ̀hẹ́n wọ́n tú àṣírí rẹ̀ fáráyé o àṣírí mi fáráyé àbí tiẹ̀ lásù àbí tiẹ̀ lásù òun fẹ́ tú àṣírí rẹ̀ fáráyé pé òkóbó ni ọ́ ò lè bófin ṣe ló ń ṣe ń lọ lóyún wá fún ọ́n ta wọ́tọ́ yẹ kó tún máa dúpẹ́ pé wọ́n sàánú rẹ̀ èèmàlúkú tún pẹ́ bẹ́ẹ̀ láwùjọ yóò bá wọn ní irú rẹ̀ pọ̀ lọ jantirẹrẹ àwọn ọmọ àlè pọ̀ bàjẹ́ láwùjọ àwọn ọkùnrin tí sì ń dalẹ̀ àwọn obìnrin yẹn rú àwọn náà ń bẹ táyé pé wọ́n ń yan àwọn obìnrin olóbìnrin lálẹ́ wọ́n ní wọn ò tiẹ̀ kákùn kankan nípa kìyàmọ̀ sálọ lọ́hùn ó ti dájọ́ ayé wà fún káwọn máa dáràn ni ọ̀dọ̀ wa wa bí wọ́n bá jẹ́ni tí ń serú ẹ̀ bẹ̀rù jọ́tọ́ lọ́hùn ó ní kí abẹ́rẹ́ ọmọ ṣiṣẹ́ mọ́ àyàfi tó o bá fẹ́ fi tọ̀ bẹ̀rù ọjọ́ náà tọ́lọ̀ wọn bó ní kí abẹ́rẹ́ ọ̀gá mọ́dì obìnrin tẹ̀ ń jọ ń ṣe zina o tọ́jà pé gbogbo tẹ̀ ń ṣe ní kọ̀rọ̀ yàrá ni wọ́n wàá lu játa tí gbogbo ara yóò bá yín mà bẹ̀rù ọjọ́ náà tọ́jà pé bá sì rí wọn yóò bá tiẹ̀ tú láyé ọlọ́run tú àṣírí rẹ ní gbangba kìyàm wọ ìyàwó àdánù ìyàwó lórí ibú ọkọ̀ kan òkú kọ́ ọjọ́ bẹ̀rù ọlọ́run. zina tó ń sẹ́wọ̀n orí ibu ni o aburú ń zina jama aburú tí o lẹgbẹ wọn nígbà táwọn ọmọ náà bá wọ náà tán wọn wà ní gbádùn iná fúnra ara rẹ̀ ò lè jẹ́yàn gbádùn wọn á lo oorun burúkú kọ́ máa dà láàmú nuna wọn á ní oorun yẹn ọwọ́ àna àdé pé àwọn ni ọ̀ dà láàmú subhanallah. àwọn ń zìnà tí wọ́n jọ wà nù náà òórùn di wọn ni wọ́n máa dà wọn máa ná láàmú zìnà tẹ̀ ń sìn rí wọn léèyàn bá jìyà rẹ̀ láyé àbọ̀wá bá ní ọba dùlọ́lá gbẹ̀ndà kìyàm ọmọ bẹ tàṣẹl mẹṣíà lábẹ́ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ tóró jìyà rẹ̀ láyé ń bì astaghfirullah láàyè kíyè tó ọba ṣe kọ̀ọ̀ràn táyé wá ń bì àfi kó jìyà rẹ̀ láyé anábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tó o bá fi lè jìyà rẹ̀ láyé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà fa anta tahta al-mashi'a ọmọ abẹ lábẹ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ tó bá wù ọlọ́run àforíjàn kò sẹ́ni tí ó bi léèrè tó bá sì wù yóò lọ jìyà rẹ̀ kò sẹ́ni tí ó tún bi léèrè ọ̀dọ̀ wọ̀ wá jàmáà ẹnìkan wa ni tọ́ ńgbà tó ti jẹ́ pé tásẹ̀lì mẹ̀síyà láwà ọ̀dájú pa ara àforíjìn tààrà ká máa ṣe nso àkọràn kọràn ọwọ́ ètò ti ṣeun gan ọ̀ràn ńlá ni àwọn máa tọrọ àforíjì dọjọ́ kú torí kọ́ máa di ọ̀ràn ńlá fún ọ ó tún wá máa tẹná ma a orí ibú gidi lọ kọ lẹ́tà sí orí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run àwọn bàbá òfò àwọn ìyá àdánù tí wọ́n máa ṣerú ẹ̀kún ọjà wọn àwọn tí ń fẹ́ ju ìyàwó mẹ́rin lọ láwùjọ tí ń kọ́ àwọn obìnrin sí yọ́bọ̀yọ́bọ̀ àwọn abayé ẹni jẹ́ títí wọ́n ti ta dànù kọ́ jáwọ́ mbẹ̀ kọ́ jáwọ́ mbẹ̀ wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn wọ́n ní ó dàbí ìgbà tó ti pọ̀ ó fẹ́ ju ìyàwó mẹ́rin lọ àwọn kan á gbéra wọn á lọ bá a wọ́n lọ bẹ́ni tó ń fẹ̀sùn kàn ó wá ní bẹ́ẹ̀ ni wọ́n ò parọ́ méjìlá péré níyàwó mi ah méjìlá ni péré yẹn ni pé kọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ la ilaha illallah láwùjọ yorùbá yìí náà nípa méjìlá péré àwọn obìnrin wo náà lọ́wọ́ àgbà láti jẹ́ ìyàwó musibatu torí ẹ ẹjẹ abẹ̀rù ọlọ́run àwọn bàbá tí ń fọmọ lọ́kọ ẹ máa béèrè tó bá ti pẹ́ ní tẹ́ fẹ́ fọmọ fún bá ti níyàwó kan lé tẹ́lẹ̀ ìyàwó mélòó lẹ́ ní. torí kí ẹ má bàa jẹ́ pé ẹ̀yin lẹ ṣèràn lọ́wọ́ tọmọ fi wá máa lọ gbọ́dọ̀ rẹ̀ nígbèé zina ìyàwó mélòó lẹ ti ní tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nìbànújẹ́ ń bá lẹ́yìn ìgbà táwọn ọkùnrin yìí out ẹ̀ kankan àwọn ọmọ yín náà kankan ọmọ bú sẹ́kún àwọn ẹni tó wọn kó tó lọ gbìn pati torí a gbọ́dọ̀ kíyè sáàrin wọn ọ gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ mẹ́rin gan ju agbára ọ̀pọ̀lọpọ̀ lọ garaje lásán garaje lásán afẹ́ kanko Nigerian limited gbogbo ọ̀rẹ́ wa ti dóyún ìyàwó mẹ́rin iná lọ́pọ̀lọpọ̀ ń fi lọ rọọlù ẹni tó lè bóbìnrin kan ti ń fẹ́ mẹ́rin kò lè gbọ́ bùkátà obìnrin kan okó mẹ́rin ilé ọwọ́ adìẹ àsákàtù bí ṣe ń sáká ní sáká wọ́n ń wà níwọ̀n orí. lórí ọ̀dọ̀ wọ̀ wá wọ́n á ní ẹ bóòlù ẹ̀sìn wá fẹ́ gbá wọn dànù ẹ wá sọ pé àwọn ò ní jogún ọkọ àwọn àwọn ọmọ àwọn náà ò ní jogún tí wọ́n lè máàmù ló so igi ńjọ́ náà tani lè máàmù ọ̀daràn tani lè máàmù ọ̀daràn tí so igi zina. mo rò pé yìí wá torí pé ẹ̀sìn òye àwọn èèyàn wọ́n mọ̀ rò pé táfà kan bá ti jókòó yìgì ti so náà nu àwọn ẹni ọlọ́run bó ló ṣe jẹ́ ẹni ọlọ́run ẹni èsì tuntun rí ẹni ṣètọ́ni tún ti rí nígbà tó yẹ pé ẹni ṣètọ́ni tó ń so yìgì karùn-ún fún eléyìí òun sọ ẹ̀kẹfà fún ìyàwó mẹ́fẹ̀ẹ̀fà sì wà nílé ọ̀daràn burúkú tó yẹ kí wọ́n gbogbo agbọn agbọ́dọ̀ kíyèsí téèjì ń bùkátà fún àwọn kan fi ń sọnù oúnjẹ ni sẹ́yìn bá wá so ìgì nísìn tọ́sà ní dandan à ń fẹ́ kẹ́ wá náà ni ẹ dákun ẹ sá wà náà ni kò burú àwà ṣé ìwọ ní ká fọ́ wá. <laughs> àwa náà wá sọ pé ṣé túláàsì ni kò lọ ẹ ohun ọmọfin tòun àmọ́ ṣé ìwọ ní kò wá ọ̀dà lọ ńgbà tá a wá lọ ọ̀wá bá wọn so ìgì abádìde àwọn yorùbá wọn bá owó ń hún àwọn láfa ẹ̀já wọn náwó owó ń hún àwọn la àwọn tó yẹ pé ìyá burúkú lọ́pọ̀lọpọ̀ ń jẹ pamọ́ lẹ́lòmí ń ta wọ́n tún á lówó ń hún àwọn la ẹ máa gbọ́rọ̀ àwọn fẹ́ náwó gbogbo náírà márùn márùn yìí náà nípa tí wọn ti lọ sẹ tó wọn wà láwọn fẹẹ náwó ọdà kò burú ẹgbẹ bá fòkalẹ ẹnitọ bá fẹ́ràn ọmọbìnrin kọ máa dáwó bẹ wọn tún ní bí eléyìí kọ àwọn fẹ́ náwó bá ń délé wọ́n máa fi náírà márùn bọ̀ alápò kẹ́ ẹ́ kọ́ba yín délé náírà márùn lẹ́yìn bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ yín mo rò yé so nítorí délé wọ́n máa da ó bá fún wọ́n máa ẹ wá dà bá fún yóò bá kàn ní lọ wọ́n gan abẹ ní pé kí ni alẹ́ yìí la fẹ́ fún àwa wá so igi tán àwa sàdó àwa dìde kálukú náà ó dìde àwọn afọ́njẹkújẹ. Ah, tẹ́wọ̀n pé ẹ̀yin ò tí ì gbádùn tán láwùjọ ẹ̀ tí ì gbádùn tán ọkàn jẹ́ pé ẹ̀ sí lọ́sibítù ni ẹ̀ tí ì gbádùn tán pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam ó pe àfa ọpọlùmọ̀ nípa ẹ̀sìn Islam oníkọ́ wa bọ̀ sọ èyí òun wa wà ó tún wá pa àwọn àfa àjákujáku àbẹ́yìn náà rí nǹkan bẹ̀rẹ̀ nù ó kó àfa àjákujáku òun náà tún á dé ó gbàlùkẹ́ sẹ́mi pé kí ló tún kù ẹ máa pín oúnjẹ ẹni kí kálukú túká tọ́ àbájákujáku ńgbà tó yẹ pé olùmọ̀ọ́pẹ̀ ga náà ńgbà míì gbogbo ẹ̀ náà ọpọlọ tún kúrú ńgbà míì wọn náà wá ní ẹ fún bàbá aládùn ẹ fẹ́ ran àkókò lẹ́nu nìyẹn ni tá ń rí bàbá a parí parí kò sádùn àparí kankan nù Islam kò sí kò sí lákọọ́lẹ̀ nbìkan àti ìrìnnù kan tẹ́ ẹ kò sádùn àparí kankan kò sádùn àbẹ̀rẹ̀ kò sádùn àparí sọ àti parí àti parí lẹ́yìn subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kafaratul majlis wa bas. òun á lò wọ́n ẹ wá ni ẹ bàbá kan kó fún yín ládùn àparí sẹ́mi pé ìwọ gan lọ gbádùn tó tún fẹ́ràn àkókò lẹ́nu. òun á ní tọ́ sallu ala nabiyil karim <laughs> wípé àwọn wọ̀nyí ti wọn àwọn olówó gbà ẹ àwa lówó gbàǹtì wa ọ̀yà kálukó dìde ọmọ anáwó a gbogbo létẹ̀ tí wàá kọ́ òun bá wú àmì pẹ́ tí ìgbádùn sánú nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá ti pe àwọn ẹni tó mọ̀ nípa ẹ̀sìn ẹ má pa àwọn ń jákujàku àìjẹ́bẹ̀ ẹni tó mọ̀ nípa ẹ̀sìn tó lè pọ́ ń jákujàku lẹ́nu mọ́lẹ́wàá pè tọ́ba fẹ́ bẹ̀rẹ̀ no ọ̀sáyè fún worowóró ẹ mú kí ni sọ̀rọ̀ wa tó amẹ́ńtò náà tó máa ṣe pẹ́pẹ́ fúru kan máa ṣe kúkú bẹ́rẹ́ kan kékeré kíni so torí ẹ eléyìí túmọ̀ sí pé àbùkátà àfa kankan náà ń bi yìgì àbùkátà rẹ̀ gbogbo ọ̀nà oúnjẹ náà lásán náà ni ẹ á ní wọn ń pínwó kan á dìde á lò ń lọ ń tòun. Ah, owó yín gbowó tí wọ́n pín in burú tí wọ́n bá pín in ẹ pín tèmi náà má ti yín. ọ ọlọ́run rí máa jẹ náà ẹ lò gan náà owó tí níbi tọrọ kọbọ náà lẹ jókòó wá ṣẹṣẹ bó sori ta náírà kí wọn lọ máa gbé pọnpọn ó máa gbà kàlàǹfọ ọsẹ one thousand lóde yun ah wàláì sàláì ọ̀rọ̀ ẹnu yóò fẹ́ tán wórówóró yóò ti pọ̀ jù ọlọ́lọ́ mọ iye ẹ̀ṣẹ̀ tí màlẹ́kọ̀ ọkọ̀ fún yín. tó ọmọ tí sì ń ru pọnpọ́n lójúmọ́ ó lọ aago tí ó bẹ̀rẹ̀ ó lọ aago tí ó parí one thousand rẹ̀ ò ní dálé tí àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sáròyé kò sẹ́jọ́ ọjà bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń jarí. tọ́ nínú tí máa fa wàhálà fáwọn obìnrin òun náà ní kó jẹ́ pé wọ́n fi lọ́kọ kìí ṣe sọ̀rọ̀ ọlọ́ọ̀ bí kó jẹ́ pé bàbá rẹ̀ ìwọ ọmọbìnrin níṣẹ́ ni bàbá rẹ fi ọ́ dájọ́ arákùnrin yìí máa ń sànù bàbá rẹ gan ẹ máa bùn lówó ẹ máa bùn lówó bàbá rẹ wá ń wo kí lòun náà lè ṣe fún un abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ọ wá ní ọmọ mi nífẹ̀ẹ́ à ọ̀dájú pọ̀ di àbọ̀bá débẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà kò wú ọkùnrin yẹn láti fẹ́ ọ wọ́n ti sí lọ́rùn ni tọ́ òun wò pé hal jazaa'ul ihsani illa al ihsan kò sí nǹkan kan tó yẹ ká fi sànyà lórí dáadáa tó bá ṣe ju dáadáa lọ ntí bàbá tiẹ̀ ronú tó gbogbo ẹni tó bá ṣe dáadáa sí ni máa fi dáadáa sàn ni ntó kó bá pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ nù. òun náà lọ sàn lórí ìyàwó sàrà ntáwọn Yorùbá máa ń pè ní ìyàwó sàrà tí bàbá kan kan wò sùnsùn sọ́nà ọmọ òní òun ti parí ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ fẹ́ kò nídìí kó mú kọ́bọ̀ wá. tọ́ tí wọ́n ń pè ìyàwó sàrà wọn máa jẹ bàbá ńlá yà wọn máa jẹ bàbá ńlá yà kódà ń gbà mí tó tún ṣẹlẹ̀ ni bàbá ni wọ́n wá fún níyàwó yìí bàbá wa sọ pé ha ẹni ọba mọ́fìn wá fún mi nídàá yìí kọ̀ mà fẹ́ràn mi ẹ fẹ́ pa mí ní dáhùn bàbá bá ní òun òun náà fi fọ́ọ̀mù òun ẹ dákun ẹ woru sílísílà chéènì wọn da ìwọ kọ́ ló bí ọmọ wọn fi fún wọ wọn náà wọn fi fún ọmọ rẹ ìyàwó òun ò lè gbọ́dọ̀ ọkùnrin kọjá ìyàwó torí ní tó ní lòun fi ń tọrọ bàbá ọmọ ni ó fi fún ọmọ tiẹ̀ kìí ṣe pé wọn fi fún ọ ìwọ náà lè fún ẹlòmíì Ọlọ́run nígbà tí èsì ṣọ́ọ̀pù lábẹ́ òfin ṣẹ̀rí àtọ́ bá háyà ṣọ́ọ̀pù ní ìsìnwó nídìí ẹ̀ wọn náà lè fi háyà fẹ́ ẹ sáà má ti lò jùgbà tí ẹ sanwó lọ ṣé ṣọ́ọ̀pù wa níyàwó wọ́n fi fún wọ ìwọ nídìí ẹ̀ wọ́n á fi ń fẹ́ lómi ọ̀tọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ. ìgbà míì ẹ rí i pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ omi ọmọ wa sunkún fún yín pé ha ẹ dákun ẹ gbà òun ìyá tí ń jẹun yìí ti pọ̀ jù nítorí pé ọkọ ń sọ fóun ẹni tó yẹ kọjọ́ kọ rẹ̀ ń sọ fóun pé òun ọmọ wálé yín fòun fẹ́ fi ọ rí bá bóun ni wọ́n fi ọ fún bàbá òun náà wá fi ọ́ fóun òun sì sọ fún bàbá pé òun ò nídìí rẹ kó wọn kàn má ṣe bàbá ni ha ìyá ọmọ wa jẹ ó lòun ọ̀ràn ti ijọ́ kan rí tó ẹ pọkọ yìí ló pèsè oúnjẹ kan fún un rí ó sì ti bí gbogbo ọmọ inú rẹ̀ tán kẹ máa worú àdánwò yìí báyìí ara ti máa bíyà fún àwọn obìnrin àìgbẹ́sìn yìí àìgbẹ́sìn yìí kò sí ìyàwó sàrà lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí obìnrin tẹ́ fẹ́ lábẹ́ òfin ṣẹ̀dá àfi kẹsàn kínni kẹsàn sọ̀dáàkì rẹ̀ sọ̀dáàkì rẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ ńtọ́ tẹ́ lọ́rùn yéé ṣe pé owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ságbà má bínú ọlọ́mọdé owó tí ó tẹ́ lọ́rùn lódì wọn bá gbára ọkùnrin náà ti ṣe mà nínú tí máa fa wàhálà fóbìnrin nílé ọkọ òun náà ni kọjá pé obìnrin ti dàgbà jù kó tó wọlé ọkọ ọwọ́ adágbàjọ kọ lọ kò ní rí ilé ọkọ igbe o nítorí ṣé ẹ̀yin ni ọ̀ma sọ fọ́mọ anú rẹ ní àbíbá o ní yorùbá lẹ́bù ìyàwó fọdún mẹ́wàá ju ọ lọ ṣé tó <laughs> bá fẹ́ bọ̀ sọ̀rọ̀ yóò sọ pé ẹ ẹ fún mi lówó ọbẹ̀ o ẹ̀ ń tún jáde lọ́nu àbó fún mi lówó ọbẹ̀ o tó ń jáde lọ nìyẹn ewu lẹ mú ó ń bẹnu tí máa fa wàhálà fáwọn obìnrin a sì ti sọ pé ìwọ tí wọ́n bá fi obìnrin tó ju ọlọ́ba kápọ́dún mẹ́wàá ló fi ju ọlọ́ ọ gbọ́dọ̀ sẹ́yìn fún o ẹ̀yin báwo ìwọ mo rò pé yé wa ìwọ gbangbabọ ọ̀yà tilẹ̀kùn lọ́gbẹ́yọ̀ wa òfin ọ̀sọ́ bẹ́ẹ̀. mo rò pé yé wa kìí ṣe pé ẹ bá ń gbá bọ̀ ẹ wá tilẹ̀kùn ẹ bá ń gbé yọ ọlọ́mọdé ó ti kọ́dà gan-an ni tọ́rọ̀ mọ̀ wọ́n gbígbà tó ni mo rò wa ìdí náà gbọ́dọ̀ sọ pé yín ìdí àǹtí bá sùn àǹtí ìdí ni di eléyìí ẹn torí pé ọ̀fẹ́ fi bá tara rẹ jẹ́ ni òun lọ wá kùsì lọ báyìí òun ti ju ọkọ lọ báyìí kìí ṣe alákọ̀wé lẹ́vù o sẹ́wọ̀n kọ́ alákọ̀wé lẹ́vù àwọn ń bẹ̀ wọ́n ń fa gọ́ sọgbọ́n wọ́n ń fa gọ́ sọgbọ́n ọkọ ju ìyàwó lọ náà o yọ máa sọ pé Ibrahim ọ̀wá wámbì Ibrahim. kí tó jóúnjẹ yìí lẹ́nu lọ ń la ọkọ mọ́kọ lórí that is law kò ní da fún lọ́ọ̀bù náà sẹ́yìnmọ̀ kọ́ àlàáfíà wà lọ́kọ́ gbà mára ẹ máa ẹ máa máa gbogbo ẹ̀ lọ́gbà pé níjọ́ tí ìbínú bá dé pé bẹ́ẹ̀ náà kọ́ máa la kọ́ máa lórí <laughs> torí ẹ tètè máa kó gbogbo ẹ̀ pọ̀ pé wo ká máa ṣe lẹ́dọ́jọ́ bínú torí tí inú ọba bí mi mi ní gba gbogbo rọ́bìṣì o náà àwọn nǹkan míì tí gbà látàrí pé pé lọ́ọ̀bù lọ́ọ̀bù lọ́ọ̀bù àwọn fámìlì máa wò pé sí ti tábà fún ọmú ìwọ́n ń la ọkọ̀ mọ́bọ̀ ọ̀dá mi lórí ẹ̀ tani níbo níyàwó náà ti bọ̀ tí ò lókun lọ́rùn so ìwọ lọ́ọ́ fa wàhálà fún nítorí pé ìgbàkúgbà tí wọ́n ń gbà tó ń fi ń sosùn tó ń fi ń para wọn àwọn fámìlì rẹ ọbọ ọkọ ìjókòó wa ní sèse fún ìyàwó mà torí ẹ eléyìí ń bẹ nínú àwọn nǹkan bákan náà nínú títún máa fa wàhálà fóbìnrin nílé ọkọ òun náà ní kọjá pé ó ti kéré jù tí ń fi lọ ọkọ gẹ́gẹ́ bí àgbọ́yé àwọn kan gbé tóbìnrin bá ti ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ dúró de kó ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tá a fìfi fún ọkọ àwọn ò tí ì rí bẹ́ẹ̀ nu sẹ̀rí àdìsí àmọ́ ibi tẹ́yìn ti rí wọ́n wá rọ́ọ̀ṣì ọmọ tìkúnmú tìkúnmú ni wọ́n gbé lọ ilé ọkọ torí tó bá sin tìkún bá yọ ọmú rẹ̀ kò ní máa fà ọ̀dọ̀ ẹ̀yin náà wò wò ìyàwó tá a fẹ́ tẹ́gbà wà là ń a tábà àwọn là ń bá a fọn kún àbí òye wa ọ̀fọ̀sọ̀ ọ̀bọ̀sọ̀ jẹ́ ó ṣe bẹ ọbọ bẹ jẹ kí lẹ rò pé ó padà ṣẹlẹ̀ sẹmọ ké títí ọkọ ọmọ abu náà ni kò ọbùn náà da fínjú tó gbàgbé ìgbà tá a máa fọkún mú ẹ lè rántí <laughs> o kéré náà kìí <laughs> yóò bí wàhálà fófin tọ́jú pé subhanallah kò ní ti parẹ́ láéláé ẹ ra yìí fáwọn ọmọ yín islam ọ̀fọ́dún sí o pé bàbá ẹ lọ mọ́tò lọ́ọ́lẹ́ ọkọ̀ amẹ́ríkà ẹ̀kọ́ ọmọlẹ́kọ̀ọ́ dáadáa ọ gbọ́ ẹ̀kọ́ yé díẹ̀ ọmọ afínjú kó tó di pé ọ lọ́ọ́lẹ́ ọkọ̀ kọ́májẹ́ ìyàwó tí wọ́n máa fankun fún ìyàwó tí wọ́n máa tábà fún lódodo mistake máa ń ṣẹlẹ̀ kò sí jẹ́ tòsẹ́ni tó jù lọ o ìwà ní ìsìn kò sóró kí àwọn olùdó sọ pé òun rí gbẹ̀ǹdì rẹ̀ kò sóró fún ọmọọ̀tàn rẹ̀ jẹ torí pé ń gbọ́ tábà tábà dáadáa tó kó tètè máa fura tó o bá lọ fẹ́ yàwó tásìrì bá tú sí àwò rẹ̀ tó ń pé fáìlì rẹ̀ ń sókè sómi díẹ̀ díẹ̀ nìyẹn oná ọmọ òwú tó máa halẹ̀ wo torí kékeré ni ilé òní la tábà fún mo rò pé yé ọ tábà fún ọ torí gbẹ̀ǹgbẹ̀ǹdì ẹ bẹ́ẹ̀ náà nìyàwó rẹ̀ ó lè bá gbẹ̀ǹdì tiẹ̀ náà kó náà tábà kọ́ má tábà dá so gbogbo eléyìí téèyàn bá dàgbà ò lè ṣẹlẹ̀ àmọ́ kọ́ mọ̀ wá lọ di gbogbo ògbà bọ́ yà gbẹ́ bá gbẹ́ náà ni bọ́ bá yà mm, mm, mm, ti fẹ́ di nǹkan a kíyè sáàrin yẹn náà ni a kíyè sí pé ìyàwó tẹ̀ ń fẹ́ yẹn kò ti kéré lákéré jù torí tó bá kéré lákéré jù nǹkan kan lọkùnrin fojú ìyàwó ìkéré wọn ò lè bárù rẹ̀ sùn wọn ò lè bárù rẹ̀ lò ọkùnrin ọmọ kanra burúkú ni o ọkùnrin ọmọ kanra burúkú ẹ̀rí kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ kìí ṣe pé kòrò ń jẹjẹ́ ńlẹ̀ kìí ṣe pé bóyá kinní kan àmọ́ náà di kọ̀sọ́nà tó fi lè bá dọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹlòmíì gan tí ìyàwó rẹ̀ bá ń ṣe nǹkan oṣù àárẹ̀ máa ń ṣe òun náà tí wọ́n máa ọ̀rọ̀ náà dọ́dọ̀ ìyàwó bí aláfiṣe tó torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé tí obìnrin bá wá kéré tọkọ ọba ti lè súnmọ́ wàhálà ni obìnrin yẹn bá wàhálà pàdé bẹ́ẹ̀ náà lobìnrin tá a ti mọ̀ lálà rẹ̀ tó yẹ pé síkìlà ní gbogbo ìgbà ẹ má gbé pamọ́ fọmọ tí ọ̀fẹ́ o ẹ ṣàlàyé fún tó bá tẹ́ lọ́rùn nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ kí parọ́ tó bá gbọ́n tẹ́ bá gbé pamọ́ fún wàláhì ó lè má ṣe tọ́sẹ̀ kan lé rẹ̀ tó fi dààmú sẹ́mẹ̀kọ́ ẹ ti dá wàhálà alẹ̀ fún ẹ dá wàhálà alẹ̀ fọmọ yín torí ẹ jẹ́ kó yé àárẹ̀ báyìí máa ń dà láàmú tọba àmọ̀kọ́ tí ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n kìí ṣe pọ́wọ́ afẹ́tán lọ́mọ awọ ẹnu sẹ́nìkan la ọgbọ́ta ni orí ẹ̀ so eléyìí pàtàkì nítorí pé àárẹ̀ pẹ̀lú pé mo fẹ́ jẹ́yàwó kò easy kò easy pàápàá jùlọ tó bá jẹ́ pé àdìká láti bí wọ́n tún di lọ bí wọ́n tún di lọ bí wọ́n tún di lọ bí ẹ̀ ṣàlàyé fẹ́ni fẹ́ fẹ́ ẹ kẹ́ ẹ má ṣe jàǹbá rẹ̀ nítorí tó bá padà mọ̀ tó bá kọ́ lẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa kábàámọ̀. bákan náà nínú tí máa dá wàhálà lẹ̀ fáwọn obìnrin nílé ọkọ òun náà ni pé bùbá àti ró ńlóró wọlé ọkọ kọ́ má jìlbáàbù àmọ́ ní kí átẹ̀yìn ti fẹ́ ẹni yóò máa lo jìlbáàbù aṣọ gbàgẹ̀rẹ̀ lóbìnrin bá ní ìran ìyá mi kan lórí ẹ̀rí ìyá rẹ kọ́ mọ fẹ́ ìwọ ni mo fẹ́ ọ máa lo jilbab ó lóun ò lè lo jálíbáàbà lọ́ba di wàhálà àwọn bàbá rẹ̀ ọba tún bá a dá sí àwọn màmá náà ó tún dá sí láyé ìsìn gbogbo ohun tí kí bàbá ọ dá sí kí màmá ọ dá sí wọ́n tún tẹ̀ bàtí ẹ̀ tọkọ lágbájá tí wọ́n á fẹ́ lé ju ó ní jìlìbáàbà kan ní ọmọ àwọ̀ ká o ó ní kinní kan ní ọmọ ṣe kinní kan o ní ọba di pé wọ́n ti torí rẹ̀ wọ́n fẹ́ lé ọmọ nílé ọkọ wọ́n ti torí rẹ̀ wọ́n fẹ́ lé ọmọ nílé ọkọ tọ́ba tí wàá jẹ́ pé jìlìbáàbù ń bá ní àwọn ọ̀farama bọ́ba kúkú kọ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ ìyá rẹ̀ ọwọ́ jìlìbáàbà rí téèyàn yẹ kó di wàhálà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti torí rẹ̀ ní ti lùzù lé ọkọ ọkọ nílá alágbọ̀n gandan kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum وللمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن الله أنت يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما obìnrin yìí wá kan lẹ pé òun ò ní lọ jilbaba tó bá pé jilbaba náà bá ní ojú òun lùtù bí ọkọ òun ti tán wọn bá máa fa wàhálà yìí fọdún yọ padà di pé ọ pàdánù lé ọkọ ọ̀nà àbáyọ fẹlẹ̀ yìí òun náà ní pé láti pìlẹ̀ ńtọ́ bá lẹ́sìn ní kẹfẹ́ kọ́dọ̀ ó lè jẹ́ pé ìró àti bùbá ní wọ́n gbà tẹ́ mà láti kẹ́ tó fẹ́ ti bá sọ jìlbáàbù ní kọ́ ọ máa wọ̀ torí táàbà ti nígbà lólówó tálíkà láti kọ̀ ẹ̀yin náà torí pé ẹ lè rí kò yẹ ṣe gbogbo gbàlẹ́ mọ́ arúbìnrin tó ti pàfẹ́tì fẹ́ nínú sẹ́ẹ̀rí tọ́lọ̀ máa ṣe náà ni pé ẹni tó kù díẹ̀ káàtó ẹ̀yẹn tún ṣe. torí pé gbogbo wa pátá náà á da tẹ́lẹ̀ ọlọ́run ló tún wa ṣe. sògbà tẹ́yìn bá ràn lọ òun da ẹ̀fẹ́ ẹ̀tún rẹ̀ léyìí lọ òun náà da ẹ̀fẹ́ so ìlọsíwájú ń bá wa láwùjọ nù. kò ní bá làákà ìmú ká láwọn obìnrin láwùjọ tiwa ká máa jẹ́ pé àwùjọ bòmí láàmú lọ fẹ́ yàwó àwọn tá a lè ń fẹ́ àwọn àtàwùjọ yín lẹ̀ fún pé kí wọ́n fẹ́ wọn ẹ̀yin náà lẹ́ contribute tẹ́tùn wọn sí tẹ́tùn wọn sí tẹ́tùn wọn sí tí wọ́n fi máa wọlé ọkọ nínú ọ̀nà àbáyọ ó sì ní kí àwọn bàbá bàbá wọn lọ yọ ọdẹ orí ọdẹ orí kúrò nínú ọ̀rọ̀ wọn àtàwọn màmá màmá ẹ̀yin ọ̀gbẹ́sì Islam yìí Ọlọ́run ṣàánú àwọn ọmọ yín wọ́n gbọ́ yìí wọ́n wá fẹ́ ṣe ẹ̀yin ọmọ wa takò wọn kọ̀bálà kàìmù kọ̀bálà kàìmù kèésì ẹ̀yin lẹ́ lálẹ́ jẹ́ nàtàwọn máa ń wá ẹ sì níná táwọn máa ń bẹ̀rù ẹ jẹ́ kún sílọ̀ ẹ jẹ́ kún sílọ̀ àìsẹ̀sìn tẹ̀yìn ń bá káwọn ẹ̀yin náà ẹ̀jẹ̀ awo bí tí ọjà sí ń jọ gbèǹde ẹ̀sìn táwọn náà fẹ́ máa ṣe wọn ẹ jẹ́ kún sí káwo bí tí ọjà sí ń jọ gbèǹde ẹ má fi ti yín ba tàwọn ọmọ yín jẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ni ìgbà míì kìí sàwọn ẹbí ìyàwó ìní ọkọ kó lo jìlbáàbò àwọn ẹbí ọkọ ní ọkọ ìyá pé ń gbà láéláé aṣọ gbàgẹ̀rẹ̀ tẹ́ ẹ máa wọ̀ tó fi ní bá ń ṣiṣẹ́ ọlọ́run má jẹ́ ń rí ókè ẹrú wọn gbé wá fún ọ ẹrú ni wọn gbé wá fún ọ ìṣeǹṣe tọ̀pọ̀lọpọ̀ obìnrin fi béèrè lọ́dọ̀ ọkùnrin nígbà tí wọn bá láwọn fẹ́ẹ́ fẹ́ wọn tó fi máa béèrè pé sẹ́ẹ̀ ní ìyá láyé wọn ti mọ̀ pé àwọn ìyá àdánwò ni òní dáhùn gbélé ọkọ tẹ́lẹ̀ náà ṣé ká lù yá pa ni kótó di pọ́ fọkọ ọ̀rọ̀ àwọn ìyá náà jọ pé àdánwò tiwọn náà ti pọ̀ jù náà ọwọ́ amúyàwó ọmọ lórogún òní gbéra rẹ sáyé àpọ́nlé ọmọ tí ò lè wojú rẹ yóò fi di pé ń wojú rẹ fífọ ọgbọ́n mú pé ìyá jẹ sáyé mi aláṣejù tí sọmọ dọkọ àbọ̀ bá sọmọ rẹ dọkọ kí ló ń báyàwó ọmọ jà tí tuntun lọ wẹ jánábà jojúmọ́ náà ni ìyàwó nìwọ fọmọ rẹ ni ìyá àdánù àwọn ìyá mi dá o àwọn ìyàwó ọmọ wọn ni ọ̀dá o tóró náà ọmọ ọmọ àdánwò ni o ó ti gbójú oró wá sílé ọkọ báwọn ìyá ọkọ yẹn wọn máa gbà ìyá ọba àjẹ ìyàtọ̀ da yóò mú ya sọ̀rọ̀ yóò mú ya sọ̀rọ̀ ìgbà míì àwọn ẹbí ọkọ ní ìgbéyàwó ò ní lo jilbab nítorí tí máa ń lo jilbab kò ní sọmọ ọ̀dọ̀ fáwọn ọmọ sọmọ ọ̀dọ̀ la wá gbé wá ni ó kù sọ́wọ́ ẹ̀yin ọkùnrin tó o bá pé ìyàwó rẹ lọ́mọ ọ̀dọ̀ fún ìyá rẹ Ọlọ́run bí ọ léèrè tó bá dijọ́ gbé ní alùkìyàmù kò sí tó burú kíyàwó rẹ kó ràn ya rẹ lọ́wọ́ àmọ́ wọn gbọ́dọ̀ fisẹ́ pa lórí torí àwọn náà ni ó fisẹ́ dá méjì rẹ tí òfin ní wú ọmọ. àjàjà irú àwọn alájọyọ̀ Yorùbá lẹ́fun wọ́n lè láwọn alájọyọ̀ lódò ọba wọ́n á kó àwọn apẹ̀rin àwọn kòkò gbogbo àwọn orógùn orógùn míì bí ọmọ odó wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ wọ mọ́tò nígbà táwa wù àbí yẹn ẹsẹ̀ láàrin lọ ẹ wàá tilẹ̀ rìn dódó ọba pẹ̀lú kòkò lórí àti ọmọ orógùn kí wọ́n sá lè rẹ́ẹ̀kì àwọn obìnrin lọ́wọ́ sọ fún ìyàwó rẹ̀ pé láéláé sọ́ọ̀kì ní kalẹ̀ darí ẹ̀wọ́ mọ́tò jọba wọn kó àmọ́ pé ìyàwó rẹ̀ ni wọ́n wá sí kìíní lórí ìyá rẹ̀ wá ní ń bínú sí ọ bọ́ọ̀ bá jí ó rù ń bínú sí ọ ẹ bínú kò ní rù kó rù kòkò báwo ẹrú la mú sẹ́yìn mọ̀ pé ilé yín ilé yín ọgbà àwọn ọmọ ilé yín ò ní rí àwọn fẹ́ ma ńgbà sẹ́yìn máa ń lo àwọn obìnrin tẹ̀ ń fẹ́ lẹ́rú ntẹ̀yìn ọ̀jẹ̀ gbà lẹ́yìn fi lọ́mọ ọlọ́mọ irú wọn ní sì lọ bẹ́ wulẹ̀ tí wọ́n máa jà nílé àná wípé wọ́n fi yà á jọ máa wọn. torí di eléyìí ìgbà míì obìnrin ti ń lo jìlbáàbù lójijì náà bá rí i pé ń bojú bóòlù ẹsẹ bóòlù ẹsẹ já ogun yẹn ìwọ àtàwọn bàbá ìyàwó rẹ àtàwọn ìyá ìyàwó rẹ ọ oh, it was a great battle àwọn bàbá yẹn ó gbógun wa ní pé kíni èwo lè kí sàtọ já sí lójú <laughs> yorùbá máa ń pe àwọn èdè kan tí wọn bá fẹ́ bẹ̀sìn jẹ́ <laughs> pé èwo lè kí sàtọ já sí lójú wọn jẹ́ kí sàtì ìyá rẹ lójú ebi ìyá rẹ ni wọ́n fẹ́ òun lèmi fẹ́ ẹ̀yin náà bàbá ẹ ń gbé sàrà yìí ta ọmọ mọ́sálásí o tó ń ti pé mọ́sálásí kì í ṣe lè sàrà o. kọ̀ọ̀kọ̀ yẹ gbogbo halẹ̀ tẹ́ wàá ṣe ń bì yín o kọ́ o ẹ̀hẹ́n torí kí n tó fi ha gbogbo àwọn halẹ̀ yìí o she is now my wife ẹ baba, bàbá mi ní fẹ́kẹ́ tí wọ́n ṣe irú insult yìí mà ẹ máa lọlé ẹ máa lọlé ọlọ́njà rí yín pé ẹ máa lọlé <laughs> kí tó wọn á fi hàn ọmọ tá a bí tá a wò ọmọ tá a tọ́ tá a fọjá àrán pọ̀n àwọn à ń bójú wọn á à musibat musibat ẹbí wọn sì kọ́ ńgbà jẹ́ pé gbogbo àwọn obìnrin láwùjọ gbogbo tàwọn wọn ti sí ìta gbogbo ọmú wọn lọ́wọ́ à ń ta yáa ní bẹ́ẹ̀ nú ojú ẹjẹ́ ìsìnkú ẹ ti gba wèrè mẹ́sìn wọ́n yẹn gba wèrè mẹ́sìn o ẹ̀sìn ni wọ́n máa gba wèrè ma àbí òye wa làákàyè ni wọ́n máa gba mẹ́sìn àmọ́ ẹ̀sìn òní wọn máa gba wèrè má wọ́n sì pè ní yorùbá lẹ́gùn sọ́yìn mọ̀pá mi orí ọ̀rọ̀ ń yàtọ̀ wọ́n gba wèrè mẹ́sìn àmẹ́sìn ọlọ́mọdé ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ tọ́ bó láti yanjú bẹ́ ọ́ kásàlàyé ẹ̀sìn fún bàbá ni ẹ wọ ẹni tó bá mẹ́sìn tó sì mọ̀ọ́rọ́ gbé kalẹ̀ yóò lọ sàlàyé fún bàbá wọn tọ́ba gbọ́ òun lọ́mọ tí ọba gbọ́ òun lọ́mọ ẹ fi ilẹ̀ kọ́ máa jan pátá ọmọ wọn gbọ́dọ̀ tún pé àwọn ọmọ kò gbọ́dọ̀ sálámù sáwọn ọmọ ẹ̀ ṣera yín ó tún pé wọn ó fi nọ́mbà pamọ́ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu aleykum salaam rahmatulahi tani sálámù ẹ̀sìn mi ọmọ yín náà ni ọmọ yín kudi torí mo ti ní ọmọ pè mí má mo ti ní ọmọ pè mí kí bàbá tó máa ṣe pé ọ̀rọ̀ ra ó gbé fóònù kó létí rẹ̀ jẹ́ bó ṣe jẹ́ tọ́ nínú tí máa dalí àwọn obìnrin rú òun là ìgbà fọlọ mélòó nínú àwọn obìnrin wa láwùjọ wa lónìí lọ́gbà fọlọ wọn kéré o ìgbà fọlọ ń pé gbalẹjoko obìnrin mélòó ló ṣe tán láti gbalẹjoko báyìí ẹ̀yin bàbá tẹ bí matọ lọlé ọkọ ṣé ó dùn máa ń tí ọmọ yín ìbá ṣiṣẹ́ kankan kẹlẹ màpá ti ti wọ wá bàbá àtìyá tó fọmọ lọ́kọ kò ní dùn mọ́ wọn kọ́mọ wọn náà mọ́ máa bẹ́ ká kọ́mọ àti èkó bẹ́ sí kánù kọ́mọ àti kánù bẹ́ sí ògbómọ̀ṣọ́ kọ́mọ àti ògbómọ̀ṣọ́ bẹ́ sí kútọ́nù pé yẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìsọ̀rọ̀ ajé ni àtẹ́lẹwọ́ ẹni wọ́n ní ẹ̀sán níjẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ajé òfò tí yorùbá wa ń sọ̀rọ̀ rẹ̀ látijọ́ yìí kú bá pa wọ́n àfi kájí ọ wá gbà wọ́n lẹ̀ o kọgbà wọn lẹ lọ́wọ́ àìní wọn náà yìí o yìí ni yorùbá ń fẹ́ bọ́mọ bá lọ ilé ọkọ kó nà ọmọ abẹ́ká kọ́ ọmọ abẹ́ká tẹ bá lọ sí ibìkan wọn ń pè ní mando ní Kaduna mẹ́ẹ̀ tó bá di bí aago láti ẹ̀yìn magreb ṣá ẹ̀rí tí wọ́n tún páàkì sí lẹ́ẹ̀po lẹ́ẹ̀po kan wà mẹ́ẹ̀ tó pọ́pùlà mẹ́ẹ̀ tí wọ́n máa àwọn èèyàn ti ń bọ̀ wá sálẹ̀ báyìí. mọ́tò yẹn máa wérò láti bíi látàgò márùn gan yóò ti páàkì pọ̀ ń wérò so ó wá lè tó aago mẹ́wàá kó tó kún ó lè tó aago mọ́kànlá kó tó kún yóò kó èrò tó ń bọ̀ wá lọ́rin Ọ̀yọ́ Ìbàdàn tẹ́ bá lè jẹ́ pọ́kùn méjì ní gbogbo àwọn wọ́n sì tún pé èèyàn mẹ́rin mẹ́rin sórí ró kẹ́lẹ́ pé àwọn abilékọ nífa wọn lọ rajà ń kánú ẹ wá máa wo oríṣiríṣi dírámà àwọn ọkọ ọmọ wa pè ẹ ìyá kúndínbó la ti dé báyìí o ọ̀káyà mi ó pè pọ̀ látàárọ̀ ẹ tí ì dé tó ní ah, ṣe ní ń pe ọkọ o wà bàbá o ẹ ké pọ̀ ọkọ bí ọmọ ní ń subhanallahi alazim wọ́n jà ti lọrin lẹ́yìn kọrin wọ́n jà tó Ògbómọ̀ṣọ́ sáábó wọ́n kó tọ̀yọ́ náà lọ sówódé nígbà wọn bá dọ́jọ́ wọ́n jà ti Ìbàdàn la hawla wala quwwata illa billah. ṣé ìyàwó làwọn eléyìí àbádànwò gbogbo làlà kókó fẹ̀fẹ̀ àwọn obìnrin wọ̀nyí àràlẹ̀ akọ̀lé náà nìbá àbí ẹ̀kọ́ ni a sì ti máa lọ ilé ọkọ àfẹ́yàwó fọ́ ma wà bàtì kò sí nǹkan kan míì náà jù bá ń lọ àwọn ò retí ntọ́lọ̀ ń ó ṣe àwọn fẹ́ àwọn fẹ́ kọ́lọ̀ ń wo kí làwọn ó ṣe ni. eléyìí túmọ̀ sí pé ọ̀yanilẹ́nu wàláhì tí wọ́n bá wá ní mo fẹ́ yàwó ó yẹ kó jókòó ńlé kéèyàn máa dé báyàwó rẹ̀ ńlé árísìkí ìyàwó òun náà ní tiẹ̀ ṣèbọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ àná àwọn màmá màmá wa láyé jọ̀hún tó yẹ pé wọ́n mọ̀ wọ́n ní màmá màmá oníkànkàn inú ilé làwọn yóò tún wọn ara kànkàn yẹn àtàrà kànkàn tí màmá yẹn ń tà nulẹ̀ kànkàn ìwẹ̀ ni mama òun fi kọ́lé arizikì kálukú fa tí wọ́n wà bá ibikíbi tó bá wà àwa mọ àwọn màmá màmá tó yẹ pé àwọn màmá ni wọ́n ń ṣe ọ̀sẹ̀ sódà ti máa jẹ́yàn lọ́wọ́ wọn ò gbé síwájú lérí inú ilé ni wọ́n gbé sí inú ilé náà làwọn èèyàn sì ti máa wá rà tí wọ́n máa rán ọmọ kékeré sínú ilé tí wọ́n máa rà tí wọ́n máa rà ibẹ̀ làwọn ìyá yìí ti kọ́lé nílé tó ṣe pé tí wọ́n bá fẹ́ tà lónìí seven million ó dínwó àmọ́ àwọn ìyá tó ṣe pé ògì lásán ni wọ́n ń sẹ́tà wọn ò gbé ògì síwájú lérí tí fi sán gbogbo ẹni tó bá sì fẹ́ rà tó bá jọkùnrin tó dàgbà yóò rán ọmọ kékeré sínú ilé ni wọ́n sì fi kọ́lé àmọ́ yorùbá lẹ́wù generally tí wọ́n bá ti dọ́jà tí wọ́n bá ti jáde síta àwọn ò tí ì rí nǹkan kan ṣe ọkọ rẹ̀ mú mọ́lẹ̀ kò jẹ́ ó ti sẹ́ni ọkọ rẹ̀ ò ti sẹ́ni ariwo tí wọ́n máa panu títí tí wọ́n fi lé kó lé ọkọ tí wọ́n bá sì ti ń rọ atẹ́gùn burúkú yìí sáwọn náà lọ́pọlọ yìí máa tètè lapa òun náà bẹ̀rẹ̀ sí ní wò pé lóòótọ́ ni ó mú mi mọ́lẹ̀ ni ìyá mi bí títẹ́ ń ti ẹ̀ wọ́n ti pè ó lè máa ti fùntúà kọ́ máa bọ́ sí kínní mọ́kúá láti mọ́kúá kọ́ máa bọ́ jẹ́bà láti jẹ́bà kó tún padà sí kí ló ń pè gbére ní ń gbárí <laughs> tèmi tí a fẹ́ jẹ́ bẹ́ẹ̀ háà wọ́n bí wa bí wàhálà ni àwọn ò ṣe fẹ́ sinmi láàyè tiwa àti fẹ́ sinmi láàyè tiwa ẹ wọ àwọn obìnrin haúsá inú ilé ní o ti máa ta túwó inú ilé títí ta túwó gan ò ní ṣèyẹ méjì pé eléyìí she's a millionaire ẹ̀ ní ṣèyẹ méjì rẹ̀ because inú gbàtà ń pawó sí adúrò owó tó ti wà ń bẹ̀ kí ṣeré agbọ́ ọmọ ọ̀dọ̀ tí ń ro túwó nínú ilé yìí wọn ò kéré láwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tágbàlagbà bá sì fẹ́ ra túwó yóò gbà bọ́ fọmọdé ní ọ̀lọ́ra wa àwọn obìnrin yìí wọ́n ń kọ́lé bóyá wọ́n ń ra mọ́tò bóyá bẹ́ẹ̀ náà ni níjọ́sí àmọ́ àwọn ma màmá tó ti pé wọ́n ń ta ọkà ọkà àmàlàyé láwọn Yorùbá lẹ́bù tó ń ta ọkà tó yẹ pé wọn ò gbé ọkà yìí bọ̀ tàrí inú àárín ilé ni wọ́n ti ń tà wọ́n ti di pé ìjọba fẹ́ fẹ́ títì ní street so wọn wá lé wọn bọ́nu lé nílé sábò inú ilé wọn ti ń ta ọ̀kadà ní wàláhì tí wọn bá fẹ́ kọ́lé tí àwọn bàbá bàbá ti ń nẹ́kọ̀ọ́ tí ń lọ rajà lẹ́kọ̀ọ́ tí wọn ò lè kọ́ wọn lè kọ́ ẹ ní ṣeyè méjì pa àwọn mílíọ̀nìàs làwọn màmá yìí torí pé àwọn èèyàn ń du ọkà yìí rà ọkà náà wá di special food kìí ṣe Yorùbá lásán gbogbo Haúsá gbogbo ẹ̀yà wọ́n ń tò lọ́ọ́ ra inú ilé wọn wà táwọn ọba ti bọ́ ta ká pàtẹ kó tó kan títì àti ìmọ̀pá pàtẹ kẹ ẹ bọ́ sọ́jà kí gbogbo obìnrin ọmọ ọ̀fẹ́ wo yín aláàjì ẹ wá wá ọ̀dọ̀ wa ni ẹ wá ẹ á ta fún yín lẹ́dínwó yóò bó tí mọ̀ kó ń tẹnìkan bá wá ní kíyàwó òun jókòó ńlé wàá ló so àbí òní so yóò so ní yorùbá level wọn làwọn ò lè ṣe kódà bó bá jẹ́ pé lórí eléyìí làwọn bá pínyà káwọn yà pínyà ìdí nu gbogbo àwọn ọmọ tí ń ṣẹ̀sìn ní ìsìn wọ́n ń bá wàhálà pàdé lọ́wọ́ àwọn òbí àwọn ìyàwó wọn ìgbà míì lọ́dọ̀ òbí tiwọn gangan àwọn òbí wọn náà làwọn gbà tó eléyìí kọ́ ẹ kọ́ jẹ́ wàhálà kọ́sá ìpè kẹ́ wá bò ń bọ́ yàwó ẹ mọ kótóbà tí wọ́n tún máa ń ṣe sáwọn obìnrin létí pé àjókòó sí tiẹ̀ ńgbà wọ́n bá kú ní ìsìn tẹ̀bí tiẹ̀ bọ́ ọ ó rí pé ò ní nǹkan kan jókòó sí tiẹ̀ ńgbọ́ bá ṣe mi wá tẹ bọ́ di sáà koto di jókòó sí tiẹ̀ náà ọkùnrin yìí náà tó ni kò ní plant. ń plan kò ní tó náà ń gbà lérò fáwọn obìnrin yìí torí eléyìí báyìí wọ́n máa ti torí rẹ̀ da lérú wọ́n rìpọ́tù kéèsì kan wọ́n ní kí la lè ṣe sọ̀rọ̀ yìí wọ́n lọ́mọbìnrin kan ó ń gbé ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ yìí ó wá jẹ́ báńkà ó ń ṣiṣẹ́ báńkì tó bá ti jí jáde láàárọ̀ síbẹ̀ yìí náà máa báńkì ń close kò ní í dé ó di ìrọ̀lẹ́ pátápátá ọkọ obìnrin yìí báyìí òun náà wàá múra yóò di kàkà kúkú bí ìgbà tó tó bá ti lọ kò ní pẹ́ kò ní yóò tún padà wálé ìwọ̀n ń bá ọmọ àǹtí ìyàwó rẹ̀ sùn láti gbà títí ń bọ́ máa ń sùn tọ́mọ lọ fẹjọ́ sùn ya rẹ̀ pé ntí ọkọ àbúrò yín ń ṣe o wọ́n gbé ọmọ gbé kí ni kò tẹ fámìlì wa rú ni. àwọn yóò fò àti kí ìranù ọ̀ tẹ̀síwájú yìí. gbàtó ti di pọ́ mọ̀ olùfẹ́jọ́ sùn ó gbé lẹ́nu sọ̀n tọ́ ọkọ tí bá tún di kọ̀ntínú kọ̀ntínú nígbà tí ó yà ọba padà doyún gbàtó wá doyún lẹni tí ń pè wá ń pè kí làwọn fẹ́ ṣe sí àwọn ma àbúrò yà àwọn mọ̀ yà àwọn sì tún mọ́kọ tí ọba ọmọ àǹtí ìyàwó rẹ̀ sùn àwọn ma gbogbo wọn mo ní gbogbo wọn ní ká ẹ pè ẹ má pè wọn lọ́kọ̀ ẹ pè wọn lẹ́ẹ̀kan náà kọ jálù wọn lẹ́ẹ̀kan náà gbáù nígbà tí gbogbo wọn bá wá dé ẹni kọ́ mọ sọ̀rọ̀ ọsọ yorùbá kan fún yín kò yé yín tọ́ntọ́ bá ṣẹlẹ̀ mo á béèrè béèrè kan bẹ̀ wọ́n mo ní ìyàwó ọkùnrin tí ń bọ́ máa sùn mo lòún wọn lọ náà rí wọ́n ní à báńkà ni. kéékpélé mo ní bẹ́ẹ̀ ni èrè màá ṣiṣẹ́ màá ṣiṣẹ́ màá ṣiṣẹ́ màá ṣiṣẹ́ nìyẹn adúpẹ́ fọlọ́. síbẹ̀ ìmọ̀yẹ́rù wọn iná lọ́mọ ọ̀dọ́ ti gbọ́kọ́ mọ́ lọ́wọ́ òun ti ó ti bá towó lọ ọmọ ọ̀dọ́ sì ti kíni ó ti di ààyè rẹ̀ fúnlé ọkọ wa jẹ́ pé tọmọ ọ̀dọ́ nígbà tiẹ̀ kò tiẹ̀ wòyàwó kàn ẹ̀yin obìnrin nínú tó lè sọ́ọ̀bù wàhálà yín ẹ jókòó sí lẹ́yìn o iṣẹ́ tẹ̀ ń bá ń ṣe ẹ máa ṣe nu lẹ́yìn ọlọ́run fà lùbáríkà sí. kí ló lè mú obìnrin jókòó lé àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọn ní nínú tó lè rún obìnrin lọ tó fi lè jókòó lé kì í ṣe pé yọkàn jókòó náà yọkàn jókòó láì níṣẹ́ nínú tó lè ràn án lọ́wọ́ òun náà ni kọjá pé iṣẹ́ oríṣiríṣi wà fún tí wọ́n máa ṣe nu lé àwọn nǹkan oríṣiríṣi wà tẹ́ẹ̀fi tì sọ́dọ̀ rẹ̀ pé kọ́ máa mójútó bákan náà kẹ́ẹ̀sì sí àwọn nǹkan sínú ilé yín tó lè máa pàrònú obìnrin rẹ tí ó kàn ní jẹ́ pọ́kàn jókòó lásán kabẹ̀ nínú tó tún lè ran obìnrin lọ́wọ́ òun náà ní kí wọ́n ọkọ rẹ̀ dáa tí wọ́n ọkọ bá dáa kò sí ní tẹ́ sọ pé kíyàwó yín ó ṣe tí ò ní ṣe lópin ìgbà tí ó bá ti takùtọ̀ lọ. bákan náà nínú nǹkan tí tó máa ń ran obìnrin lọ́wọ́ tí wọ́n fi máa ń jókòó kalẹ̀ òun náà ni kóbìnrin yẹn gangan fúnra ara rẹ̀ kọjá pọ́ lẹ́sìn ilé gidi ló sì ti jáde kò ní fẹ́ ta àbàwọ̀n kábàwọ̀n sí aṣọ àlá rẹ̀ yọ́n máa ronú pé gbogbo tó ń ṣe tó ń fi dání yẹpẹrẹ òun ò ní ṣe gbogbo tó ń ṣe tọkọ yóò fi máa rorò kórè sóhun òun ò ní ṣe gbogbo òrìn tó ń rìn tọkọ ó fi máa wọ òun òun ò ní ṣe tó ìdí nù táwọn obìnrin tó bá lẹ́sìn tí wọ́n sì ti léèrè jáde tí wọ́n fi máa jókòó sílé ọkọ wọn. nínú tó tún lè mú kóbìnrin ó jókòó lé òun náà ní kọ́kọ́ gan jẹ́ ọkọ gidi èsì pé ọkọ tí ó ti slack bí òkun ṣòkòtò tó lè sọ̀rọ̀ fún ìyàwó rẹ̀ kó gbọ́ tẹ́pẹ́tì ìyàwó rẹ̀ náà ni wọ́n padà tẹ̀ nínú nǹkan títún máa ń jẹ́ kí obìnrin kó jókòó lé òun náà ní ká máa gbá àwùjọ tó dáa kó jẹ́ pé àwọn tí ń ṣẹ̀sìn náà lọ́pọ̀ láwùjọ. àmọ́ ibi tó bá ti jẹ́ pé aláìsẹ̀sìn lọ́pọ̀ láwùjọ à yóò sú rẹ̀ o kò rọrùn fún un torí ẹ eléyìí ń bẹ nínú nǹkan tí ran obìnrin lọ́wọ́ láti jókòó nílé nínú tí máa dá wàhálà alẹ́ fáwọn obìnrin nílé ọkọ òun náà ni kóbìnrin ọ̀sọ̀rọ̀ alẹ́ kọ́ má mójútó ara rẹ̀ kóbìnrin ọ̀sọ̀rọ̀ alẹ́ pẹ̀mbọ̀ kọ́ má mójútó ara rẹ̀ bí obìnrin tó yẹ

so eléyìí bá wọn pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn sọ̀rọ̀ alẹ wọn mójútó ara wọn níbi tí ọṣẹ ìfọyín wà búrọ́ọ̀ṣì ìfọyín wà èyàn pọn kókókó ni bí ẹni tí ń jòbì obìnrin míì akramakumullah ẹsẹ̀ rẹ̀ là débi pé o ò sẹ́ni bá wàhálà pàdé ńgbà tó kọ́ fọ́ kára rẹ tí gbogbo wọn á ṣe gírrrr bí pàtí katapila ń gbọ́n ẹ̀wọ̀n pé wàhálà ó ṣe kò sí tàbí ṣùgbọ́n ẹlòmíì irun orí rẹ̀ bọ́kọ bá tún fọ́ ẹ̀ mọ́ fọ́ kan bẹ́ẹ̀ ẹ̀ mọ́ fọ́ kan bẹ́ẹ̀ mo ti di ní ìṣe oṣù tó sùn mẹ́ta ẹ̀ tẹ̀mọ̀ pé mbẹ́ wọn ń fa wàhálà fúnra rẹ ni àbí kọ́kọ́ kàn fọ́kàn bí orí rẹ kí náà máa lé ká iná báwo pé kápítà rẹ ni kápítà rẹ lórí tiẹ̀ ọlọ́mọdé so ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn fail aláhi nílé ọkọ ọ wá ṣe ní báwọn alápàdé sẹ́wọ̀n kí táwọn bá rojọ́ fún yín ibi tí wọ́n ti jàre wọn ò rojọ́ ẹlòmíì ọ̀bùn gidigidi ni ẹlòmíì lè gbé ìgbé ọmọ pamọ́ sínú lédi fọ́sẹ̀ kan lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀yin ọmọ sọ pé kíní rùn kíní rùn ọkọ̀ nǹkan kan rùn bí mo ti ọba ṣiṣẹ́ tèmi ṣiṣẹ́ nǹkan kan rùn nù léyìí yọba tó máa lọfin lọfin dà síbi ọmọ pé gbẹ̀ǹbẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ dìfá yóò tó máa lọfin lọfin dà sínú yàrá bí lọfin dà bá lọ ìgbẹ́ ọ̀tẹ̀lẹ̀ àní gbẹ̀rún àwọn obìnrin wà bẹ́ẹ̀ o obìnrin tó jẹ́ pé ó lè ẹ bá fabọ́ jẹun látàárọ̀ kò ní ìfọ̀dálẹ́ yóò gbé ilẹ̀ e náà ni ó lè ló ti rẹun kó jókòó palẹ̀ pẹ́ńbọ̀ kò sì fẹ́ kẹ́ ẹ fẹ́ yàwó mi tẹ̀mọ̀kọ́ àwọn náà wọ́n lé ọkùnrin báyàwó mi kíákíá ìyàwó mi sì dé tàdé oníwàhálà dé ọba wàhálà pàdé ọba pàdé náà ni wọ́n lọ kọ lẹ́tà sí ọgbọ́dọ̀ fàfinjú kọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì ọmọ ká fọlé ọmọ ká fọlé wẹ̀ ọmọ ká fọ àárín ìtálé bọ́ba bọ́ kọfọ́sọ gan ọba jẹ́ ni ẹ tuntun kan yín fọ ó lè ní sóhun ó ṣe dáa ó ṣe dáa tọ́sọ aṣọ funfun dúdú tọ́sọ aṣọ funfun di dúdú ó ṣe dáa lọ́ba ro kà ní ìsìn ẹ̀ ní mọ̀bọ́kàlẹ̀ ń jẹbi láfún ni kò ní yé gbé ọkàn rí sápàtì sápàtì kan ní tẹ̀mọ́fìtà dàbí túwótúwó dàbí tẹ̀mọ́fìtà ráìsì jọ kúskúsù kúskúsù jọ ráìsì gbogbo ọ̀dọ́ ra wọn ẹ bàbá òun ò fi kọ́ òun ni bàbá rẹ̀ ní kọ́ ní náà dá lé ẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n rí wàhálà o ọ̀dà ganlé ọkọ̀ bá wàhálà pàdé ká tó wá pé fẹ́lẹ́ ọkọ̀ ń fẹ́lẹ́ ọkọ̀.

kó lọ́lọ́run ṣe dá yẹn dáa tó báyìí lọ́kọ́ fi lọ tí èè lọ jìnnà tó fi padà lé o àmọ́ tí ìyàwó bá ti ya ní tí ó yà pé kí ni yọ́ọ́ máa tòde bóde ni yọ́ọ́ máa tòde bóde ni pé ah, ibi tẹ́ ẹ lẹ́ẹ̀lọ bẹ́ẹ̀ ni mo tún yàbò míì mo tún ti yàbò míì mo tún yàbò míì ń gbò lẹ́tọ̀ọ́ apàdà alẹ́ bọ́lọ̀ ń bá kọ́ yóò bá ti pọ́ dídán mi torí pé ta ni ń bọ̀ wá bá ń lé ọmọ pé mùsùlùmí bá tù kàn ní obìnrin mi ò láfin ju fa akramakumullah gbogbo bíi kuruna bíi rorẹ bíi bíi bíi àbí àbí òyìn bíi fo gbogbo ẹ̀ ó kún ara rẹ̀ yọmọ wa họra kurukuru ẹ ọ jẹ ń bọ ọmọ bẹ kó o fi máa ha tala ni kó ju tala ni kọkọ ọmọ wò pé sẹ́wọ̀n tiẹ̀ lè fẹ́ yàwó mi láyé kọ́ da tó wọ̀ yìí. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́kọ́kọ́ fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ ní failure kọ́kọ́ tó wá jẹ́ sáǹpù fún pé you are a failure ọ̀dọ̀ wa wa o ìrọ̀gbẹ́ yìí náà ríran rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nù lé ẹgbẹ́ tòmátò ni irú ni àlùbọ́sà ni gbogbo aṣọ wọn márùn ni wọ́gùn ti dóorun ọ̀ǹgà yàtọ̀ mẹ̀sí magi gbogbo wọn márùn lára ni tí wọn bá wá jáde lé wọn wá wọ tìsàlẹ̀ àpàtì lọ́fíńdọ̀ ọmọ wa kọlu tùràrí yóò fi sára ní kankankan ìyàwó ara yìí yóò máa rùn sọ́kọ pàà yóò sì máa dùn sára yìí a'udhu billahi minash shaitani rajim tẹ́lẹ̀ ọba rù wọn tẹ́lẹ̀ ọba rù wọn torí ẹ̀ ó yẹ kó dáa gidigidi sọ́kọ rẹ̀ kọ́ máa wù ọ́ pé ó ti rẹwà jù Ọrọ ẹnu rẹ kọ da obìnrin mi ọrọ ẹnu wọn ni ọ̀dá o àwọn rẹwà léèyàn wọn wà lọrọ. Ọrọ ẹnu obìnrin mi ọ̀dá ọwọ́ ló ní wàhálà ńlẹ̀ ọkọ wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọkùnrin ọ̀fẹ́ obìnrin tí ó máa bù obìnrin tí ó máa ya fẹnu ya pátánì sí lára kọ̀fẹ́ obìnrin tí ó máa bú bàbá àtìyá rẹ̀ ẹni tó yẹ pé tọkọ bá ń bínú gan ọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ó máa jáde lẹ́nu rẹ̀ nífẹ̀ẹ́ ẹni tó yẹ pé yọọ máa tu ọkọ yọọ máa rọ ọkọ ńlọkọ ńfẹ́ ọkùnrin ọfẹ obìnrin kan tí yọọ gbó lẹ́nu kan ọfẹ obìnrin kan tí ò ní nítẹ́ lọ́rùn obìnrin tó yẹ ni ńlọkùnrin fẹ́ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn ló kó bára wọn wọn ò má bó la dúró sí bó la dúró sí tá bá sọ̀rọ̀ tá ẹni tó lọ ká mọ́ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin jáńjọ́ ń sọ̀rọ̀ tíyàwó rẹ̀ sì gbẹ́nu sí létí tó lè wọlé wá lálàáfíà mà wọn ò bí ìyá rẹ̀ dá kò ní rí lè rẹ̀ wọ̀ lálàáfíà kódà kí wọ́n gan jẹ́ ẹranko kò ní rí lè rẹ̀ wọ̀ lálàáfíà ẹlòmíì wá bá tiẹ̀ débi kó wọn àtọkùnrin ọlọ́kùnrin náà máa jà lóde tó tún máa já ìṣẹ́ wọ́n tún lọ pè ọ́ wá ó ní kíni ọ̀rọ̀ kọ̀ọ̀kan ò tiẹ̀ ṣẹlẹ̀ àwọn jọ ń owó pẹ̀lú eléyìí A ọba wàhálà pàdé ńlẹ ọkọ torí kò sóbìnrin kan tọkọ rẹ̀ ń fẹ́ pé kẹ́nìkan ń gba létí àmọ́ nígbà tóbìnrin ọba ti mọ àwọn ará rẹ̀ ńkọ́ wọ́n nà ń kòbókò gan wọ́n bá nà wá lóde a gbọ́dọ̀ kíyè sáàrin yìí nínú tí máa fa wàhálà fáwọn obìnrin akramakumullah òun náà ni kóbìnrin ọmọ ṣàfarawé àwọn obìnrin máa ń ṣerú ẹ̀ fọ́kọ wọn. ọwọ́ àròkọ lè rí ṣe fọ́kọ tiẹ̀ àwọn lè rí mú jẹ lọ́dọ̀ ọkọ wọn torí àwọn ti jẹ́gbẹ́ wù dání ọkọ tiẹ̀ ọkùnrin mẹ́ta yóò fi mú rẹ fọ́n fèrè gbogbo àwọn bàbá rẹ wọ́n sọ́ọ̀tì mọ wọn rẹ torí tí wọn bá mọ wọn ara rẹ kéé tẹ́ ọmọ wa lọ sàfarawé àbí kọ́ ọmọ tó fa àwọn kan wí ọkọ rẹ pé sẹ́fà àwọn ọkọ rẹ òun ṣe bẹ́ẹ̀ mo ní à obìnrin kan lọ sọ báyẹn mo ní ọ̀rẹ́ àkúkú lọ fi àwọn ọ̀rẹ́ àwọn ọkọ àwọn ọ̀rẹ́ rẹ ebi orí wọn lẹ̀ kó tó fẹ́ léyìí òpònú dìndìnrín torí ẹ gbogbo àfarawé àfijọ́ ìmọ̀ kó báyẹn ìmọ̀ kó báyẹn nínú tí ìmọ̀ kó báwọn obìnrin lé ọkọ tí wọ́n fi rí bẹ́ẹ̀ gbé òun náà ni. kọjá pé obìnrin ọdí aláṣejù aláṣejù ìyá àṣejẹ kọjá pé tó ń bá ti dẹnu lé nǹkan yóò jẹ lájẹkù ni kọ́mọ̀rọ̀ kọ ni gbogbo wa tó bá ti rí ọ yá náà ni kọ́sà bọ̀nsùn náà ni ọba sùn láàárọ̀ ọkọ̀ tún délé lọ́sàn tún lọ́ọ́ yá. ọkọ tó délé lálẹ́ ọlọ́yà sẹ́mi kọ́kọ́ padà sápò ńlẹ̀ ni òun fi àdánwò àdánwò lélẹ́yìí o kò fẹ́ sọ̀rọ̀ lé rẹ̀ fún yàn yọ padà máa sọ ẹ dákun kí lọkùnrin lè ṣe sí ọ̀rọ̀ obìnrin tí òjò ọgbádùn òjò ọgbádùn bíi báwo gbogbogbò ọ̀yá náà ni ọ̀yá báwo èmi ọ̀gbọ́ Yorùbá. sẹ́mi kóbìnrin ọba wà lápàdé kò sí náà ni ọkùnrin ọ̀padà lè dànù náà. ọ̀wà nọ́mà ọ̀gbádùn ọlọ́ọ̀lọ́mọ máa ń tó ṣe ọ tún ọ̀dádì fún ọ wọ́n padà máa ń fa ní dídádì ńgbọ̀ ọba ya wọ́n bá wọn alápàdé ìgbà tó wọn bá sọ kò ní rojọ́ rẹ̀ dáadáa báwọn kò ní rojọ́ rẹ̀ dáadáa báwọn ẹjọ́ tó wọn máa rò òun náà ní pé ń fìyà jẹ àwọn kí ni ń ṣe tí ń fi ń fìyà jẹ yín èyí ẹ rò. olóye lọ̀rọ̀ òye tásìjú obìnrin bá ti pọ̀ jù wọ́n máa padà bá wàhálà pàdé nílé ọkọ ni tó ti kó ọkùnrin míì karamba nílò náà o karamba níní o ó lè jẹ́ pé ẹ̀kan lọ́dún ní ń báyàwó lò wàhálà ní fóbìnrin wàhálà ní fóbìnrin gẹ́gẹ́ bí ẹni tí ọ̀pọ̀ àyàwó ti sí nàìjíríà òun gba amẹ́ríkà lọ owó lẹ̀ ń wá káà máa mú ìyàwó rẹ lọ nínú kò lè ṣeé ṣe èmi gan tipátipá mi rí visa ọ wá fi ìyàwó síbi sẹ́mi kó fi ìyàwó lẹ̀ fún wàhálà ni mú ìyàwó lọ mú ìyàwó lọ ó ní kò lè ṣeé ṣe at the end of the day ìyàwó lọ sí ránù torí pé wàhálà ló fi lẹ̀ fún àwọn míì wà sẹ́pẹ̀ kan lọ́dún ní ọ̀wálé ẹ̀ẹ̀kan lọ́dún tó wá wálé èrò tiẹ̀ ní kọ́ yẹ kí ọ tẹ́yàwó ńlọrùn lábẹ́ òfin ọlọ́run kú ma Umar radiyallahu anhu ó ṣe lófin ó ní gbogbo ọkùnrin tí ò bá ti ní sínlé kò gbọ́dọ̀ ju oṣù mẹ́rin lọ tí ó fi padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ókè bàbá ọlọ́dún méjì ńkọ́ bàbá ọlọ́dún márùn-ún Canada bàbá ọlọ́dún mẹ́wàá USA bàbá abirìtìkó tó ń gan abẹ kò síjọ́ tá a padà wálé gbogbo eléyìí báyìí nǹkan ó sì fìyàwó lẹ̀ ẹ mọ tí wọ́n máa ń ṣe ni yọkàn pé ìyàwó ń jọ kàn ni pé o lè wẹ́ lómi lọ something like that ah ó tiẹ̀ pọ̀ gan lágùn èkó ń bẹ̀ yẹn ọ̀pọ̀ bàjẹ́ wọ́n kàn neglect àwọn obìnrin yẹn kalẹ̀ ni ẹ̀yìn pé ńgbà táwọn ti wà létí òkun àwọn ń wò pé nàìjíríà kọ́ làwọn lárìsìkì tàwọn wà ẹ̀yìn òkun ló yẹ káwọn lọ òkè òkun kálukú wọn á ń wówó visa wọn fẹẹ túlẹ wọn apáyàwó ti tọmọtọmọ wàláhì omi ìjọba máa ń sọ fún yẹn yẹn fẹẹ sún ẹ̀jẹ̀ níbi wọn ti ṣe victimize àwọn obìnrin yẹn Ọlọ́run ọba ọfẹ yẹn jẹ wọn ń wówó ká wọn apẹlẹ yìí ó yẹ káwa náà ti yà wọn ti pẹ́ tóbìnrin kan bá fi ro ẹjọ́ bẹ́ẹ̀ sùn yíyà lọ yẹ ká yà wọn gẹ́gẹ́ bí obìnrin kan nù ọlọ́kọ òun bẹ nílùú òyìnbó kan ó sì ti fi ọ̀hún láti bí ọdún mélòó àwọn ti bí màkàn ẹ̀ẹ̀kan ní sì máa wálé lọ́dún òun ò lè gbára dúró mọ́ ẹgbà òun sẹ́mi tó bá ń móbìnrin sọ báwọn à nǹkan ti fẹ́ ṣe ẹgbà òun ọ̀dọ̀ ìwọ kọ́ ọlọ́run ṣe fóònù dọ́dọ̀ rẹ̀ ìyàwó rẹ̀ ló ké wá báyìí báyìí báyìí o kí lẹ fẹ́ rí ṣe sí i ó ní láti bí ọdún mẹ́ta ní tóun ti ń gbìyànjú bóun ti ṣe mú lọ kò yí o ó ju agbára ń lọ ok tó agbára rẹ lọ lábẹ́ òfin ọlọ islam ọgbà kájọpọ̀ ìyàwó kèrè ó lóun fowó ránṣẹ́ sí i ok sówó tó sọkọ fún ó rárá owó tó sọkọ fún a jẹ́ pé inú kó pe ìyàwó rẹ sọ́dọ̀ àbí kí wá bá ìyàwó iṣẹ́ wo lẹ pèsè fóònù ní nàìjíríà ń bẹ̀ yẹn ẹbí rẹ kọ́ báwọn ará tàbí gbogbo létọ́ wa ń lu yín owó rẹ tó mú wá láti ìlú tó ń gbé náà wọ́n fi kọ́ rubbish torí di eléyìí kọ́ máa padà bọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àbí kò mú ìyàwó rẹ sọ́dọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ afọ́nyé ìwà báyìí ó fìdí rẹmi ìyàwó sì ló ń fẹ́ lọ ni wọ́n fẹ́ ṣe zina kọ́lọ́s máa lọ lọ́ba tán ọ̀nà àbáyọ nù ìsìláàmù mọ́nà àbáyọ wà ń bẹ̀ wọ́n nítorí pé ìntàwọ̀ á dẹjú lẹ̀ tí nǹkan kí nǹkan fi wọ̀ ọ́ ah, ẹjọ́ obìnrin yọ lọ fẹ́ lómi. a sì gbọ́ pé lọ́n wọ́n náà ti fẹ́ lómi ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti níbi tó ti máa gbọ́ bùkátà àti tiẹ̀ ọ wàá fẹ́ kó nù rẹ ni máa gbọ́ bùkátà àti tiẹ̀ fún dákun ẹ má bínú ẹjọ́ máa lọ tiẹ̀ náà. akramakumullah ẹ gbọ́dọ̀ dá wàhálà alẹ́ fáwọn obìnrin o gbogbo ẹni tó bá fẹ́ obìnrin kó máa báyàwó rẹ̀ lò ẹ gbọ́dọ̀ síìzì wọn kalẹ̀ o ẹ máa bá àwọn ìyàwó yín lò obìnrin ò ní sọ fún ọ bẹ́ẹ̀ ẹlòmíì náà ò ní sọ fún ọ bẹ́ẹ̀ tí ilé yín ò fi dàrú dànù nínú wọ obìnrin lórí rẹ tọ rẹ lórí rẹ kọ bá tù dandan ni ó kéré jù lẹ́ẹ̀kan lóṣù mẹ́rin ò tó bẹ́ẹ̀ nítorí kọ́ ọmọ bá tilẹ̀kùn bàjẹ́ ebi wọn fẹ́ sọ abẹ́ rẹ wọn fẹ́ sọ abẹ́ tiẹ̀ náà dandan ẹni tó bá níyàwó má dá wàhálà lẹ̀ fún a gbọ́dọ̀ máa bá lò bákan náà nínú tí máa dá wàhálà alẹ fóbìnrin òun náà ní kẹ pa wọn ti bí aṣọ tó ti gbó kẹ má bá wọn sọ̀rọ̀ nulẹ aburú ńlá ni o kódà ó lè ṣe sábàbí kórè obìnrin ọdàrú ọ̀pọ̀lọpọ̀ lọ yí àyàwó rẹ̀ ń wèrè tí ọ mà wọ́n pò ń bínú ọ̀fẹ́ fi hàn pọ́kùnrin yan ọkùnrin bánzá ọ̀wà neglect yẹ tó gírí ni ọmọ bá sọ̀rọ̀ after all o tún ní kó jókòó kalẹ̀ kò kọ̀rẹ́ nìkan kan tí ń bá ṣe wọ nìkan náà tó tún kù ló tún máa bọ́ sọ̀rọ̀ ó tún máa bínú. eléyìí wàhálà lẹ̀ ń dálẹ̀ fóbìnrin o a gbọ́dọ̀ sọ́ọ̀bù ẹ̀ pẹ̀lú pé ó máa báyàwó pa fún gbogbo tí ò sọnù ó máa pa àlọ́ rẹ̀ tòun ó tún máa dá wákà nínú wà nu. ẹ̀hẹ́n kìnnì kan gbére o gbére ọmọ olówó àgbà múrèrè so that ìyàwó rẹ ọmọ yes rọpò gidi fẹ ẹ̀hẹ́n kéka ṣe kó ọmọ dídúmọ agbárí gbogbo wa pé bára dọ́sán gbogbo ọfẹ sọmídẹgbẹ obìnrin à ìwọ lẹ ẹgbẹ ọkùnrin tó gbogbo orú àwọn nǹkan wọn yẹn yóò máa wáyé lọ́nà tó jẹ́ pé ìyàwó rẹ ọmọ fílì pé ah, ẹni tó dáa jù ló ń fẹ́ yìí tẹ́ra àwọn obìnrin generally ẹ̀yin lẹ pé ìdùnnú wọn fún wa kìí ṣe pé bọ́yọ̀ owó náà lóbìnrin wà áfta nígbà mi ẹ jẹ́ wọn rí dùnnú lọ́dọ̀ yìí látàrí àwọn ọ̀rọ̀ tẹ̀ ń bá ń bá wọn sọ àwọn ìpàrònú rẹ tẹ̀ ń bá ń ṣe fún wa wọ́n máa wò pé sóbìnrin kan tún wà láyé tí ń gbádùn fáwọn ó lè jẹ́ pọ́ bẹ́ẹ̀ lúrú lẹ̀ ń jẹ ẹ̀ẹ́rí bẹ́sikẹ́ gan tẹ́sìsì kejì àmàlà wàhálà yóò máa wò pé sóbìnrin kan tún sẹ́kù láyé tí ń gbádùn bí o àmọ́ ìyàtọ̀ sí kọjá pé gbogbo ẹ̀ kanjú kò yìí náà ní gbogbo gbà kò sí gbà kò sí dùnnú kò sí kán ọba àti ẹ̀wà máa gbódìdí àgbò kalẹ̀ ní gbogbo òjókòó kọ̀ọ̀kan tẹ́ ẹ bá jẹun yóò máa wò pé yà náà ni ṣẹlẹ̀ ìpàtàkì kájẹ́ ni tí wọ́n tu àwọn ìyàwó wa nínú sẹ́wọ̀n pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni ọba wà lọ́dọ̀ bàbá rẹ̀ èyí náà lẹ́sà lẹ́fẹ́fẹ́ ẹran ti wàhálà tẹsí kẹ tó rí fẹ o ẹ mọ àti torí pé ó ti bọ́ sí yín lọ́wọ́ báyìí kọ́ á di mẹ́tẹ̀ pin ni o ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ nínú tí máa ń dá wàhálà lẹ̀ fáwọn obìnrin ó náà ní dídà tí àwọn ọkùnrin máa ń da gbogbo bùkátà ti lù wọ́n láyà yọ wá di pé ìyá ni ń gbé gbogbo wàhálà lé nì onísanwólé onírán àwọn ọmọ lọ sùkúlù onídàsọ sí everybody lọ́rùn tó fi bàbá ah ọlọ́dàkùn mẹ́ta ara padà sí ibú bẹ́ẹ̀ aburú ni o aburú gidi ni kọ́ ajẹ́ pé ìyàwó ni wọ́n máa gbé gbogbo bùkátà lórí tiẹ̀ àwọn èèyàn rẹ náà tún máa sọ pé ah, ìyàwó rẹ̀ ń sàfù oníṣe gbogbo nǹkan fọ́ máa wà á àwọn aládàánù gan làwọn fámìlì rẹ̀ o àwọn kò ọmọnú rò wọ́n ń dunnú pé ìwọ ti di gbẹ̀wù dání ìyàwó rẹ̀ ní í ṣe gbogbo ẹ̀ ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ torí ẹ nínú tó tètè kóbìnrin tànù kọjá pé ẹ da gbogbo wàhálà lù láyà ẹ sojúṣe yín òní ọmọ wa bọ yín sẹ́rí ìyàwó yín ọba àjẹpò ńlọ ní gbogbo lẹ̀ yìí kò sí lórí rẹ̀ pé kọ́ bọ yín ẹ̀yin lọ́jọ́ ràn yàn lórí yín kẹ́ ẹ bọ̀ tó ń ti gbogbo owó tó nì òun náà sì gbọ́dọ̀ jẹ́ gbogbo ń tẹ́ bá gbé wá fún kọ́ tẹ́ kòkóso tún ní sàásùn tiẹ̀ lọ́tọ̀ o àmọ́ sàásùn ti yín tẹ̀sán fowó yín pòdùsì tó wà nù yọ wà eléyìí pàtàkì ẹ máa ṣe fún yín tẹ̀ ń bá ti ń nálé ìyàwó yín lórí ọlọ́wọ́n máa fọ̀pọ̀ rọ́pò fún yín yọ máa fọ̀pọ̀ rọ́pò fún yín ẹ ní táwọ́ ná láéláé ìdí nù tó fi jẹ́ pé gbogbo ẹni tí bá ń sojúṣe rẹ̀ lórí ìyàwó àtọmọ rẹ̀ wàláhì òṣì ọlọ́run ọba ní yabna adam anfiq unfiq alayk ìwọ ọmọ anabi adam máa ná nínú tí mo fún ọ èmi náà máa ná lé ọ lórí torí rẹ̀ òṣìwò lẹ ń bẹ̀rù lẹ́yìn àdéhùn ọlọ máa ná èmi náà máa ná lé ọ lórí eléyìí túmọ̀ sí pé ẹ ní mú tọrọ kẹ ń ná léyàwó yín lórí àfi kọ́ lọ́wọ́ bó fi náà kó fi rọ́pò rẹ̀ fún yín ẹ ní mọ̀nà tí ó gbà wá ìdí nu obìnrin ò nídìí kọ́ ẹsẹ̀ ṣépè nígbà tọkọ ọba máa sojú sí apadà sí burúkú máa bárò àwọn ọkọ bẹ́ẹ̀ ẹ rí i pé kò ní lè kọ́ ọba kò mà dépò pé ó lè náwó fún ọmọ náwó fún yàwó bàtó ti da dáyàwó orí ìyàwó làdúrà ti gbà wọ́n máa ná ẹ̀ máa ná lé ọ lórí ọkọ ò lè ná kò ní rí nǹkan kan ìdínú sádàn ò bá wọn wọ́n wà lọ́dà bí ìgbà tí ìyàwó ti gba Sunday ó gbé sátidé lé wọn lọ́wọ́ èyí tọkọ fi síra rẹ̀ ti bẹ́ẹ̀ náà lọ tóró náà ti gba yẹ̀rì wọ̀ ó fi ṣòkòtò lẹ̀ fún yàwó torí ọ̀dọ́ wa o ọ̀pọ̀lọpọ̀ lọ́fọ̀ ara rẹ̀ síra rẹ̀ òun lọ bàtà ara rẹ̀ jẹ́ irú bàbá wò kan lẹ́jẹ̀ fáwọn ọmọ yín náà rí tọ́mọ náà bá fura ṣe bọ́ ní gbogbo ajẹ́fẹ́ nìkan ẹ rí i pé gbogbo wọn máa sọ̀tà àwọn bàbá wa wọ́n wà láyé àbí wọ́n ti kú ah, báàmì ọ̀jẹ́ bẹ̀ oúnjẹ tí wọ́n jẹ lọ́dún kan wa ọba wa ti rà bẹ Sukuu tó ti wọ́n jù láyé ni bàbá mi fi mi ẹ ọmọ mi ọmọ sọ bẹ ọmọ mi ọ̀rọ̀ aya ni ó ní ẹ máa mi ní ranjẹ́lì kódà wọn ní agbowó sukù wa máa mi ní ṣe sùúrù bá ti sọ wà wọ́n san la ilaha illallah bàbá bàbá lásán ni bàbá àwọn bàbá yorùbá lẹ́bù náà yọọ máa wí lábẹ́nu ni náà ọlọ́mọsà wà bẹ́ẹ̀ o ẹ máa nálé àwọn ìyàwó lórí sẹ́ni tẹ́ máa nálé ìyàwó lórí wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn obìnrin ti tàn ọ̀pọ̀lọpọ̀ wàhálà àwọn ti tàn ẹ wọ àwọn obìnrin tí ń jí lọ bá wọn bẹ́ẹ̀ gẹ́nìsì wọ́n perfect débi hin tó bá mú ọ̀bẹ wọn ọ̀bẹ sọ́nsọ́n tí máa ń gbẹ tí máa ń gbẹ tí máa ń gbẹ tí wọn ò ní sèṣì bù lọ́wọ́ tán bá wá gbẹ títí tán bá wọn bẹ gẹun títí tílẹ̀ fi su èèlò wọn gbà ẹ máa ń tó sún wọn lọ bẹ ni wàlẹ́ tẹ́lẹ̀ omi bá kẹnu bọ̀ tán ẹ pé kí wọ́n mọ́kọ rẹ̀ wá kẹ́ bẹ́ẹ̀ lórí ni wọ́n kàn lọ́kọ bí aláìlọ́kọ náà ni wọ́n ti dá wọn dá gbogbo bùkátà tọ́mọ àti gbogbo ẹ̀ yóò tún kì í málẹ̀ pé àwọn tún yẹ káwọn òbí màmí gbogbo ètò ẹbí kalẹ̀ tẹ́lẹ̀ ìwo ló ṣe lórí wọn ọlọ́lọ́ ní wọ́ọ́mà ẹgbọ́rọ̀ wọ́n ń rọ̀jò àmàlà láti sánmà ni lẹ́wọ̀n á hàn kábẹ́rù ọjọ́ tọ́lọ́wọ́ gbé wa dìde o ìṣirò ń bẹ́ ń jọ gbẹ̀ndà kìyàm kò sí ń tọkàn lọ́wọ́ gbìyànjú ọlọ́wọ́ bọ́ sànù rẹ̀ nínú nǹkan tó kó wàhálà bá àwọn obìnrin jù láyé yìí ó ń la ìsojúṣe àwọn ọkọ nípa nínáwó pàápàá jùlọ àwùjọ tí wàá bàjẹ́ báyìí ní ìsìn pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò sojúṣe lórí ìyàwó ma yóò sì tún fẹ́ yàwó mi yóò tún fẹ́ yàwó mi yóò tún fẹ́ yàwó mi yọ ọmọ wa pé ìtọ́ bá ṣe fóun dáa jù lòun fẹ́ràn jù ẹ ẹni tí bá ń bọ̀ ń jù lòun fẹ́ràn jù bí ara kútọ́nù torí kútọ́nù ń bẹ obìnrin ní máa wọ́pìn obìnrin ní máa fẹ́ ọkùnrin yóò tún máa dáṣọ sí i lọ́rùn kẹ́lẹ́ fẹ́ gbogbo àdánwò àti ń bọ̀ wá yóò rà pálá wọlé lọ́dọ̀ tiwa náà kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa torí ẹ kò sínú tọ́da o kọ́ ọ má máa ṣe ojúṣe nínáwó lórí ìyàwó rẹ̀ má nà nàkúnà má nà nàkúnà torí ìnákúnà ó tún bá ìyàwó jẹ ni tí ìyàwó bá béèrè náírà mẹ́wàá ó fún náírà o nítorí ìná bùtùlù náà máa ná o bá béèrè náírà mẹ́wàá mẹ́wàá náà ni ẹ fún o ẹjọ́ wa sọ pé kò tó fi kún fún obìnrin bá ti fi nǹkan ọgọ́rùn náírà tó wá fún lọ́gọ́rùn náírà ìsì máa béèrè mẹ́wàá tó fún lọ́gọ́rùn náírà òun béèrè ọgọ́rùn kó lè fún lẹ́gbẹ̀rún tó fún ilé ọ̀dàrú o nítorí bá béèrè ní kẹfún. tọ́ ẹ má kó wàhálà bá àwọn obìnrin yín nípa akọ́rọ̀ ọmọ ti sọ̀rọ̀ máa kọ́ ọ tọ́ bá máa kọ́ ọ. wàhálà gan ni fóbìnrin o ó lè dórí rẹ rú wàhálà ó lè dórí obìnrin rú ẹ má kó wàhálà bá wọn ẹ fi yé pé ilé tiẹ̀ ni wọ́n ti dé yìí ìní lé ọjọ́ kan láyé yìí ikú ni ọ̀yà yà wá yóò fi lọ́kàn balẹ̀ nítorí gbogbo obìnrin tẹ́ bá fi lọ́kàn balẹ̀ dáadáa tẹ́rì lára rẹ̀ yọ pọ̀ ju bẹ́ẹ̀ lérò lọ yàtọ̀ sóbìnrin tẹ́ ń kó láyé òkè njojúmọ́ oyún ọmọ bàjẹ́ mọ́ wọn la ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́rí tó yún bàjẹ́ mọ́ la ọkọ náà ń sábàbí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àtìsí ọmọ bá wọn gbogbo tí máa ń ṣe ọmọ dàrú ni wọn náà wà máa ké kápẹ́ ẹ̀ máa ń tẹ́ o oyún ò dúró lára rẹ o látijọ́ yìí o o sì ní sọ́n tó ń fojú rẹ rí. tẹ́nìkan bá ń halẹ̀ máwa náà tọ́gbà wá síbi iṣẹ́ ọ̀rọ̀ tí tọrọ máa lé ọ tọ́ba sọ̀rọ̀ máa lé ọ kọ́dà kí n tó lé ọ máa tó ń tí ọ máa lé rọ́bì. sẹ́fọ̀ kọ́ àwọn náà sábà ti rẹ́ síbi iṣẹ́ àyàwó ti kà. nítorí ká kọ yẹ́sì sí kílámù ọkọ no bọ́ọ̀lù ń kátó wá kóbìnrin atún láyà jura wa lọ ọkùnrin láyà ju obìnrin lọ tó bá kóbìnrin ló ń kó láyà jẹba ló ń kó láyà jẹba wàlẹ́ ò lè ṣe kúpa ọmọ tó ti wà gan tí ó lọ fọmọ tó dààmú tí ó rò pẹ́kọ̀ ló ń fún un nítorí ẹ ẹ má jẹ àbàtà àwọn obìnrin jẹ ẹ má bà àwọn lọ́kàn jẹ ẹ má fi yé wọn ilé rẹ ni wọ́n ti dé yìí o ilé rẹ ló ti dé yìí o èébú àbùkù làánà èpè ẹ má jẹ́ ọmọ wáyé lẹ́nu yín sáwọn ìyàwó yín ẹnu rẹ gbangbangba à ẹnu gbangbangba náà mà ló mú lánàá tó ń kíyèsí. tí ìbá tẹ sàdánwò gbogbo ẹsẹ̀ rí sàpàtì sàpàtì tí wọ́n lè dá kan rọ́bì tí ìbá sọ fáwọn obìnrin máa tinú tí wọ́n lọ mẹ́ búbú ni àbóbìnrin tó bá yọ tara rẹ fún ọ ò ní lè jẹun mọ́ láyé yìí. akramakumullah ẹ má sábò sí o láàrin ọkùnrin àti obìnrin ta ló máa ń bíútì jù hmm. obìnrin ló máa ń bíútì jù ọkùnrin kìnnìún nígbà tí ìsìnkú ẹ̀ gbádùn kódà ìwọ gan nílé yín wọ àwọn àbúrò rẹ àtàwọn ẹ̀gbọ́n rẹ obìnrin kó wúra rẹ nínú dingi ó pé ah subahana man ahsana ah ọlọ́run dáhùn ẹ̀dá rẹ̀ dá àwọn ọkùnrin ó ọkùnrin lọkùnrin ọmọ ń nítorí fi rọ apá rẹ nù àmọ́ àwọn àbúrò rẹ ẹ̀gbọ́n rẹ wọ́n bí ó ti ju ọ lọ bàjẹ́ ìwọ ọkùnrin ni wọ́n pé sá ti máa lọ bẹ́ẹ̀. ok tíyàwó rẹ bá fẹ́ yọ pátánì sí ọlá ńkọ́ àlọ́ òòrò oúnjẹ ọmọ ṣàfùn ni ṣé pé kò sí mí bú bí mo ṣe rí gan-an lóòótọ́ sọ̀ntorí ẹ̀ ẹ mẹ́jẹ̀ á máa bà àwọn ìyàwó wa nu jẹ́ pẹ̀lú èébú èébú gbogbo gbà bákan náà ẹ̀mẹ́jẹ̀ akúdà mú báwọn ìyàwó wa ọ̀rọ̀ tí o ti tó lulu gbàgbó ká ọmọ wa kọ́ ẹsẹ̀ lára rẹ̀ ọmọ kọ́ bọ́ksì ọmọ kọ́ karate kung fu. at the end of the day ọ̀dà lápá ọ̀dà lẹ́sẹ̀ o tún wa lọ ya kí lọ ya o ti dá méjì mi bàbá rẹ̀ o sì gbé fún ọ dá méjì tẹ ẹ bá dúró títí obìnrin ẹ pa obìnrin òdodo ọ̀rọ̀ nù nǹkan kankan ní ọ̀hún ajẹ́ kéèyàn dúró títí obìnrin àfi kọ́ ọpọlọ tẹ̀yàn náà kúrú torí tóbìnrin bá bẹ̀rẹ̀ sí bú ọ ní ìsìn yóò tún bú ọ débi yóò tún fún jà á jọ ṣe fúnra wa lónìí pékin kí wò ó tó lọ mú kòbókò ti mórógùn màá lákínní mọ́ lórí ó kú dànù fún yẹ. <laughs> tí wọn náà bá sọ pé ẹ èmi pé wà rẹ ò tó bẹ́ẹ̀ yóò tún dúró yóò pakuru mọ́ yàrá jáde lé ni o wàláì tó o bá dúró ó ṣeéṣe kó o ṣe kópa àfi kó o dá ẹ obìnrin ẹnu ni wọn ní tó o bá lọ́wọ́ rẹ̀ sẹ́yìn tó kó fọ́rùn fún ẹ̀rí para rẹ̀ ó balẹ̀ ni tó <laughs> ọwọ́ fọ́rùn tó wá kó fún un ó lè jẹ́ kó ọ̀sán owó oògùn rẹ̀ fọ́sẹ̀ méjì ni ó máa ṣe bí ìgbà tí ó dà kú pé gbogbo ẹ̀yìn ní ro wo gbogbo apá ohun òkúkú máa ń tó ń ṣe fún yìí kà ọlọ́wọ́ ọrin ẹ̀ sọ́kùnrin wa lò ní nígbà tó ń gbónú kọ́ <laughs> torí ẹ̀ ìwọ̀nba ẹ má bóbìn bínú ká mú bẹ́ẹ̀ má bóbìn bínú gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ni jẹ́ máa ń sunkún ẹ má bà wọn bínú tí ọba jẹ́ bẹ́ẹ̀ lù má pa o bẹ́ẹ̀ náà lòbìn ẹ má bà bínú gbà tí bá ń bínú kódà tó ti yẹ̀yàn ni kéèyàn ní pọ́lísì rọ ajáde lé. bọ́fẹ́ kó sepò kó bàtà jáde kọ lọ ra slippers bẹ́ẹ̀ ọ padà hàn pé wọ́n lọ gbọ́n jù kó sebijọ́ mẹ́ta kọ mọ wálé aa ah! la ilaha illallah wàlá wọn fọlọ́pàá gan wọ pé a mẹbi tí wọn lọ o Ọlọ́run mẹjẹ ara ẹ dá o wọn kàn jáde ńlé náà ni o fẹmi kó àwọn fámìlì òkè ló bójú ẹ rí ṣèṣe wọn lọ lé ńlé àti ẹja àti kíni yàtọ̀ sí kọ́ wa dìsẹ́ ẹ máa bọ́kùnrin ṣe máa dìṣẹ́ bóòlù ẹsẹ̀ obìnrin wọn ò dín kùkù báyìí ṣé ẹsẹ̀ eléyìí lè dùn yàn kò lè dùn yàn kò lè dùn yàn báwọn obìnrin ṣe rí nù tẹ ẹ bá wá dúró sí tóbi ẹ lù ú ṣe léṣe o wàláì tẹ́lá ẹ lù ú ṣe nínú tí máa kó dààmú bóbìnrin lé ọkọ oná làwọn òbí rẹ̀ ń gbà mí o àwọn òbí tí máa sọ pé gbèjọ ọmọ ń lé ọkọ wọn máa bá tọmọ jẹ ni o ojú wo lọkọ mo fi máa wu ọmọ láéláé gbàtí bàbá rẹ wá tí bàbá ti wá wọ ṣọ́ọ̀tì níkà bàbá bá ní ntọ́ wa ń bẹ̀ ni pé ẹ clear àyè fáwọn òun fẹ́ kó wọn àtẹlẹ́ yìí ọjọ́ lura wọn kẹjọ lura yín bá wọn nóò ọmọ ta ló ń wo bàbá yẹn ṣe bàbá àtà àlọ́ mọ̀ àtà ló ń wọ́n ẹ̀ ṣe bàbá àtà. àwọn ọjọ́ yíra àwọn mọ́lẹ̀ subhanallah ẹ dákun ojú wo lọkùnrin yẹn sẹ́yìn mọ̀ pé bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ọlọ́run ní kíjọ tán ojú wo lọkùnrin yóò fi máa wò yàwó pé bàbá ya kọ ránṣẹ́ sí bàbá rẹ̀ òun bàbá rẹ̀ ọmọ àta sẹ́yìn ma bàbá ló ní kíni ọmọ àta lòun ránṣẹ́ àta kọ́ wá gbèjà yọ lọ́tẹ̀ yìí màá lù màá fẹ́ pa ta ló kọ́kọ́ fira rẹ̀ wọlé aha wọ́n wá ra àbùkù fún ọmọ wọn ẹ má máa gbára ta jù lórí ọ̀rọ̀ ọmọ yín tó wà nílé ọkọ obìnrin madrama sì bàjẹ́ láìkọ ebi yorùbá sọ pé asunkun rojọ́ ilé ni wọ́n nírú wọn máa fi tú táwọn máa sunkún ní bulala ni wọ́n máa ṣe bí ìgbà tí nǹkan ti ṣe wọ́n ti fẹ́ pa ẹ̀mí ti ń yọ́bọ́ lára rẹ̀ lórí rọ́ tóbi bá fẹ́ gbé yín lẹ́mìí gbóná tóbi náà bá ti mọ̀ pé ọkàn ọkàn obìnrin lẹ gbé sígbà àyà ẹ̀yin bàbá òun yọ ba ti yín jẹ́ bàjẹ́ ni ọkùnrin le díẹ̀ ni ṣé ọsọ pé ń lu ọ̀sọ́ ọ̀sá ti kú pé bẹ́ẹ̀ ni ṣe sùúrù sùúrù náà nìyá rẹ̀ ń ṣe lọ́dọ̀ mi tó bá tóbi ijọ́ mẹ́ta mẹ́rin kì í ṣe jọ́ torí inú bí ẹ̀yin náà ẹ̀hẹ́n torí tó ọmọ yẹn bá rojọ́ fún yẹn inú bí yẹn o ẹ má fi bínú rẹ̀spọ́ndì o ẹ̀hẹ́n tó bá tójọ́ mẹ́ta mẹ́rin yẹn wá pọkọ rẹ̀ pé kọ́ wá rí yín kí ló ń ṣẹlẹ̀ ń jò ní ti ẹ ṣe pé àtìyàwó rẹ̀ ń jà àjà bàbá ọlọ́run níjà rí jà o sórí ọmọ mi o lólò kọtọ́ sí o ọlọ́run níjà olóko èèyàn lọ́rùn o lólò ọ̀tọ́ sí o mo sì mọ̀ pé wọ́n náà lu ìyàwó ẹ̀ Mm, ọlọ́run ní fi sàdánwò fún ọ kọlọpọ yìí tòṣẹ́ mọ̀ pé tó náà bá lóye ó ti máa ń tẹ̀ ń sọ tòkò nídìí pé ńgbà tí ọ̀rọ̀ gbóná yín ti ń ti ń ké ti ń sunkún ẹkún ẹ dúró ọjọ́ tí fi rẹ́rìn tó kò pè yín rí ẹ̀yin náà wàá yọ ọlọ́kan omi ẹ máa pé no mi mi gbàgbàkúgbà ẹ ẹ tó fi yá táwọn bàbá tiẹ̀ gbà fún ọ torí ẹ ẹ má dalẹ̀ ọkọ ọmọ yín ru àwọn fámìlì máa ń fa wàhálà fóbìnrin gbà mí kò ní wá sí sọ́ọ̀fù mà ìgbà míì fámìlì ọkọ àwọn náà máa ń sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlù fún ìyàwó ọkọ ọmọbìnrin yóò ti náìsì jù sí gbogbo èèyàn pẹpẹ fúru rẹ̀ ó lékele àmọ́ àlọ ò ní wọn lọ́rùn bí àfojúdi àwọn èèyàn kan wọn wọ́n máa kọ́wọ́ bọmọ ni wọn máa kíbọ̀ lẹnu ni yóò máa gbé yín sá wọ́n ní máa bí ẹdá gé wa jẹ ńgbọ̀ bá gé wọn jẹ gbà náà ni wọ́n wá dọ̀ máa bú. torí ẹ ẹ náà ká da ọmọ wa o kí ló dé kí ló ṣe wá ẹ máa wù wá ọmọ ọmọ wa kì í wá wù láti rá àwọn obìnrin tí ó bímọ fáwọn ọmọ ọmọ wa pẹ̀lú àwọn ọmọ wa kí ni ṣe wá bẹ̀ wọ́n fẹ́ káwọn ọlọ́mọ ọmọ àmọ́ òní fẹ́ rí ìyàwó tí ó bímọ eléyìí ti máa mú kí ìyá ọkọ kó sọra rẹ̀ dorogún fún ìyàwó ọmọ rẹ̀ àdáwọ̀ wa báyàwó ọmọdé bíi pé kò ní máa ṣe náà ni títí tí ó fi máa fọwọ́ robẹ̀ lórí iná yóò rò kó mú síbi lọ ni. ìgbà ti fi wàhálà fi gbàgbé sí ayé rẹ̀ jẹ́ kò sí ní tó ṣe bó dúró kọ̀ máa dúró bó jókòó kọ̀ máa jókòó bó nà á lẹ̀ kọ̀ máa nà á lẹ̀. a ìyá àdánwò ni o ẹ̀yin ìyá kò fò kì í ṣe ń tọ́ da ẹ̀ ń ṣe o ẹ̀yin náà sàmì àdúrà irun tẹ̀ ń ṣe fún ìyàwó ọmọ ni wọ́n ṣe fún ọmọ tìyín náà lé ọkọ ẹ̀ sàmì. èèyàn mélòó ló lè sàmì irú ẹ̀ lórí tí wọ́n fojú àwọn ìyàwó ọmọ rí àwọn ò sàdúrà rú rẹ̀ fọ́mọ wọn kí ló dé tó fi jẹ́ pé irun táwọn fi ń lọ ọmọlàkejì kò wá fún sífà wá ọlọ́run ọba ọ̀fábòsì tala ni kó mú ìyàwó ọmọ bíi ọmọ rẹ̀ tala ni kó máa ṣe dáadáa sí i nítorí pé òun ní ìsìn oore ló kó wọlé wa pàápàá jùlọ tọ́lọ́mù bá ṣe ń bímọ bímọ ẹnu káta ara rẹ̀ láti tún lékún sí i láti tún pọ̀ sí i ọwọ́ ajẹ́pẹ́ ànífẹ́ rí ànífẹ́ rí mi rẹ̀ látàn tọba ti sọ̀rọ̀ báyìí kọba ìjọrọ gidi lọsọ àwọn ìyá kọ yẹn ti wọn ti fún jà. Ah, ọlọ́mọ sọ àwọn ìyá wa ń yóò fò àwọn ìyá tó jẹ́ pé ìyàwó ọmọ ọmọ abẹ lọ́n kó wọn tiẹ̀ má nírú wọn níyàkọ. àti wàá bẹ lọ́n pé kí yòó kú torí ká lè rí ìyàwó fẹ́ tá níyà jẹ. torí ẹ ẹ jẹ́ ká dá sáwọn ìyàwó ọmọ wa ká má jẹ́ wàhálà fún wa ọmọ mi wọlé ọkọ kò tí ì dọdún mẹ́ta lọ ó ti lálàsè wọ́n ti fi wàhálà bàgbèsè ayé rẹ̀ jẹ́ ọmọ tí ò tí ì jọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ apá rẹ̀ ti ń ga wọ́n ti ń sọ pé kìnnì kan bp rẹ̀ ti háì kọjá sísọ ẹ dákun sẹ́mi kí n gba wàhálà bá pọ̀ wọ́n ba tiẹ̀ jẹ́ ni nínú tí máa kó wàhálà bá àwọn obìnrin nílé ọkọ òun náà ni. àìláfaradà àìlámúmára àwọn obìnrin mi ò láfaradà tí ma ti ń da nígbà tó bá kú díẹ̀ káàtó yóò ké ta gbogbo ará àdúgbò ni máa ọkọ rẹ! ẹwà àtijọ́ tọkọ ti rẹran wálé ọwọ́ ọjọ́ kan tọkọ gbìyànjú tí ò ríra pariwo ta ni ẹ dákun séèyàn kan lè ṣe bẹ́ẹ̀ àwa náà yarí ni láti jọ títí ń da kí ló dé tó pariwo sẹ́mi pé ọkàn yóò dùn náà nílé ayé yìí kí wọ́n á ló dé tó fi jẹ́ pé ńjọ́ tó kan ìwọ lè sàmúmára nínú tí máa bá gbèsè ayé àwọn obìnrin jẹ́ lọ́dọ̀ ọkọ nù òun náà sì ọkọ dáàmà nítorí pọ́kọ náà ṣe fún un bákan náà nínú tí máa ba ayé àwọn obìnrin jẹ́ ńlé ọkọ tó sì yẹ kóbìnrin ó mójútó òun náà ni àìmọ̀tọ́jú lé àìmọ̀tọ́jú ara àìmọ̀tọ́jú ọmọ ó máa ń bàgbèsè ayé àwọn obìnrin jẹ́ nínú tó wá jẹ́ bàbá ńlá bàbá ńlá pabambarì tí máa dàgbèsè ayé àwọn obìnrin rú lọ́dọ̀ ọkọ òun náà láìfẹ́ rórogún obìnrin ó ti máa gbé pẹ̀lú ọkọ lálàáfíà kódà wọ́n lè ti ṣogún ọdún ẹnìkan ò ní gbáriwo wọn òun ti máa wò pọ̀ ní ti rọ́kọ̀ ṣèjìnà irú rẹ̀ atúntí rántí pé wọ́n fẹ́ yàwó máa láyé lọ́lọ́mùbá mọ́ máa rè kan tọ́ ọkọ lọ lọ́kọ bá sì bá sọ̀rọ̀ pé wọ́n fẹ́ lónà bá gbà walhamdulillah walhamdulillah ọwọ́ ọjọ́ tó ti sọ fún pé ń fẹ́ yàwó mi o wàhálà bá bẹ̀rẹ̀ lọ́ba di pé ń bá ń dádì yọba máa dádì nulẹ̀ ọ sọ̀rọ̀ má ni ọ̀rọ̀ kí ni kó wọn sọ olórí ibú rẹ ó ń lọ gbéyàwó wa kò burú <laughs> òun ọmọ tó lórí ibú rẹ tó ń wá ká lọ́ba tó lórí ibú straight forward ní ọba di pé àwọn ọ̀rẹ́ òfò tí bá ti jẹ́ àmú wọn mọ́rọ̀ rẹ̀ àwọn bá máa bọ̀ mọ́tàkì ní wọn pátákì tá a rí bá dákẹ́ ni o bàbá kan bẹ kì í bá tì ní o já lọ bá o. yóò ṣe jiná fún ọ òun gẹ́gẹ́ bíi pàmò <laughs> tọ ńgbọ́ bá yá ológun orí ìyàwó wa wọlé náà ni ha ha á lọ wàá so wàá lọ á so tẹ̀gàn kọ jáde kó o dé kọ́ bá kí wọ́n ti lura wọn fẹ́ pa wọ́n ti gera wọn léyìn jẹ́. wọ́n lura wọn lórógùn kọ́dọ̀ kan ó ti lọ fọ́gùn ó ní tí wọ́n bá gbà ni. so àwọn obìnrin ẹ dákun torí tọlọ́n kí ló dé tẹ̀yìn ọ̀fẹ́ mọ́rẹ́ni kejì kí ló dé tóbìnrin ọ̀fẹ́ mọ́rẹ́ni kejì wọ́n ní ká rìn ká pọ̀ àbí gbogbo eléyìí ti parẹ́ nínú àṣà Yorùbá ni. ìwọ ah, ah. lọ̀dá nìkan gbé ọ̀dá nìkan ṣe ìwọ náà lọ sọ pé léyìí ti sú ọ ìwọ nìkan lọ wà ń lé. ọ̀rẹ́ ni máa bá nájú ọ̀ àmọ́ bá tẹlifíṣàn nájú ni èèyàn náà lè máa bá nájú ẹjọ́ máa fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ wọ́n sì lọ gbé mìnàtì kan mú wá fún ọ wọ́n náà gẹ́gẹ́ bíi máa ṣe kí ni ẹjọ́ máa fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ẹjọ́ máa nájú ọ̀wá níbi kọ́ sẹ́mo ní kó ibùkọ̀ wa jẹ́yìn onìkan náà tí wọ́n ṣáájú olóríire gbogbo èèyàn yòókù ní ṣètò ní rọ̀jìm onìkan ní màláíkà tù àwọn obìnrin ọ̀hún àtàrà owó òfò yìí láti pele kan lọ́bọ̀ sórí ìpele kejì lọ́bọ̀ sórí ìpele kẹta gbogbo ẹ̀ wàhálà ni o tètè kọ́dọ̀ omi ó tún máa wọ́nà pé kó ń ran alóbìnrin kan nígbà tí ó fẹjọ́ ọkọ rẹ̀ sùn lórí pé ntọ́kọ ń ṣe fóun nígbà tó ti fẹ́yàwó ọ̀pọ̀ ntì bí aṣọ tó ti gbó sẹ́yìn káànú ọmọ ẹsẹ̀ yín lábẹ́ òfin ọlọ́run rárá o ọmọ pín ọjọ́ fún wọn ni o ó sùn bíi ó tún sùn bíi ó tún sùn bíi gẹ́gẹ́ bí yorùbá lẹ́vù sẹ́yìn pé yorùbá lẹ́vù nísìn àwọn bàbá bàbá sẹ́yìn máa fẹ́ ìyàwó kejì ìyàwó kejì ń ni wọ́n máa sùn ọ̀dọ́ rẹ̀ wọ́n pa ìyàwó àkọ́kọ́ tì í ó dìgbà tó náà bá tó wọn ọmọ tí ó bá lóyún mi ni bàbá ó tutù dọ́dọ̀ rẹ̀ yóò bá lẹ́bùn náà àbòsí nìyẹn o tó máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ lọ jáwọ́ ń bẹ̀ o ìyàwó ọba àgbójú bẹ́ẹ̀ lọ kálukọ́ gbọ́jọ́ kọ̀ọ̀kan tí wọ́n bá fẹnu kò pé sẹ́wọ́n máa ṣe lọ́jọ́ méjì méjì àwọn wọn mà tí wọ́n bá lọ́jọ́ mẹ́ta mẹ́ta àwọn wọn mà àmọ́ ọ̀rọ̀ pé ọ̀dọ̀ ẹnìkan lọ́lọ́ gan sí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ pàtóbìnrin ìfẹjọ́ sùn bá wọn tọ́ ọkọ bá ní à òun ṣàdédé sáńlé òun ṣàdédé sáńlé obìnrin yìí fẹnu sọ ó ní nǹkan kan nínú yóò kú àbí kíyàwó kú ẹnì kó àwọn méjèèjì nígbà tọkọ wí tójú sá ti rìn jù báyìí ìgbà tọkọ wí irọ́ ni irọ́ ni bá rọra ọkọ bá rọra tánsẹ̀ sẹ́wọ̀n pé <laughs> ayé èsì nígbà mú yàn àtọkọ ọkọ bá tà ń sẹ ohun tá là ń gbọ́ yìí ó lóun òun ni ọdọ gbogbo tí ó wà lábẹ́rẹ́ ọgbọ́dọ̀ yọ ọ lẹ́nu ó ní ẹ dákun ẹ má ẹ má lùdé parí mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ lóòótọ́. subhanallah ẹ wo báwọn obìnrin ṣe máa ń kóra wọn sí wàhálà nítorí pé ẹ pé méjì kì í mà sọkùnrin wọn gbé wá fún ọ ìyàwó wọn gbé wá fún ọ ìyàwó lòun náà tọkọ rẹ bá tiẹ̀ jẹ́ pé ó kúndùn obìnrin kò lè má bọ ọsùn lójoojúmọ́ àmọ́ akẹjọ máa ṣí ààrẹ yìí sí one day one day kí ló burú mbẹ. lẹ́yìn náà ẹnìkan ò ní jókòó lórí ẹnìkan ìwọ pẹ̀lú ààyè tiẹ̀ òun pẹ̀lú ààyè rẹ̀ kí ni wàhálà wọ́n wá sọ di wàhálà mọ́ra wọn lọ́wọ́ wọn wá ní rẹ́rìn mọ́ ìbànújẹ́ lẹ́kàn máa rí lójú wọn gbogbo gbà ẹ mọ̀ pé ẹni tí fi hàn sí o pé ẹ̀rín gan ìwòsàn àwọn àárẹ̀ kan ní ẹ̀ máa wá ń tijú gbádùn gbogbo àti tijú máa gbádùn gbogbo àárẹ̀ kan ní gbádùn gbogbo gbà kí ni tẹ̀ wọ́n á tí gbogbo èèyàn bá sọ̀rọ̀ ó lè ti sọ̀rọ̀ ta ni talẹ̀ lọ sọ̀rọ̀ talẹ̀ lọ sọ̀rọ̀ èèyàn lọ sọ̀rọ̀ fọlákẹ́ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ sọ̀rọ̀ má kí ni obìnrin náà ẹ wàá da wàhálà lẹ fúnra yín látàrí oṣoorogún kò ṣoorogún ọ̀pọ̀ ẹ̀mọye lọ́wọ́ lùzùlẹ̀ ọ̀pọ̀ látàrí owó òfò yìí báyìí. tala ní kó sọ fọ́kọ rẹ̀ kó ti pẹ́ tá a ti jọ wà ó yẹ kẹ́yìn náà ti fẹ́ yàwó mi kí ọkàrí láyọ̀ kú làákàyè. tọ́ba bá ń rọ́ máa rè kan kó o sì lọ́ mọ́ máa wá kẹ́ẹ̀jọ pé méjì. lọ́ọ̀dẹ rẹ̀ kí ló burú mbẹ̀. sẹ́báwọ̀ ọkùnrin máa wáyàwó fúnra wa àbí ẹ̀kọ́ ni kí ló dé táwọn obìnrin ọ̀ máa wáyàwó wọn. orí eléyìí ẹ rí i pé ntòbìnrin fi dá fúnra wọn bẹ ẹ̀rí kóbìnrin mi ìyá ní jẹ́lé ọkọ wàláhì ńgbà tí ìyàwó kejì dé ìnìgbàdùn dé tọkọ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sáwọn méjèèjì ṣe ṣe dáadáa sáwọn méjèèjì tí ọmọ anyimu dojú wọn kẹ ẹ ẹ kéènì kéènì kéè ṣe torí Ọlọ́run kéè ṣe wọlé ti gbà nítorí Ọlọ́run. torí délé wa o wa o. ẹlòmíì ọkọ rẹ̀ ò tí ì sọ pé wọ́n fẹ́ yàwó mi ó sì ti pánpánpẹ́ níjọ́ tó bá ti yàwó mi báyìí ló ń lọ gan ò tí ì sọ níjọ́ tó bá ti yàwó mi báyìí ló ń lọ máa lọ gbàtí èsì pa tilẹ̀kùn máa lọ iná líle horo rẹ̀ ó lè máa tún sọ pé rọkọ mi òun ṣèkìnnà orí di eléyìí rọra jókòó rẹ jẹ́jẹ́ bí tó ti níyì rọra jókòó rẹ torí pé tóbi ni máa ń sọ pé mọ gbòrògùn wa bá mi if you are number one number two ọwọ àbọ orogún náà ni àbí èsorogún aha kúkú jẹ́ number one korogún ọwọ àbọ ọsàn ju kó jẹ́ number two àbí three àbí four lọ kó jẹ́ senior torí senior náà wà ní ọkọ àbí òsì kò senior náà wà. ajẹ́ pé nítorí lè ṣe àbáyọ fáwọn obìnrin nípa eléyìí ó náà nìkan gbà fọlọ ẹ dákun ẹ máa ròó gbogbo gbà pé èèyàn ò lè rí gbogbo ohun tí ń fẹ́ láyé ìbẹ́ lọ́n pé kọ́lọ́n dákun kó sèmi pẹ̀lú yín lọ́mọ àlìjẹ́nà táàmù ti ń bẹ lọ́n bẹ́ẹ̀ gbogbo wàhálà ilé ayé yìí ọ̀padà wá sópin jọ èèyàn kan òun kan lọ́wọ́ àlọ́dọ̀ ọkọ kò rí gbogbo ohun ń fẹ́ tán gbogbo ẹ̀ náà nínú wàhálà ilé ayé yìí náà ni lẹ́yìn náà ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ bá gbé ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ bá gbé wàhálà rẹ̀ tìyín kàn ní pé kó sojúse kò sì gbọ́dọ̀ wá kí wàhálà kankan bọ̀ yín lọ́rùn kó kò gbọ́dọ̀ wá kí wàhálà kankan bọ̀ yín lọ́rùn pé kìí ṣe kan wàá ìyàwó mi yọ fẹ́ sí ìyàwó lọ́rùn pé máa bá ń bọ̀ ọlọ́mọdé ọba ti ṣe bẹ́ẹ̀ kí ni wàhálà kò sí torí ẹ ẹ jẹ́ ká dúró báyìí ká dúró ń bi àforogún ìsìláàmù ní kò burú kẹ́ ẹ níyàwó lẹ́yìn ìsìláàmù ní kò burú kẹ́ ẹ jẹ́yàwó kejì ìsìláàmù ní kò burú kẹ́ ẹ jẹ́yàwó kẹta ìsìláàmù ní kò burú kẹ́ ẹ ìyàwó kẹrin gbogbo èyí yòówù tá a bá jẹ́ ń bẹ̀ kọ́lọ̀ wọn bá kó jẹ́ ká rí ọkọ gbé lálàáfíà wàhálà tí máa lé obìnrin jáde ńlé ọkọ ọlọ́wọ́n bá mọ̀ ṣe ń ti ọlọ́run ọba ìdùnnú ìdùnnú ìdùnnú ìdùnnú tí èjì kóbìnrin ọmọ wàhálà lọ́ọ̀dẹ ọkọ ọlọ́run ọba kó ṣe ń ta àwọn obìnrin mùsùlùmí ọlọ́run ọba kó gbàdúrà gbogbo wa náà àwọn ọkùnrin náà ní tá a fi máa tún lé wa ṣe tá a fi máa tó dáadáa ọlọ́run ọba kó má fi wọ́n wa ọlọ́run ọba kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ ká mọ̀ wọn ara wa káwa náà má máa dáwọ́ tí ń lọ fẹ́ yàwó mẹ́ta tí ń lọ fẹ́ yàwó mẹ́rin tó bá délẹ̀ tán títa ní ọ̀dà tí ẹnìkan ní ọ̀dà subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.